bẹ́ẹ̀ náà lọ sí àwọn alákàlẹ́ gbogbo nǹkan pátá náà lọ sí àwọn sọ̀làyé ìdájọ́ rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà lọ sí àwọn alákàlẹ́ Muhammad sọlọ́gbà àwọn àrùbí àlùsẹ́lẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ mi wá tó ti fi tọrọ mọ́kálù tó jẹ́ pé kò sí ilé kan nínú ilé táwọn èèyàn ń gbé àti kárí ọ̀rọ̀ ọ̀daràn sọ̀rọ̀ níbẹ̀ láti mọ ọ̀pọ̀lọpọ̀ nínú ìdájọ́ ọlọ́ọ̀ ilé ìfẹsẹ̀sẹ̀ ó ní í ṣe pẹ̀lú táwọn èèyàn ń lò báyìí ìgbà máa kí èso ara rẹ̀ tó ọba jáde kúrò nínú ilé rẹ̀ ìdọ́kù kọkọ̀ wọn wọ ìdọ́kù kọkọ̀ wọn máa wá nínú àpò rẹ̀ iná ní tuntun gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ délé ìṣẹ̀lẹ̀ máa nà bẹ́ẹ̀ bá dé kojú lọ́gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tún bẹ́ẹ̀ máa lọ sí ẹ̀rí bí ọmọ ayẹra o tí tí mo

nígbà tá a wà lórí ọ̀kadà ọgbọ́n lápò wa nígbà tá a fẹ́ mú nǹkan lápò wa ó ti wá gbọ́ tó wà ó abánimú nǹkan dáa ní kí wọ́n bá ní mú àwọn àmọ̀tò nọ́mbà yẹn wọ́n lè ti pa àwọn àmọ̀tò kò tó ti nọ́mbà yìí nọ́mbà bẹ́ẹ̀ lẹ̀ à kí ló mú báwà fún mi mo ti jáde ẹ̀gbàjẹ́ ìpààmọ̀ ẹ̀rí lónìí wọ́n ti bá ń rìn àjò níbi tí nàìjíríà ti kàlùmọ̀ tó pàjẹ́ dé nígbà tí àwọn dáná àwọn olórí ilé tó pe kí wọ́n ti pọ̀ káàkiri nàìjíríà yìí báyìí lọ́gbà tí a yẹ dúró wọ́n ní tóní kálukú wọ́n máa tó ìjọba ní wa àkọ́kọ́ nínú ìtẹ́ sí àwọn ọlọ́gbà wọn yẹn tí wọ́n máa mẹ́rin bá òun náà ní pé ẹni sọ́ọ́dún ló káńtẹ̀ ọmọ àṣẹ sí wa láti kò gbà sí ìwọ́tò láńṣẹ̀ tó ń ń gbìyànjú láti sọ wípé kó bí àṣẹ sí ẹ̀yẹ pamọ́ wọ́n máa sọ fún ọ wípé táwọn bá sọ̀rọ̀

ìdẹ̀rọ ọlọ́run ọba pọ̀ á lè má a bá kà á lè má yọ ojú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ó ní wàá ìjà ọ̀dọ́ nàmẹ́tẹ̀ mọ́ọ̀rì láti ọ̀dọ́ ọ̀hà ìlànà ọ̀hà lọ́mọkúrò wà tẹ́ bá tẹ́ bá fẹ́ ka iye ọlọ́run ọba ilé ọba ti fún ẹ lè àtúmọ̀kẹ́ni nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni ancestry darí gẹ́gẹ́ nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni machine nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni nínú ìdẹ̀ra rẹ̀ òun náà ni nínú ìdẹ̀ra rẹ̀ òun náà omi nínú ìdẹ̀ra rẹ̀ òun náà orin nínú ìdẹ̀ra rẹ̀ òun náà eléyìí tó ti bá àlè mọ iye ọ̀gá rẹ̀ ámbọ̀tìbọ̀tì bá àmọ̀ ìtọ́jà jẹ ọlọ́wọ́n ọmọ ẹlẹ́dàá wọn yóò sì tún máa tẹ̀lé àwọn nǹkan míì eléyìí tó ti bá àti màní nítorí pọ́tọ́ ike ọ̀yà ọ̀lọ́kọ́ máa nà ṣe àlùkò wọ́n tún dá àwọn nǹkan míì eléyìí tó ti pẹ́ àti màní. báwo làwọn èèyàn ti fẹ́rí tẹ́lẹ̀ láti kótó ti pé ánsẹ̀tì yìí ọlọ́wọ́n ọba fi mọ́ mi ẹ̀rí pé lóde ìlú tá a bá fẹ́ fi ẹnìkan nílùú mi níjọ́ dájú òun náà ní kí wọ́n máa sọ fún wa pété ń bá wa láńtò àbílẹ̀ bàbá lágbájá àbílẹ̀ bàbá lágbájá àkọ́dọ̀ lágbájá lágbájá tó ṣe é ké ọkàwò kó tó rìtáyà òun gba fóònù sílé lágbájá tó ṣe é ké ó ti jẹ kọmíṣánná òun ní fóònù sílé lágbájá tó ṣe é ké òun náà ó lówó ó ní fóònù nílé ẹ̀yà àfi ọba tẹlifóònù nùlù ó ní yorùbá rẹ ṣùgbọ́n kọ́dà ẹni sẹ́yìn náà fẹ́ pé lómi lómi náà jáde fẹ́ pé yàn èèyàn mélòó ló ní fóònù èèyàn mélòó ló ní fóònù wọ́n ti máa sọ fún yàn tí wọ́n bá rán yàn wá láti ìlú tó ti fẹ́ pé yàn àbí láti ìlú tó ti fẹ́ ọ̀ wọ́n sọ fún akókò lọ jókòó síbi fóònù ní dédé aago kan ààbọ̀ méjì àwọn pè ọ́ ọwọ́ alọ jókòó sí ti fóònù ẹni tó ní láńtọ̀ láti bí aago kan àbọ̀tá fún méjì bí ẹni tí ò ní fẹ́ òun retí fún pé ọkọ̀ lè fóònù báyìí ti fẹ́ rí nìyẹn gbà náà àkàràmọ̀kọ́mọ́lá tó bá yẹ nírú èkó tó yẹ pé fóònù ọ̀pọ̀ ńbẹ yẹn látàrí pé bísíǹnẹ́sì ńlọ ńbẹ látàrí pé tó ti jẹ kápítà nàìjíríà rí tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ lú àwọn àwọn àlò nàìjíríà níbi mélòó tẹlifóònù tó pọ̀ tẹlifóònù báwò tí ìbá àbẹ́ ẹni tó mọ rírì rẹ̀ ẹni tó mọ pàtàkì rẹ̀ àwọn náà nìkan lẹ́rìí tí wọ́n fi fóònù yìí ìdí nu the so called niger ẹ̀ríkẹ́ ibi mélòó ni wọ́n mú tẹlifóònù lọ ẹ̀yẹn lọ síwájú kí ẹ wò tẹlifóònù line mélòó ni wọ́n ń lo nàìjíríà tẹ́lẹ̀ ṣáàtì kó tóbi pé à ń tẹ̀sí wọn nu nàìjíríà bí sẹ́ni tí ń lo tẹlifóònù ní gbogbo nàìjíríà tó ti pé à ń ti lọ bí two hundred million tí wọ́n tó hundred thousand ní gbogbo nàìjíríà ṣáàtì kó tóbi pé ansẹ̀ ti wọlé nígbà tá à ń lo láńtò ẹ lọ bí wọ́n lé téèyàn èèyàn ti ń lo tẹlifóònù wọ́n two hundred thousand lé ọ̀dájú. akramakumullah láyé sẹ́lẹ̀ tẹ bá fẹ́ fẹ́ international call ní nàìjíríà wà bí ẹ ní láti lọ sí Niger tẹ bá dé Niger ibẹ̀ yẹn lẹ́sìn lé ní access láti pè yàn tó wà ní òkè ìlú òkèèrè wọn bá jìnnà wọn bá jẹ wà tó ẹ kọ́kọ́ lọ sí Niger ìrẹ̀lẹ̀ ti láǹfààní láti ike kẹta ìlú zero zero lẹ́yìn náà nàmbà subhanallah tẹbátí wọn ti náà jẹ lílu mi ẹ bá ike àwọn náà sọ ike àwọn òní facilities yẹn ní ẹ ti lè travel gbogbo tó ti ṣẹlẹ̀ tó wà nù ẹ lè travel kúrò láti jọ kẹ lọ sí Kaduna kẹ wá facility international port tẹ́lá tó dé Kaduna wọn náà lè sọ pé nǹkan kan ṣẹlẹ̀ tí àwọn ẹ́ńjìnì táwọn lò tẹ́tí tíráàbù padà sábùjá lórí pẹ̀fẹ́ pé èèyàn kan. ṣùgbọ́n lónìí akọ́rọ́mọkọ́mọlá wà á jókòó nulẹ̀ rẹ̀ wà á gbé ẹnikẹ́ni níbikíbi tó bá wà láyé wà á máa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò sì máa já kétékété bí ìgbà tó fi kó jókòó tó wájú rẹ̀ ó náà jókòó tó wájú rẹ̀ kọjá wọ́n tún wá ti oríṣiríṣi tẹkinọ́lọ́jì wọnú ansẹ̀ débi pé bí wọ́n ṣe ń pè ó lè máa wò ó náà lè máa wọ̀. subhanallah alaabu ìbẹ̀rẹ̀ ọlọ́run ló lè létí ọmọ èèyàn lóṣù ọlọ́run ọba ló ṣe ìbẹ̀rẹ̀ yìí fọ́ mi. akramakumullah tẹ́lẹ̀ sábà fẹ́ fi pípà kan ránṣẹ́ láti Ògbómọ̀ṣọ́ yìí sábà fi ránṣẹ́ sẹ́nìkan lẹ́kọ̀ọ́ àwa níbi láti fi ránṣẹ́ gba fax machine sábà wo gbogbo òlu a lè rí i pé bóyá èèyàn kan ṣoṣo olónífà nígbà míì gan ó tún lè ṣẹlẹ̀ pé ẹ lè fi fax ránṣẹ́ àfikẹ́dé náírà àwa tó bí gbàgbà fẹ́ gba sàrà torí pé afẹ́ fífi fẹ́ yẹ ọ̀kan ránṣẹ́ láti náírà lè dẹ́kun ẹ̀rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa sọ pé kí ní fẹ́ tẹ́lẹ̀gíràn wọ́n mọ sọ pé kí ní kẹtẹ́lẹ̀ kò dájú pé àwọn nǹkan yẹn wúlò má lọ títí báyìí telegram and telex kò wúlò má lọ títí mi ìgbà gbogbo ń dáhùn sí gbogbo ń dáhùn sí gbogbo ń telegram sí èèyàn lè fa ń sẹ̀kú rẹ̀ sí ìsìn rọrùn gbogbo information tó fẹ́ sẹ́ǹd gbogbo ìtàn fẹ́ sẹ́ǹd sí wa náà ọkàn mú fóònù yẹn lọ́wọ́ ni taptic taptic ó rí i pé gbogbo sọ fún òsì náà táwọn náà bá ti tẹ́tí wọn tí wọn náà ti lọ́dọ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ló léyìí ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. ẹbí àwọn ẹni tó ti fẹ́ ọlọ́kọ̀ ẹbí wọn lè rò báwo làwọn èèyàn ṣe máa ń tíráàbù sí tẹ́lẹ̀ báwo ni gáràjì ṣe máa fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó gbogbo ọ̀rọ̀ eléyìí tó tó nǹkan àti èyí tó tó nǹkan àfi káwọn èèyàn tíráàbù kí wọ́n lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn tó wà nílùú mi nítorí nígbà tá a bá tó ríra látò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́wó yẹ̀mí ló ti lọ látàrí pọ́rọ̀ tí ọ̀sọ́rọ̀ iná lọ́fẹ́ gbé wa rè kó ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ́jọ́ ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa rí kánú ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ sí kòtúà ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ sí kútú wẹ́ndí ọ̀pọ̀ wa làkú dẹ̀ látàrí ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ nítorí pé ànímì tábìlì bára wa sọ̀rọ̀ ànímì tábìlì communicate tí gbogbo orúkọ yẹn òfin ní máa tẹ̀lé ṣùgbọ́n lónìí kọ́ ẹ bi àwọn ọlọ́kọ̀ léèrè àwọn union àwọn apèrò báwo làwọn èèyàn ṣe ń rìn láyé ìgbà tí ìgbà tí mo létí tó ti gbalé ayé kan tí wọ́n ti fi máa ń rìn tẹ́lẹ̀ ẹ̀rí fáwọn èèyàn ṣe ń rìn ìrìn àjò wọn ti kéré jọjọ ni. ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tó máa ń ṣe àwọn èèyàn látàrí pé wọ́n wọ mọ́tò láti rìnrìn àjò láti fìkan lọ síbi kan ó ti dínkù jọjọ nítorí pé èèyàn mélòó ìlókùn ti tún travel náà ni ó rí pé nígbà míì tí wọ́n náà bá wọkọ̀ kágbẹ́ wọkọ̀ láti láti Ògbómọ̀ṣọ́ yẹn lẹ́nu lọ sí Kaduna ẹtí wọ ike gbà ọkọ̀ ó kó èèyàn kan tí ó fi kún làwọn èèyàn méjì mẹ́ta nínú àwọn tó wà ní ọkọ̀ wọ́n bá máa bèrò wọ́n bá máa bèrò àwọn abèrò tó kó lọ́wọ́ wa dáná rí ìbànújẹ́ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì àkóso nǹkan àròpá lọ́mọ kí ló dé tẹ́ ẹ lọ́mọ àbíkọ́ àwọn ẹni tó pè wá ní ìsìnkú sọ fún wa pé kò ní ìdìbà wa mọ́ ẹjókòó ẹja jọ̀nà àárẹ̀rò ẹ̀yin náà là ń wo ojú kó tó kún yàn méjì ẹ̀yin yóò tún dìde ó kún yàn márùn nù àkọ́bá kún yàn mẹ́ẹ̀ẹ́dógún aláwọ̀ ọ̀dọ́mọ́ subhanallah ọlá ẹ̀rọ yìí lọ́lọ́ ọmọ ẹlẹ́dàá wa tó ti ní rọrùn fáwọn èèyàn ni ẹ̀rí tẹ́lẹ̀ tó bá tẹ̀ ṣe dáhùn kan ni ẹ̀fẹ́ máa rìsọ́ọ̀tì dáhùn tẹ̀sí à àfa èèyàn lè pẹ́ lórí pé rìsọ́ọ̀tì ti jáde rìsọ́ọ̀tì ti jáde láyè tó bá ti ma kóòtù tó fi wọnú ibi sáìsì àwọn ẹni tó ti náwó fún yín tí wọn náà ti ní píìnì tó tún tẹ inú yàrá rẹ ló ti máa wo rìsọ́ọ̀tì kan gbà tó páàkì ní àbó péèlì subhanallah ìlàbù ìlọsíwájú lélẹ̀ ẹ̀yin ọmọ yẹ ẹjọ́ tí lẹ́tà máa ṣe ni látòkú mọ̀tọ́ sí ìbàdàn tẹ bá kọ lẹ́tà sí ìyàn yín bàdàn láyé dán ó lè kóòtù mẹ́ta tí ò ní dé bàdàn nígbàdàn tó fi kéèyàn bá mọ́kò sọ látòkó mọ̀ sọ ìbàdàn ní ọ̀bọ̀ lẹ́tà lè tó sùn mẹ́ta ní náítẹ̀ wọ́n mọ̀ pé ah, ẹ lọ bí wọ́n lẹ́tà ò tí ì tọ́ ni pé ah, ó lè jẹ́ pé ah, wọ́n kó bá pàpàǹtà nígbà tó dé pàpàǹtà wọ́n á gbàgbé rẹ̀ sọ wọ́n mọ̀ pé tó lọ sí south west ni ibo wà lòkó mọ̀ sọ wà ń bo ìbàdàn wà. lẹ́tà wa di tọkọtọkọ ajájà wọ́n ti kọ́ lẹ́tà tẹ́lẹ̀ kankan bọ́ yóò di ọ̀dà láyìírà wọ́n tó rí irú lẹ́tà lọ. so communication lé àwọn èèyàn ríra wọn bá sọ̀rọ̀ èé rọrùn tí èèyàn bá wà ní òkèèrè láyé ìgbà yẹn tí bá kọ lẹ́tà tó bí kótó dọ́dọ̀ òbí yín tọ́ káwọn náà tó gbèsè kótó dé tọ́ yọjẹ pé bóyá ẹ̀kan abẹ́ mi jìnnà rí lẹ́tà kọsíra yín láàrin ọdún nítorí pé kò ní dé bọ̀rọ̀ subhanallah lónìí ńkọ́ oníkàlùkù gbé ẹ̀rọ ọ̀gá mi sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yìí lákọ̀ọ́kọ́ gbà sí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ kọ́kọ́ délé ayé ọ̀sẹ̀lẹ̀ ike mi wá sí nàìjíríà ń bẹ̀ mọ́ á fi ẹnìkan nílùú òkè so ọ̀rẹ́ mi kan òtù wá rẹ̀ rọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn ń wá burúkú òtù wá rẹ̀ rọ̀ yẹn wọ́n á ní mo fẹ́ fi ẹnìkan nílùú òkè rẹ̀ wọ́n ní kíni kíni dààmú ọlọ́run sọ gbogbo ẹ̀ dẹ̀rọ̀ wọ́n ní bọ́m̀bẹ̀ ó ní níì bàbá yọ àǹtẹ̀ à délé yóò ti kọjá abidá wa ó ní kí n máa pè é wàhálà ìlú sọ bá a ti dá ìdíkà dá ìgbà àti ní àtúnwò akẹ́kọ̀ọ́ Allahu Akbar Allahu Akbar ẹ wo bọ́lá wọn bá ti sọ gbogbo ẹ̀dùn wọn ẹni tí ò bá jí ìyá yìí kò ní mọ orin tó wà nínú ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí báyìí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbẹ̀rẹ̀ kó lè bá a pẹ́ kó lè bá a wúlò kó lè bá a ṣàǹfààní àwọn ẹni tí a ṣe fún gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ bí ẹ bá dúpẹ́ fọlọ ìdẹ̀ra yẹn yóò di ìyà adùn yẹn yóò di ìjàmbá kọlọ ọbẹ Ẹlẹ́dàá kọmọ sọ ìdẹ̀ra tó ṣe fún adìyà mọ́ wa lọ́wọ́ adùn tí ń bẹ́ńbẹ́ kọlọ mẹ́jọ ó di ìjàmbá mọ́ wa lọ́wọ́ lórí àárín pé nínú àǹfààní tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí tó kọ́ wọlé tọ̀ wá òun náà ní pé ó fún wa láǹfààní láti lè máa rí ọ̀rọ̀ sọ. pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa àwọn àbátan wa àwọn àyíkan wa àwọn ọmọ wa àwọn òbí wa ní ìrọ̀rùn ọwọ́ àti kásìkò ẹbí ọkọ̀ di ńlọrọ̀ rẹ̀ púpọ̀ ó bùkátà láti gbogbo gbà ọmọ kẹ́mi rẹ̀ sókè láti rìnrìn àjò láti òru àti ìbú nàìjíríà ikú ọ̀fẹ́ lọ mọ̀lẹ́bí rẹ̀ àbí láti nàìjíríà lọ sórílẹ̀-èdè láti lọ ẹ̀rọ yìí báyìí ibikíbi tí èèyàn bá wà tó náà bá ní tiẹ̀ pẹ̀lú ti dìrọ̀ nínú àǹfààní rẹ̀ nínú àǹfààní rẹ̀ kò náà ní pé bá ń bá tó wá mọ̀ àbí èèyàn bá ni tó ń ṣe business àbí èèyàn bá tó ohun lè máa jẹ láyò bá pẹ̀lú àwọn facilities láti kó sínú pàápàá jùlọ internet facility, ó sọ gbogbo nǹkan dẹ̀rọ pátápátá fún yà ẹ jókòó nínú ilé ẹ sọ pé mo fẹ́ mọ̀ nípa nǹkan báyìí tí wọ́n ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí láyé bí sẹ́nìkan ti kọ̀wé nípa rẹ̀ rí láyé bí lẹ́ẹ̀kan náà sọ bá ti kọ́ láti ní kírẹ́dìtì nínú dátà rẹ̀ kíákíá yóò gbé wa mọ́ ìtàkọ́ tó wúlò àti ìtàkọ́ tó wúlò ìtakọ̀tọ̀ da ìtakọ̀tọ̀ ọ̀dà gbogbo rìsáàt wọ́n ti fi ń parẹ̀ láyé wọ́n sì gbé sórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ló fi hàn. ó sọ ìwádìí bí rọrùn ó sì fi àǹfààní sílẹ̀ fún àwọn ẹni tó ti gbé wọ́n wá mà láti dolùmọ́ ńlá tó bá yẹ kó wọ́n rántí kò fi sílẹ̀ fún wa. nítorí pé àǹfààní tàwa nílé àwọn ẹni tó síwájú wa wọn ò nírú ẹ̀ kọ́dà kó tó dúpẹ́ gbogbo kínní náà délé ayé àwọn náà fara gbá ń bẹ̀. ṣé máa ń ṣe research tí wọ́n fẹ́ pọ̀ wí sí òjú fifty pages lọ bàbá ẹ pẹ́pẹ́pẹ́ lẹ́nu tẹ́ ń sọ̀wé kalẹ̀ lórí polisi ẹ̀ ń wá ẹ̀ ń ṣe ẹ̀ ń wá ẹ̀ ń ṣe ẹ lè ka odidi ìwé mi ìtàn tó jẹ́ pé gbogbo lọ́rọ̀ máa ń dẹ̀ wá kò sí bẹ́ẹ̀. torí ẹ̀ tí wọ́n bá kọ̀wé mi tí wọ́n á kọ rẹ́fẹ́rẹ́nsì ìwé tí mo kọ yìí one hundred and fifty books òní references ni gbàgbé ẹ̀ one hundred and fifty láti rí níta wà ní. ṣùgbọ́n iye ìwé tá a kà tó tó ti bá tó one hundred and fifty lọ́wọ́ lọ́mọ. ṣùgbọ́n lónìí ó ti easy lọ́nà tó ṣe ike tí wọ́n bá lọ ọkọ̀ kọ wẹ́ẹ̀dì kan nínú tó wáyé gbogbo nǹkan tó sọ́n parẹ̀ láyé pàápàá jùlọ alhamdulilayi nígbà ẹ̀kọ́ nípa islam yìí báyìí ó tún rọrùn kọjá gbogbo sísọ nítorí pé alhamdulilayi àwọn akẹ́kọ̀ọ́ àtìkú wọn sílẹ̀ láti sọ àpọ̀lọpọ̀ nǹkan tó tòrò dì rọrùn wọ́n ń pe àwọn akẹ́kọ̀ọ́ ní as-salasil az-zahabiyya as-salasil tó àwọn chain gold golden chain nípa àti tòwádìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn báà gbogbo àdìgbà nàbì sọlọlọ àdìsẹlẹ eléyìí tó wà ní kọlẹ tààmì wọn ti kójọ sínú déètì ẹyọ kan tó o bá fẹ́ mọ àdéhùn tó wá ń pa nǹkan báyìí lẹ́yìn náà kí ni wọ́n sọ ń pa rẹ̀ tó fẹsẹ̀ ní ilẹ̀ níjọ́ fẹsẹ̀ ní ilẹ̀ gbogbo ẹ̀ ní nǹkan tí o tó fẹ́jú kan á kó gbogbo ẹ̀ wá mọ̀ yóò tún máa sọ fún ọ pé inú kíra tí wọn náà bá ní yẹn tó gbé sọ̀kalẹ̀ fún ọmọ sáà ní. ìrọ̀rùn sọ fún ọ pé àdéhùn yẹn inú kíra báyìí tó bá jẹ́ pé complication bíbí báyìí ni àjẹjẹ èdè báyìí bọ́ọ̀lù báyìí wọn ló sì rí tó ní complication yẹn àbò yìí tó bá jẹ́ complication mi nǹkan wọ́n sọ pé àjẹpọ̀ bọ́ọ̀lù báyìí èdè báyìí kí ló dùn. ṣé ìwádìí ti di ọ àmọ́ nígbà náà ló lóde ń pọ̀ láyé ìdí tó lóde ń pọ̀ láyé tó náà ní kí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wàhálà sí má wọ́n kàn lọ sórí íńtánẹ́ẹ̀tì yẹn náà ní nǹkan tẹ́nìkan ti kọ́ yẹn wọ́n kàn án yọkàn yọkàn yọkàn yọkàn yọkùn bẹ tó bá yọkùn bẹ yọ lẹ mara pípa tiẹ yọkàn pààrọ̀ kọ ni yọ pààrọ̀ kọ pípọ níta ní lágbájá kọ èmi mọkọ èmi mọkọ ni yọ àlọ pírẹsẹǹtì yóò lérò pé ó nìkan ló ń lọ sórí íńtánẹẹtì onímọ̀ pẹ́pẹ́rún èèyàn náà lọ sórí íńtánẹ̀tì ó gbé supervisor ìkẹ́kọ̀ọ́ wájú supervisor kò jẹ́ ọmọ pé wọ́n jí i so ẹni tó jẹ́ examiner tí wọ́n bá yẹ̀wé wò wọ́n sọ pé kí ni tọ́pìtì ibi tó ti ráwọn kan rẹ̀ wọ́n sọ pé o ti kọ́ ọbẹ̀ wọ́n sọ pé à ó jí ìwé yìí ó jí lórí íńtánẹ́ẹ̀tì àìmọ́ yìí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn rìsátìtì táwọn èèyàn ń ṣe lónìí ó lè ó lè lọ́pọ̀lọpọ̀ ń jà tó kò kò kò mú káwọn èèyàn kan lọ síwájú kò yẹ kó rí bẹ́ẹ̀ látàrí íńtánẹ́ẹ̀tì tó wà ẹ lè pósìtì ibi sẹ́yìn ẹ lè sọ fáwọn èèyàn kí wọ́n mọ̀ ipe ẹ̀yin náà ẹ̀ ń ṣe túwó àtọ́bẹ̀ gbẹ̀gìrì àti pé túwó àtọ́bẹ̀ gbẹ̀gìrì sí níbi tó dáadé wọ́n ní nàìjíríà ni èsì wọ́n ní kàm kódà ẹnìkan ò ní ìrà kọ́ jẹ́ kọ́mọ́tò padà wá kótó padà wá kótó padà wá ẹ̀rí pé gbogbo náà bá máa béèrè tí wọ́n ránṣẹ́ bẹ́ẹ̀ bàbá mi pósì ẹni bí dhl náà bàbá dé mi àwa náà fẹ́ sọ́túwò wò lẹ́ẹ̀ bá rí pé pẹ̀lú àti ọlọ́run ọba wa ẹ bẹ̀rẹ̀ sí ní ga ẹ bẹ̀rẹ̀ sí ní ga ẹ bẹ̀rẹ̀ sí ní ga lẹ́nu sẹ́yìn yẹn nítorí pé iye èèyàn ti ń wo àwọn ẹ̀rọ léwọ́ yẹn wọ́n ti pọ̀ kọjá sísọ láyé lónìí kódà àwọn èèyàn tó máa béèrè fún iṣẹ́ tó ń ṣe yẹn kì í sàwọn ẹni tó wà ń tòsí lásán gbogbo èèyàn tó wà ń jìnnàjìnnà tó láǹfààní àdérí ìkéde rẹ yẹn gbogbo wọn máa béèrè rẹ nínú àǹfààní tó mú wá mú wá nínú àǹfààní tó tún mú wá fún wa ó ti rọrùn fún yàtàjẹ́ láti séèbù nọ́mbà àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ bíkọ́ ẹnikẹ́ni tó bá ti pè ọ́ àyàfi tó bá fẹ́ séèbù nọ́mbà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti pè ọ́ àfi tó bá fẹ́ séèbù nọ́mbà rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́sọ̀ máa ń ṣẹ̀kì rẹ pé séèbù nọ́mbà rẹ̀ ló ti sọ séèbù rẹ̀. bákan náà ansẹ̀ ó ti sọ́ di ìrọ̀rùn fáwọn ọ̀nà tá a máa gbà láti fi máa spread tó bá ṣẹlẹ̀ táwọn èèyàn lè bá a mọ̀ ó ti di ìrọ̀rùn bí ìgbà tó bá ṣẹlẹ̀ ń bí ní tẹ́bá fẹ́ ti gbogbo ẹni tí ń bẹ láyé ọmọ gbọ́ wọ́n máa gbọ́ nírọ̀. gẹ́gẹ́ bí yìí báyìí gbogbo ilé ayé ọmọ rí ní máa rí ní torí látara nǹkan tí yẹn tó kó bákan náà a rí i pé ansẹ̀ nǹkan tó kó ti ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tí wọn ti ya olùkó tí wọn ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti lájú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti ma nǹkan tó sàǹfààní wọ́n ti ma jọ́ sàǹfààní kọ́dà láti ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kóore púpọ̀ wọ̀lú wọn wọ́n ti lé aburú dènà sílùú wọn látàrí ẹ̀rọ táwọn èèyàn gbé káyìí bákan náà a rí pé látàrí ansẹ̀t eléyìí ti bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí a rí pọ̀pọ̀lọpọ̀ kan la lè ṣe lórí ẹ̀ eléyìí ti data facility kó tó di parí ṣe ṣùgbọ́n látàrí pé lancet náà ó ti lọ síwájú púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lèèyàn lè ti sọ lancet ní láì jẹ́ pé èèyàn bùkátà láti lọ sí orí kọ̀m̀pútà ṣùgbọ́n kankan èyí láǹfààní kọ́mọ́tò láburú nínú àwọn aburú eléyìí tó wà nínú lancet ó náà ní kí lancet ẹ̀rọ ọ̀léwọ́ ó ti ṣe sábàbí láti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́ yẹ ọmọ burúkú máa wò bí wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò bí kú má ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlọ sọ́dọ̀ bí wọn má ánsẹ̀tì náà ní kálukú ọmọ gbé ká ẹ rí i pé bí bàbá wọn bá láwọn fẹ́ rí wọn tàbí màmá wọn bá sọ fún àwọn fẹ́ rí wọn ọ̀pọ̀lọpọ̀ ní dáhùn nítorí pé òkàtà fi síwájú òun náà ni báwọn ṣe brown gbogbo táwọn wá gbogbo táwọn rí nínú ánsẹ̀tì àwọn ó ti dé fún wọn pé bàbá kan màmá kan lọ́mọ tí sábà fi táwọn fi dé lórí ayé yìí eléyìí ń bẹ nínú aburú bákan náà látàrí àǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àárín wọn àtàwọn ìyàwó wọn ti dàrú àárín wọn àtàwọn ọmọ wọn ti bàjẹ́ nítorí pé tí ọkọ bá ń bẹnu lé lọ́pọ̀lọpọ̀ àìmọye ìgbà wọ́n ti ẹ ṣe bí ìgbà táwọn ọmọ pẹ́ nìkan bẹnu lé pẹ̀lú àwọn tó ń jẹ́yàwó yóò tí yóò kó yọ kọ́ tó sáńsẹ̀ sí yóò wá kọ́ pàkọ́ síyàwó rẹ̀ gbogbo ọ̀rọ̀ síyàwó bá ń bá wọn sọ wọ́n máa tètè pé ajá ní gbó àwọn ò lásìkò kan táwọn lè lọ wọn pàkúta sí rẹ ti fáwọn ò ní dá lò ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ kò ní kò ní gbòǹgbọrọ tó máa ń sọ nítorí ansẹt tó gbé lọ́wọ́ nítorí ansẹt tó ń wò ọ̀pọ̀lọpọ̀ làwọn obìnrin máa fẹjọ́ sùn wípé ọkọ àwọn ó ti fẹ́ ìyàwó lé àwọn kódà ìyàwó tó fẹ́ láwọn ó burú ọkọjá sísọ kò dáwọn ò mú mi ẹ máa pépò lọkọyàwó àmọ́ bọ wọ́n a ansẹ̀tì náà ló gbé ìyàwó ansẹ̀tì àdánwò náà tó ṣe é pé kò di orójú ìyàwó náà kò di orójú tọ́mọ náà wọn náà kúkú mà èwo ní ìsìn wọn náà nínú gbogbo ní tàǹsọ̀ yìí pé láti àrí ansẹ̀tì aburú ma ẹnìkan kọ̀ láti rí ma láti àrí ansẹ̀tì tó ọba kó pamọ́ sínú tí àwọn ají àtìrí alágbèrè gbé nínú ansẹ̀ tí wọ́n bá fi lè wọnú sáìtì rẹ̀ gbàgbé ẹ̀ gbogbo àtìrí rẹ̀ ti lọ. tóbi lórí àkáǹtì rẹ̀ gan ní báńkì gbogbo owó tó lóní láàrin kábíjú kásẹ́tì wọ́n lè padà sọ́dọ̀ lò jáde gbogbo owó tó ní wọ́n ti kókó nínú àkáǹtì rẹ̀ tó nínú aburú eléyìí ti bẹ nínú ansẹ̀ sí ni ẹ̀. lọ́kẹ́ náà á rí kí látàrí ansẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti lọ ya yá mi látàrí pé à ń pè ní nígbà tá à ń wa mọ́tò báwo ló ti lè fún sẹ́rìn rẹ ní làákà rẹ tó tún fún rẹ ní làákà rẹ tọkàn nígbà kan mọ́ ọ lọ́wọ́ tí wọ́n bá ṣe bá ṣe wádìí lọ́dọ̀ àwọn tó ń sọ fún yín nípa nǹkan tí ń fa yàtọ̀ sí fáwọn olórí ibú ṣe mutí kó tó di pé wọ́n wa mọ́tò eric ansett náà ìpín tó náà fún èsè kékeré nítorí pé látàrí gbẹ́nìkan pè ẹ sì ń bẹ lórí eré burúkú ẹ̀yin wá fẹ́ táwọn ìpè yẹn nítorí dídún dídún dídún dídún dídún dídún ẹ̀yin wá fẹ́ gbé kódà kẹ́ fẹ́ gbé pẹ́fẹ́ pánì ọyọ lẹ́nu wàláì má tó lè gbọ́ ọmọ yín lọ́wọ́ má tó bá ti bọ́ ó lè jẹ́ igbe ọ̀dà wọnú gbó níwájú yín kòtò níwájú yín igi níwájú yín àpáta sẹ́nu mi ti lọ sálùkù yá mi. ó sì lè jẹ́ pé níwájú yín tírélà mi bọ̀ léèyàn ti kó sẹ́nu tírélà mi kọ́nà wọn bá kó sànù wa nínú aburú ansẹ̀t nìyẹn o. ansẹ̀t ó tún fa aburú púpọ̀ nípa pé náà kó bá làbẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àárẹ̀ ló ń ta èèyàn lónìí tó ṣe é pé wọ́n máa wádìí kí lọ́fà wọ́n à ní rí ọ̀pọ̀lọpọ̀ gbà iná lẹ́rìí ibe ansẹ̀t lọ́fà nínú rẹ̀ o na ní lílẹ̀ ríríran ẹyin tún lẹ́ látàrí ansẹ̀t nítorí pé ti lọ ansẹ̀t sí bẹ́ẹ̀ lẹ́yìn tún yọ̀ máa lẹ̀ torí radiation ti jáde bẹ́ẹ̀ ní agbára yọ̀ máa kó bẹ́yìn tún yín yọ̀ máa kó bẹ́yìn tún yín agaga ẹ̀yin náà tíra rẹ̀ wò yín lọ́wọ́ níbi tí ò sóye mi kẹ máa ṣe bẹ́ẹ̀ lọ kọjọ́ díẹ̀ kẹ wá rí iná ọmọ ṣẹlẹ̀ mi tẹ́lá ti jáde síbi tó yé wa ẹ̀rí tó dún yín ọmọ dì ẹ̀rí tẹ̀ rí ìrìn dáadáa mọ́ subhanallah ansẹ̀t ló máa ń fà tó nítorí ẹ̀ tó bá ti pọ̀ jù tó bá padà yá ó padà di bàbá tá ń wọlé kọ́lọ̀ ń dá kọ́kọ́ sànù wa nínú aburú tó wà ní ansẹ̀t bákan náà ó náà ní bí ansẹ̀t fẹ́ rí yẹn ó máa ń jẹ́ kéèyàn ó dèrò ẹ̀ nínú ẹ̀kọ́ téèyàn bá ń kọ́ nítorí pé gbogbo ẹni tó bá ti mú rí máa ń sẹ̀ tí ó bá sì ti tọ̀ wò tó tún mọ́ lẹ́nu wọn yìí lè pàdé wọn yìí lè pàdé tẹ bá lọ sáwọn yunifásitì tẹ bá ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ rí i pé majority àwọn ọmọ tẹ ń kọ́ lẹ́kọ̀ọ́ lónìí oníkálukú wọn ló láǹsẹ̀ áǹsẹ̀ tí fún mọ́tò bá gbé lọ́wọ́ oníkálukú wọn gbé áǹsẹ̀ tí lọ́kọ́ máa wò rà oníkálukú wọn máa rí nǹkan kan tẹ̀ ń bẹ̀ náà wọn náà máa kí èsì mọ́tíláṣí wọn kò tó fún kọ́láṣí à ń retí ìpamọ́ àkókò lè má mọ̀ ọ́ dé ẹ̀rí pé gbogbo àwọn èèyàn tó bá wo kálukú ó rí pé kálukú ọmọ ọmọ ọ̀rà kankan náà ni wọ́n máa wo pé kíní kan ń sẹ̀ sí i pé gbogbo yóò ní gbé kíní ìtọ́lẹ̀ ẹ̀mí nìyẹn ẹ̀mí nìyẹn láyé ìsìn wàlà hawla wàlà quwwata illa billah bẹ́ẹ̀ làwọn ọmọ yunifásitì àtàwọn institutions oníkálukú wọn nígbà tó olùkọ́ ní sálàyé fún ọkọ̀ sọ báyìí ẹ̀rì lọ́bí ẹ yóò tó jáde ní ọkọ̀ máa wò wọ́n máa rẹ̀ ọkọ̀ máa tó sọ wọ́n ti àríṣe India you are just browsing ah you are browsing èmi wá ń sọ̀rọ̀ ọ̀dà nígbà ìjọ ń tọ́ gẹ̀ẹ́sẹ̀ bí àgbégbówó ìwà náà àwọn oníṣà mú pé apadà fẹ́ẹ̀lì àfẹ́ẹ̀lì àjẹkáwọ̀ máa bá yí báyìí lójú èrò wọn ní máa padà fẹ́ẹ̀lì irú wọn ní máa padà yọ lóde irú wọn ní máa padà wá fólùkọ́ nítorí pé ńgbà tá a wo sí rẹ̀ àti ẹ̀gbáàmù tó ṣe gbogbo ẹ̀gbẹ́ ẹ̀kọ́ jẹ́ ọ̀nrẹ̀ tọ́wọ́ a sọ pé ẹ bóyá tó bá ti ka fifty òbí báàgì tó bá ti ka fifty òbí báàgì lólódó lẹ́wọ̀ àtàràmọ̀kúnmọ̀lá ẹ wá rí ọmọ tí ní tó bá ti ka fifty òbí báàgì àti ca àti exam ẹ wá padà rí pé tó pa mi méjèèjì twenty five àìmọ́jì yàrá yunifásitì àwọn lókè wọ́n sì máa pọ̀ jù àwọn nìhalẹ̀ wọ́n máa pọ̀ jù àwọn lọ́rọ̀ oníṣì sọ̀rọ̀ tó máa sọ ìbò bọ́ọ̀lù dídí òwúlò olóògbé tó ń gbàgbé tó gbogbo gbàgbé kọ́kọ́dé márùn kọ́ ọ̀nbrau ọ̀nbrau wàlà àwùlọ̀ wàlà ọ̀nbrau ìlà ìlà nínú aburú sáńsẹ̀ tí kókó báwọn yìí wọn náà ní kí tẹ̀ máa ti máa ń lò pọ̀ ju orí ọmọ fọ́ yìí ìmọ̀ àti sábàbí torí ọmọ fọ́ yìí tó bá ti pọ̀ lápọ̀jù yóò máa bí orí fọ́ fún yàn. bákan náà nínú aburú tó tún ga jù tó wà pàǹtẹ̀ tàbí gbọ́dọ̀ sọ́ra fún un náà ní radiation radiation tó máa mú jáde ẹ̀yin ò ní fojú rí tòṣùpọ̀ tí níyẹn ń jáde lára rẹ̀ ó ń jáde lára rẹ̀ ìdínú tó fi jẹ́ pé kọ́dà nínú ìwádìí kan tó ṣe ìwádìí kan fi hàn wípé radiation tó ń jáde látara ń sẹ̀ ó bí jẹjẹrẹ ọpọlọ kánsà ní ọpọlọ látàrí ọpọlọpọ ẹlò ẹlò ẹlò dọ́mọ ọgbọ́ ọ̀làdú ẹlò ẹlò irọ́ lásán aróko ẹ ìdí inú tó fi jẹ́ pé àwọn kan wọ́n ti gba débi pé wọ́n àní jáǹsẹ̀ fi má lẹ́ẹ̀kìtì náà àmọ́ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti là ń gbé tèjì ẹ wá tí a ń sẹ̀ sí yẹn tí máa ń ké pé wọ́n ń pè é gbogbo bí àdéhùn ti bora mọ́ bẹ́ẹ̀ tó bí ó máa ké bẹ́ẹ̀ náà ní sọ́n bá ń bá sọ̀rọ̀ bọ́rọ̀ ó ti máa jáde náà bẹ́ẹ̀ ni radiation yóò ti pọ̀ ìdí nu radiation tó wà nù ànsẹ̀ ó burú débi wípé ẹ gbọ́dọ̀ máa fi ànsẹ̀ sí ní bí nínú nù ó lè kó bá ọkàn yín ọkàn lè sọ tẹ́sílẹ̀ lójijì. nínú aburú radiation answer nígbà máa wọ tòkòtò àtijọ́ ẹ tọ́ra fún mi máa fi answer sí àpò tòkòtò ẹ má máa fi answer sí sí àpò tòkòtò yín nítorí pé máa tún tó àmẹ́ onígbọ́n ní máa kó bá fatilítì ọkùnrin yóò di pé ẹ̀rọ máa fi máa gbogbo nǹkan tí máa sọ ma nínú àtọ ọkùnrin radiation yóò ti á yá láàrin ẹnu aburú àtẹ onáàbí ṣe tẹ bá fẹ́ sùn ẹ̀rù tẹ gbọ́dọ̀ tó wà sòfin o gbọ́dọ̀ wá sòfin orí o gbọ́dọ̀ wá sòfin ara yìí ẹgbẹ́ títí rẹ̀ ti lọ lọ. o ti gbọ́dọ̀ fún àwọn ọmọ yìí torí radiation ló ń bẹ̀. tòkó ti dá náà ló kóró akéré kóró ìyẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ àti títí. àbúrò àwọn ọmọ kọ̀ọ̀kan nínú aburú tó fún àwọn ọ̀sẹ̀ yìí iná ní tó bá pọ̀ yóò jẹ́ kí èèyàn máa rí ìṣòro kó oorun tó wá èèyàn ní tètè máa rọrùn yóò kó bá làbíà wa táwọn ọba wa rọrùn láfíríkàn level kíláwù àlàyé ayé ń ṣe wá àbáwá kan láyé ti ń ṣera rẹ ẹ nítorí pé tó bá ti pọ̀jù ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ọmọ ríngì inú ọpọlọ tó bá dàgbù tó yẹ kó oorun ò ní wá kò nínú aburú tó wà fún ẹsẹ̀ akọ́rọ́mọkọ́mọ́ wọn ló máa ń fa bacteria àwọn kòkòrò wẹ́wẹ́ wẹ́ tí ò ṣe fojú lásán yìí ẹsẹ̀ ká máa fa nínú rẹ̀ onáni kí a máa tó kó bẹ́ẹ̀ yàtọ̀ sí aburú tó máa tó bẹ́ẹ̀ ju àti gbogbo eléyìí sáwà náà mọ̀ ní because tẹ bá kọ́ ojú yín dáadáa láti gbàtẹ́ ìṣèlú ẹsẹ̀.

nítorí pé yóò kó bá ẹ̀yìn bí èèyàn alẹ́ púpọ̀ eléyìí ń bẹ nínú aburú àṣẹ ìfọlọ́wọ́ ọba kó gbà wá bẹ̀rẹ̀ torí délé àwọn ẹ̀kọ́ kan wà tẹ́sí Islam kọ́ wa kíkẹ́ ká máa lò lébi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí sáǹbà lò àgbàdùn àwa ni ó wúlò oníjà kùbà fún wa gẹ́gẹ́ sábàbí rere fún aláyé àti lọ́la lòyàn oníjẹ́ balẹ̀ ju aburú fún wa láyé sí àti lọ́la òkúyà nínú rẹ̀ onáìka mọ̀ ìṣe kó tí tọ́mọ èèyàn ṣe láyé Islam làwa ń sọ̀rọ̀ kó tí tọ́mọ èèyàn ṣe láyé àdéhùn ti ṣe àdéhùn padà sí kò sí nǹkan náà láyé tí ò ní sófin ọlọ́ọ̀tọ̀rọ̀ ètò àti mọ̀ àti ètò àti mọ̀ tó dábà sì mà yìí pé àtẹ́tà ti mà àtẹ́tà ti mà gbogbo ẹ̀ pátánì ìsìlámù dá sí ajẹ́pà fòrè o. kò sí pé nǹkan kan wàá ti lónìí àwọn olùmẹ̀sì ìsìlámù ọmọ wa wá dájọ́ rẹ̀ káwọn ò ní rí ẹgbàgbé ẹ̀ ẹgbàgbé ẹ̀ nítorí pé ìsìlámù jẹ́ rí yẹn ọlọ́sọ nípa rẹ̀ máa fọ rọ́pọ́lá kìrìkìtà rìbì ṣe kò sí nǹkan kan tá a gbàgbé láti sọ nípa rẹ̀ náà kúrò torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá ọ̀rọ̀ máa ń tẹ̀ àwọn ẹ̀kọ́ sì wà tá a gbọ́dọ̀ mójútó tá à ń bá lo àṣẹ nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí alákọ̀ọ́kọ́ oní ẹni pé mo máa ń pèyàn èmi mò ń pèyàn kò pè mí o kò ti sọ pé kí n fi òun o tẹ̀mọ̀ pé mi ni ó fẹ́ mú mi pè sí mo gbọ́dọ̀ máa ṣàkíyèsí ìwọ ẹni tí mò ń pè sí ti mọ̀ yìí pé òye sọ̀n ló ní kí n fẹ́ o ẹ̀mí ló wù ní mo fẹ́ fẹ́ mo gbọ́dọ̀ wá fún ní àǹfààní wípé tọ́lọ̀ wọn bá bá kọ́kọ́ gbé mi tí ọba ti gbé ọ̀tẹ̀ mi ẹ̀dá màmá eléyìí tí ó fi ká dákẹ́ awuyewuye burúkú tí máa tẹnu àwọn èèyàn jáde tí ń bá ń pè ọ́ tí ń tún pè ọ́ tí ń tún pè ọ́ tó gbé ìgbà tó lọ́n bá wa kọ́ tó kó gbé ẹ rí awuyewuye tí ọjà mi ga ó ti pè é lábẹ́ kan lọ́dà lọ́dà náà ìwọ̀n tó bàjẹ́ gbé. ẹ̀yẹ má dàá lóhùn nítorí pé tágbọ̀ bá ń ṣe bí àgọ̀ ọlọ́gbọ́n ní láti ṣe bí ọlọ́gbọ́n ẹ̀yẹ́ wọn aṣọ kòtò kí ni tẹ́tẹ́ sọ kìí ṣe pé òun ti ń pè mí láti ẹ̀ka ìdáhùn ẹrú ìyáláyà rẹ̀ wà ní mímu ẹ má kọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀ka ti sọ fún pé ókè kí wọ́n á mi sí ẹ̀bẹ̀ náà nítorí pé tẹ́ ẹ bá tẹ́ ẹ bá lo làákà ìsinmi ẹ̀yin náà padà dàbí tí ẹ tí ò ní làákà yìí nítorí pé tẹ́ ẹ bá ti mọ ìwọ ẹni tá à ń pè fún ẹ ti ní tìǹ ṣe à ṣé mo mọ kò tọ́ ní ṣébí mi mọ mọ pé mo firi tí mo fi ń pè ṣé mo mọ kò tó wà ní bóyá rẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé mo mọ̀ ní. bóyá àárẹ̀ òfin bóyá ń bẹ́ ń títí ń gbọ̀nsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò máa kò dọ́wà bákan náà ìmọ̀ bóyá inú ìkanjú burúkú kan lọ́wọ́ àmì ìsìnmà bóyá nǹkan ti kó àìrójú bá tá a wà ní ìsìn bóyá tó bá ti obìnrin ni bóyá ń ma lọ́wọ́ báyìí bóyá ọmọ rẹ̀ ń sunkún ó ti bẹ́ẹ̀ náà kò tó ń pè wà kí táwọn ọmọ wa bara jẹ́ táà máa bínú táà máa sì sọtẹni táà ń pè nítorí pé kọba àgbé ìpè wa kódà tó ti pé bàbá ló ń kọ́mọ kódà tó ti kọ́mọ ló ń bàbá tó ti ló ń ìyàwó wa lè ní ṣẹlẹ̀ nínú ilé ayé wa tá a bá mọ òfin ọlọ ọkọ pé áà ǹjọ́ mo má pé ìpè ìpè mi ó ti ní mi ń jà mí olórí ibú láti jọ pa ìjọ kóra wọn wàláì bọ́pọ̀lọpọ̀ jáde tẹ̀lẹ̀ mi. àdìẹ́ náà fi ṣe ìjẹba wá wádìí ẹ̀rí pé orí bí wọ́n ṣe wí kódà sí kò tí wọ́n ń pè sí nǹkan báyìí báyìí báyìí báyìí nígbà fara mẹ́ra yóò sì lè fún láǹfààní kó gbé pé ń gbà náà. ìjọba jẹ́ yàwó ọkọ lè sọ pé tó kò sáà ń ro dáná ẹ̀mẹ́ta mo ti pè tí ò gbé yìí o wọ́n ní ń yàlè èmi náà tẹ̀sẹ̀ gbà ní tọ ọ̀ka lè má lórí. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن ẹjìnà sọpọlọ kọ àbádídá ìnàbà àbọ̀bọ̀n ní èsì apákan nínú àbádídá ìṣẹ̀lẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ àárín ọmọ ìyá ti dàrú lónìí nítorí mo pè é kò gbé pè é ẹ wo bí sẹ́mi ọtí ẹlẹ́ ń bà mí ẹ ti kí ẹnìkan kò gbé ẹ tún pè é lẹ́ẹ̀kejì kò gbé ẹ tún pè é lẹ́ẹ̀kẹta kò gbé ẹ ti wá pè é lẹ́ẹ̀mẹ̀wàá ẹ̀yin náà fẹ́ ṣe lójú àmì pé màá sì fi yé ẹ ti pè é débi pé màá fi yé ẹ̀ ń ya ọlọ́run wa kọ́kọ́ sí orí lẹ́kọ̀ọ́ tó náà wá kó padà wọ́n á sọ pé pé owó tí wọ́n ń ṣẹ̀tì rẹ̀ lẹ́kọ̀ọ́ mélòó lọ bá ń bẹ̀. mo rí tẹ́ lẹ́kọ̀ọ́ bó lọ́wọ́ wà ó ti kú ni kí ló mú ọmọdé wọn ni a wọ́n láì gbàgbé ń pè sí yìí wọ́n ń ṣẹ̀tì rẹ̀ ọ̀sán ni wọ́n ń à ń sọ pé ń tó lòótọ́ ìgbóríkà wa náà la wà ààrí àbíní ẹ̀rí látàárọ̀ adẹ́lẹ̀ tó sẹ́wọ̀n pé bọ́ọ̀mù yẹn ṣe rí nu yọkẹ́ dìínú ìjà bẹ̀rẹ̀ níjọ tó bá fẹ́ parí ìjà yọ yí àwọn bàbá màmá tó fẹ́ parí ìjà lẹ́nu kíá ni tó fàjà yìí ẹ mọ pé kò fi mọ pé kò fi kọ́ wa mọ ti ń ṣe ń gbà náà kọ́ ọmọ ti dẹ́rọ rẹ̀ wà kọ́ ọmọ ti dọ̀ mí ìfẹ́ mọ̀ àjàjà láàrin ẹ̀gbọ́n àtàbúrò ọ̀pọ̀lọpọ̀ fámìlì ti kọ́ bá wọn. Táwọn màmá bàbá wọn gbìyànjú gbìyànjú gbìyànjú tọ́ba jẹ́ ìgbà ni wọ́n ṣe sí. Tábúrò ti rọra lówó. Àbí èyí wa àbúrò ni wọ́n ń pè tí wọn ò gbé sẹ́ẹ̀tì àbúrò ló sì lówó ẹ̀gbọ́n ní kíni kò lówó. Ẹ ah, wọ́n fẹ́ fi hàn mí tí mo ti máa ní. Hmm, wọ́n fẹ́ fi hàn mí tí mo ti máa ní. Hmm, Ọlọ́run tó ti ṣe tèmi náà tẹ́ kórópóyé yóò bá ní péjà ọ̀tá má torí ẹni tá à ń bá ń pe ẹja fún lẹ́fíùs ọlọ́ọ̀ nìkan lọ́mọ kò lọ́ wà eléyìí oṣù mà sí pé nígbà míì náà a máa pẹ̀lú mi ọmọ àmà má gbé o bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà tún wà bẹ́ẹ̀ a tún fún ọ lẹ́fíùs nítorí pé èmi mọ sáfẹ́ fún èyí sọ̀rọ̀ lónìí kí n fún un àbí ẹ̀kọ́ ni torí délé ìmọ̀ afúnlẹ́fíùs tọlọmọba ni kò gbé tọlọmọba ni kò má gbé torí ẹ tó má tẹ pé lọrọ sọ pé ọlọ́ọ̀dà kò tó gbé bàbá ọmọ pé tí mo fẹ́ pè fún pátá ọlọ́ọ̀dà kò tó gbé àbí òye wa ẹ̀hán ọ̀dà àmọ́tá ìlẹ̀ bá mọ̀ pé tí a fẹ́ pè fún pàtàkì àbúrò gẹ́gẹ́ máa bẹ́ lọ àmẹ́yìn mọ̀ pé tí a fẹ́ fún pàtàkì ọlọ́ọ̀dà kò tó gbé ọlọ́run ó sì yóò gbé torí ẹ akọ́rọ́mọkọ́mọlọ́ sẹ́nìkan bá wálé wa èyí ti fọ́ọ̀mù pẹ̀lú sẹ́ẹ̀t ọwálẹ̀wà ọkọlẹ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu tani èmi lágbájá ọmọ lágbájá mi sékè ń wọlé má wọlé yóò dìgbà mi máa lọ lónìí padà wá ń gbà mí bẹ́ẹ̀ bá bí ẹ dáhùn lápẹjúwe l'Ógbómọ̀ṣọ́ lẹ́wọ̀ kápẹ́ àtàbẹ́kùtà ló ti wá sí Ògbómọ̀ṣọ́. wọ́n ní à Abẹ́kúta lọ́lọ́ kọ́dà kọ́ wá látòdó ọba kọ́dà kọ́ wá láti ẹ̀wọ́n sí pé mẹ́sìbà wọ́n lọ sí wọ́n sí pé ọ̀ràgádà ẹwà kalẹ̀ ó tún sálámù tí béèrè ọkọ rẹ̀ ó tún sọ gbogbo ẹ̀ ẹgbẹ́ tí ń wọlé máa wọlé padà wá jọ rẹ̀ lọ́yẹ̀kẹ́ bínú àbí ọ̀yẹ̀kẹ́ bínú lábẹ́ òfin ọlọ́ọ̀kọ̀ yẹ̀kẹ́ bínú léèyàn lẹ́wù èyí ó bínú a orin mi ti ń pọ̀ ọkàn lábùkù kọjá títọ́ lòṣùpá lábẹ́ òfin ọlọ́ọ̀ ẹ̀gbọ́dọ̀ bínú ẹgbọ́n tó lọ́wọ́ bá wa sọ fọ̀rọ̀dẹ́ọ̀ hùwà ẹ̀dá lẹ̀. Tẹ̀bá délé olé, tẹ̀ tọrọ àti wọlé, lẹ́yìn tẹ̀ sálámù. Tẹ̀wọ́n á ní má wọlé máa lọ ọlọ́ni ẹ máa lọ. Ní máa lọ àìfáráyà ọlọ́ni olọ́jà Ẹ dàpọ̀ ẹni tó wá tó fẹsẹ̀ lẹ́sẹ̀. Bá a wú ẹni tí kàn pé àlè tí wọ́n wéra wọn pàápàá jùlọ pípẹ̀ tí wọ́n pè ọ̀gbẹ́ni kò lọ kọ́bọ̀ lẹ́yìn tó bá ti pé ó ti lọ lówó ó tún pé tán ó tún ní pé ló fi ọmọ pé òun ní bá mi sọ̀rọ̀ ó tún pé àbí òye wa ìsìn ọlọ́dà fún ṣòbó wa ni sẹni tí ń pè yín ajẹ́gbẹ́jáde tó wá tó rìn wá tó wọkọ̀ wá tó bá lè ṣe sùúrù bẹ́ẹ̀ àwa dá àwọkọ̀ táàsì kankan ọ̀yẹ̀ ká ṣe sùúrù bẹ́ẹ̀ ọ̀yẹ̀ ká ṣe sùúrù bẹ́ẹ̀ ẹ sì má fi hàn gbogbo sẹ́ni kan ṣe fi lónìí tàbí bínú ẹ̀yin náà ti fẹ́ lòlù torí ẹ sọ́nú bí o ẹ sọ ara apá ya o wọ́n bá ti sọ sókè tó ń fojú gbà á pé tó ṣe sí ni kò ní pẹ́ láéláé wọn náà ti ṣẹlẹ̀ ọdọ òní jẹ́ pé lọ́jọ́ nǹkan ni wọn náà ti ṣẹlẹ̀ òní. ẹ̀yin náà wà kókó wẹ̀ ní wọ́n àti ẹnì kan jà lágbólé wọn náà mọ̀jà ara ṣẹ̀ṣẹ̀ àmì ẹ̀yin jà wọ́n bá ń pariwo ẹ̀ ẹ̀ wọ́n bá pariwo adájọ́ fún un tó o ti tẹ́ńdẹ̀ kíníkẹ́ kíníkẹ́ fóònù wa ń rìn pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pé sọ́kùn ìjẹ́ ojú fóònù ní ẹnìkan sọ̀rọ̀ fóònù náà ń pè yín wáyà tẹ̀ bá tiẹ̀ dáhùn ètò ìṣe yóò kó mẹ́ ẹ rojú fóònù ká. o gbé kàkà ní ogún lọ́mọ pé wọ́n ti bẹ́ nìkan jà lórí pé kò gbé kàkà ní mẹ́wàá rẹ irú sẹ́yìn tí wọ́n ṣe fi yẹn mọ́tà tó pé ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ sẹ́yìn náà padà sí sẹ́yìn irú iṣẹ́ yìí ń fẹ́ kí wọ́n ṣe sí yín níjọ́ kẹ́yìn bá ṣe iṣẹ́ nìkan nìkẹ́ yìí náà ṣe sẹ́ni tó ti ṣe sí yín lónìí. bákan náà nínú ẹ̀kọ́ tàbí gbọ́dọ̀ tẹ̀lé lábẹ́ òfin ṣẹ̀rí à òun náà ní pé ká sọ́ra níbi à ń fi tẹlifóònù ní àwọn èèyàn lára ẹ má fi fóònù ẹ má fi ní àwọn èèyàn lára nítorí wípé ẹnikẹ́ni tó bá fi lé ní mùsùlùmí lára yóò borí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ o ẹ má ní àwọn èèyàn lára ẹnikẹ́ni tó bá ní mùsùlùmí lára yóò borí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́sọ̀fù wàlẹ́bínà yóò nà mọ̀mìnì nà wàlmọ̀mìnà ti lè wọ́n yìí mọ̀tẹ́kẹ̀ fàkàdé àtẹ́mẹ̀lì òbọ̀ dáná wà ìsìmàn mọ̀bìnà gbogbo àwọn ẹni tó fara ni mọ́mìnì lọ́kùnrin àti mọ́mìnì lóbìnrin láì jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí fún ọ kí wọ́n lọ mọ̀ wípé àwọn ti ṣe tí ó mọ àwọn ru ẹrù ẹ̀jẹ̀ ńlá àti ìdúró ńlá kọlọ̀ wọn bá kọ́ sànù wa torí ẹ̀ kọ́tọ́ sí kọjá kí ẹ̀ máa lo fóònù láti yọ̀yàn lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé yóò máa pè é yóò tún pè yín yóò tún pè yín láì jẹ́ pọ́ lọ́rọ̀ kan tí ọba yín sọ tó bá ti pè yín tó bá ti fẹ́ gbé báyìí yóò tún pa bí ìgbà tó ń wò yín ránṣẹ́ tó bá tún ti lọ tó kò tó fáńṣẹ́ ti sílẹ̀ yóò tún bá tó kò bẹ̀rẹ̀ sí ní pèyìn ẹ má ní èèyàn lára pẹ̀lú áńṣẹ́ torí ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pèyàn ẹ gbìyànjú láti wo nọ́mbà tẹ́ fẹ́ pè dáadáa tẹ́ ẹ rí pé nọ́mbà ẹni tẹ́ fẹ́ pè ní nítorí pé ń gbà mí wrong number lẹ́ńtẹ̀ ẹ̀yàn wà tẹ̀ra mọ́tìtẹ̀ ike kò ní gbé ni kò ní gbé ni kò ní gbé ni ó sì ti gbé lẹ́ẹ̀kan látòjú rẹ̀ ẹ̀dùn wa ọ́ wá ní pé ẹ̀yìn lágbájá ti ń bẹ ní wọ́n ti pè igbó ọ̀rà tó ń lò ń pè yìí ńlá kìí ṣe o wrong number lẹ pé o torí pé èmi kìí ṣe gbó igbó ọ̀rà mọ́ wa o ẹ ti wí fún sẹ́mi kọ́ ẹ kọ́ rẹ̀ kó nọ́mbà tó ń fẹ́ pè dáadáa yóò bá tó máa pè yóò tó máa pè yóò tó máa pè ènìyàn lára lélẹ́yìí ẹ wo nọ́mbà tó ń fẹ́ pè dáadáa kẹ́sì mọ̀ pé ẹni tó ní nọ́mbà yẹn gangan lẹ fẹ́ pè kẹ́sì rí pé nígbà tẹ́ pé ẹ tẹ̀lé pọ́ẹ̀sì Islam ẹni tẹ́ pé tó bá ti gbé ta gbé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àbí asalaamu alaykum ẹ kọ́kọ́ eléyìí ni kíkí tẹ̀sí Islam gbogbo ẹni tó bá pè wá tí ó bá sí wa níṣẹ́ ló yẹ ká pa fóònù yẹn máa létí nítorí pé kí ni as-salamu qabla al-kalam tí sálámà lọ́yẹ kó síwájú ọ̀rọ̀ ẹni bá pe ní jọ́ sálámà ó sì fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pa jẹjẹ ni gẹ́gẹ́ bí ẹni ẹlòmíì tó pè nù tó pè tí ò ní sálámà pé ẹjọ́ ọmọ oníbèrè kan ni kò burú ọmọ abéèrè tó jíjọ́ mi ẹ kàn pààyàn tó bá tún wá pè lẹ́yìn rẹ̀ tó tó bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá sálà ìgbéńjọ kò sí tó burú mbẹ kó fi kẹ́kọ̀ọ́ tijọ́ mi torí kẹ́ni tí o bá ti lẹ́kọ̀ọ́ wọ́n yìí ṣe bá sọ̀rọ̀ ìgbà míì àwọn ẹni tí máa ń pe àwọn mùsùlùmí tí wọ́n ní sálámà ìwádìí fi hàn wípé àwọn ọmọ tẹ̀síríyà ni wọ́n nígbà tí tẹ̀síríyà wọn sínú rẹ̀ sì ń jó dáadáa tí orí wọn tó ń ṣe kófà wọ́n kàfàrà gbogbo ayé tó wọ́n mọ̀ wá pè tó bá ti wá pè kò ní sálámà ẹgbẹ́ kankala fẹ́ béèrè ìwé ìgbé mùsùlùmí ni mùsùlùmí lọ kí ló wá mọ ọmọ sálámà òun ti sálámà á fẹ́fẹ́ dúkìá ìdúnà la gbé sálámà atẹ́gùn lọ́ba lọ ni ẹ kàn pa àmà lẹ́nu tó nínú ẹ̀kọ́ ni pé kọ́kọ́ sálámà sẹ́ni tó ń pè ìwọ́n tó ń fi sálámà sí wọn náà dáhùn sí sálámà anybody tó bá sálámà sí ẹ dáhùn ẹ má sọ pé mò ń dáhùn islam rẹ mò ń dáhùn islam rẹ báwo tó lé ọlọ́nà tó lé gbàdé náà kan rẹ ni asalaamu aleykum wa aleykum salaam ọ̀yàbẹ̀ ńlá bá ti mọ̀ sí káfìrì ni àbí káfìrà ni wọ́n á fẹ́ máa sí àwọn mùsùlùmí jẹ̀fẹ̀ sí wọ́n sí yẹyẹ lọ́wọ́ sọ pé asalaamu aleykum ẹ̀ gbọ́dọ̀ dá lóhùn wa aleykum lẹ́sìn sísálámà nínú àmì sísàgbéga ìsìlámù mùsùlùmí ò sì gbọdọ̀ jọ́kan nínú àwọn ẹni tí ń já bẹ́lú ẹ̀sìn Islam ìwà ni wọ́n ń pè àbí wọ́n ló ń pè yẹn assalamu alaykum nínú ẹ̀kọ́ jẹ́sìn Islam tó mú wa oná nìkẹ́nikẹ́ni tí máa ń pẹ́ lómi wàá sàlàyé ara rẹ̀ wàá sàlàyé ara rẹ̀ ìyẹn ni pé tí wọ́n bá fi ọ́ léèrè pé ta ló ń pè ọ gbọ́dọ̀ sọ pé mi ni gbogbo èèyàn ló lè sọ pé mi ni ṣùgbọ́n kò sẹ́nìkan tó ń bí torúkọ rẹ̀ ń jẹ́ ìmí kò sẹ́nìkan tí wọ́n fi torúkọ rẹ̀ ń jẹ́ mi wàá ka ara rẹ̀ ẹnìkan wá bá nàlọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam ń kọlẹ̀ fúnlé rẹ̀ anabi sallallahu alayhi wọn léyìí ọ̀ọ́lá àná ó lè sọ pé àná àná èmi ni èmi ni kí a wàá dákọ̀ ara rẹ nù wàá sọ pé èmi Abdulsalam ọmọ Muhammad Abdulsalam ọmọ Muhammad ó lè jẹ́ pé Abdulsalam ọmọ Muhammad jẹ́ni tó wá bá mà wọ́n torí sí mẹ́ta ó tún wá sọ pé Abdulsalam ọmọ Muhammad èwo ń bẹ́ o ọwọ́ Abdulsalam ọmọ Muhammad eléyìí ti ń a marhaba máa wàá dákọ ara rẹ tó bá pè yàn pẹ̀lú ànsẹ̀ tí wọ́n ní ta ní pé o wọ́n sọ pé mi ní o èmi ní èso kọ wàá dákọ rẹ kìí ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe náà lóba ṣe ọmọ ẹni tí ń pè ọ́ ẹni tí ń pè ọ́ nùbá fún ọmọ ẹni tí ń pè ọ́ fún ọjọ́ mi mà ẹ̀mí ọmọ ìsìn nídìí láti mọ̀ ìwọ lọ ṣàlàyé ara rẹ torí ìwọ ló kù ìwọ ló kù kò sì sí nínú ẹ̀kọ́ kẹ́ni tó pè yẹn fọmọ wa sọ fẹ́ni tó pè pé tani mọ̀ ń bá sọ̀rọ̀ èmi ni lágbájá ọmọ lágbájá tani mọ̀ ń bá sọ̀rọ̀ tani wọ́n pè mo rò yé wa torí wọn ló pè èso ló pè ọ onídìí kan máa béèrè pé tani mọ̀ ń bá sọ̀rọ̀ tani wọ́n fẹ́ bá sọ̀rọ̀ inú ẹ̀kọ́ nìyẹn torí ẹ̀ ká nínú fara ní àwọn èèyàn ẹ eléyìí tó síwájú tá a sọ òun náà ní kọjá pé olú rẹ láti fi máa bú yàn olú rẹ láti fi máa sọ̀rọ̀ kọ̀bákùngbé sí olú rẹ láti fi máa ṣépè fún ní nǹkan tó ti pé wọn ò bí ọ dáa mẹ́wàá rẹ̀ wọn ò bí dáa tó lè ṣe bẹ́ẹ̀ síta ẹ̀ bá ríra yín lójú korojú tẹnu kí látàrí ànsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti tẹnu kọ látàrí ànsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kọ lẹ́tà tó rí bú wọ́n máa bú àwọn èèyàn ránṣẹ́ lórí ànsẹ̀ wọ́n máa ṣépè fún wọn lórí ànsẹ̀ wọ́n máa sọkọ̀ bá kùn bí ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn lórí ànsẹ̀ nítorí pé ànsẹ̀ ògiri tó ṣe sá sẹ́yìn rẹ̀ ni. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين tọ nínú ẹ̀kọ́ eléyìí tó islam mú wa oná ní pé tí ò bá sí bùkátà má pẹ nìkan kan ẹjẹ àwọn èèyàn gbélé ayé wọn lálàáfíà kò sí bùkátà fún pípọ̀ pèèyàn bá sọ̀rọ̀ kí lọ́ọ́ fẹ́ máa pè torí pé wọ́n máa ń dé ṣe ọmọ kò tọ́ wà kí lọ fẹ́ máa yọ lẹ́nu sí tí ò bá ti sí bùkátà ẹ fi àwọn èèyàn sílẹ̀ àwọn àjọkẹ́ à mọ́kàn pé ọ́ pé bájọ́ máa fọ̀rọ̀ jómi tó rọrọ ni mo rí i pé ọ̀rẹ́ ni bá sọ̀rọ̀ ìwọ ọ̀rẹ́ ni bá sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ èmi ni tí mo ṣe ń bì anabi Muhammad sallallahu alayhi wa sallam oní inna Allah kariha lakum thalatha ọlọ́wọ́n bá kórìíra nǹkan mẹ́ta fún yẹn gbọ́dọ̀ sí o qila wa qal gbọ́ yìí sọ yìí ọlọ́wọ́n bá kórìíra rẹ̀ ẹjẹ́ nu yín ẹsẹ̀ ń dédé síbi ẹfẹ̀tẹ̀ yín ẹfẹ̀ méjì ẹsọ ẹnu yín bákan náà ìbá àtúnmáàl bí máa fowó rárì ọlọ́wọ́n bá kórìíra rẹ̀ ẹlẹ́kẹta kẹsàn-án tó so àl ọ̀pọ̀lọpọ̀ béèrè ọlọ́wọ́n kórìíra rẹ̀ ẹni tí bá ń pèèyàn láì nídìí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìpè sára rẹ̀ nítorí pé gbọ́ yìí sọ yìí ọ wà fún bákan náà ń jówó ná èèyàn tó pè lọ́fẹ̀ẹ́ òun fowó ṣòfò ẹlẹ́kẹta ẹ̀rí tó gbogbo ń dòsí náà máa wájú ọ̀pọ̀lọpọ̀ béèrè náà wà náà rọ̀ rẹ̀ tó látàrí ànsẹ̀ gbogbo ẹ̀sẹ̀ yìí làwọn èèyàn ń dá nínú ẹ̀kọ́ tẹ́sán Islam tó mú wa oní ọ̀nà pé táwọn bá ń bá yẹn sọ̀rọ̀ gba orí ẹ̀rọ léwọ́ ẹjẹ́ arìn ẹ̀wọ̀n àtìlẹ̀ àgbọ̀dọ̀ máa kéèké kúkè àgbọ̀dọ̀ máa pariwo ẹ̀yà àbí tó bá yẹ pé ní táwọn pè oní ìgbọ́rọ̀ lẹ́rọ̀ àbí bá pariwo ìgbà náà ló tó yẹ pé pariwo àmọ́ tó yẹ pé ń bá ń bá yẹn sọ̀rọ̀ ẹ má máa pariwo torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ ọ́nà sórọ̀tì lọ́kùnmáà ó min sawti rẹ ohùn rẹ sílẹ̀ rẹ ohùn rẹ sílẹ̀ ẹ̀yin ò lára ẹ̀yin náà má ní lára o nínú ẹ̀kọ́ tẹ́sí Islam mú wa pẹ̀lú àwọn ẹ̀rọ ọ̀léwọ́ àwọn ètò ní àǹfààní lè fi yàwòrán ẹ má lo access yín fi ya ọ̀yẹ́ kẹ́ ya o ẹ má lo lati fi máa wá àti ma ibi tẹ́nìkan bá kù sí o ya fọ́tò ká wí ká fọ̀ wọ́n ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ó ti Facebook ó ti YouTube subhanallah ó ṣòro gbé bẹ̀ ọ̀rọ̀ ọ̀run yọ torí gbogbo ẹgbẹ́ bá ti rí wọn ti rí ti ti dáńlódì wá ẹni tó ti pín yóò máa wá àti ní mùsùlùmí lára torí náà àti sànàbà muhammad sallallahu alayhi wa sallam wọn ni láti gbọ́n mùsùlùmí wọlé tó àìrò wọlé tẹ̀tẹ̀bì àwòrán ẹ gbọ́dọ̀ máa fara ní àwọn mùsùlùmí ẹ má máa kà wọ́n lábùkù ẹ sì má máa jẹ́ ni tí wọ́n máa wá àti máa sírí wọn فإنه من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته torí gbogbo ẹni tí máa wá àti eré àlébù mùsùlùmí ọlọ́run ọba máa wá àti tú àlébù tiẹ̀ náà síta wa man tatabba Allahu awratahu gbogbo ẹni tọ́lọ́ ọba bá ṣe ń fẹ́ àti tú àlébù rẹ̀ síta yaqfahu ọlọ́run ọba padà tú àtìrí rẹ̀ fara yé ni walau fi jawfi rahil walau fi jawfi rahil kọ́dà kó ṣe pé ń bẹ lórí ra fún mi rẹ̀ tí ń gùn ọlọ́run ọba tú àtìrí rẹ̀ fara yé. adéfèé adéfèé tí ìmáàmù Tirmidhi gbàjáde ní ó sì fẹsẹ̀ rìn nínú aburú islam ní ká má fàáṣẹ tí wá sí òun ni asojúṣe àlẹ náà ká má fàáṣẹ ti tọpinpin ká má fi tọpinpin àwọn èèyàn bí kọjá ike a ti ní nǹkan kẹta lẹ̀ má ro gírí yàrá rẹ̀ níta lẹ̀ má ro gírí yàrá rẹ̀ yóò máa gbé picture and voice yóò máa gbé wá fún wa gbogbo nítorí ṣe jẹ́jẹ́ rẹ̀ nulẹ̀ gbogbo ẹ̀lẹ́yìn ọmọ rí ẹ̀ ti ń kalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم eléyìí ọ̀tọ̀ bákan náà kẹ́nìkan kó pè ọ́ àbí wọ́n ló pè é kó wá bẹ̀rẹ̀ sí ní ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ọmọ ká ọmọ ká ọmọ ká ó tún máa dọ́gbọ́n láti kó kó tún sọ sí kó tún wí mi kó tún wí mi òun sì ti ń kálẹ̀ òun sì mà tọ́ba náà sọ pé wọlé àtẹ̀jẹ̀ sẹ́sì ẹ gbọ́dọ̀ máa tọpinpin ara yín ìgbà míì ẹlòmíì kú ọ yé ṣe torí pọ́ fẹ́ bọ́ sọ̀rọ̀ ìwọ́n fẹ́ fọ̀ ọ́ láti fọ nǹkan tó ṣe pé ò fẹ́ sọ eléyìí tó ṣe pé wọ́n lò láti fi dárúgúdù lẹ̀ wọ́n lò láti fi dayérú ó ń lò láti fi bọ̀ ọ́ jẹ́ ó ń lò láti fi láti fi dáyẹyẹ rẹ lẹ̀ àwọn sì máa ta wọ́n á máa ta wọ́n á máa ta wọ́n á máa ta ńgbọ́ bá yá ẹ̀ka rí ká ti gbé sórí íńtánẹ́ẹ̀tì ó ti wọ Facebook ó ti wọ YouTube ó ti wọ WhatsApp gbogbo èèyàn ti ń gbé e ká ah, àwọn tó lọ sọ báyìí o ó ti wí báyìí ẹ̀yin ò ti gbọ́ ah, ẹ lọ sí káàtì báyìí ẹ lọ síbi báyìí lórúkọ yìí náà máa dín lọ láyé bá àwọn fìtínà omi ló kọ ẹsìn àwọn mùnáfíkì àdínì ló kọ súnà àwọn mùnáfíkì súnà omi ló kọ àwọn alátúnṣe àwọn ọgbà yìí jẹ wọn máa wá lò lọ́dọ̀ àwọn ẹni tí rò orí wọn jọjọra wọn àwọn òbí máa gbókùn sẹni Ọlọ́run làwọn láì máa pọtọ Ọlọ́run gidigidi lọ́pọ̀lọpọ̀ nǹkan yẹn wà kún rí facebook yóò kún rí àwọn whatsapp yóò wá jẹ pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbé ká ò ní kọtúmọ̀ tó wúlò mọ́ láyé tẹ gbọ́ mi tẹ sẹ́yìn ti gbọ́ mi tẹ gbọ́dọ̀ nǹkan àwọn ojúbi tọrọ kan kálí láwùjọ wa lónìí eléyìí òsì tàbí ṣùgbọ́n wọ́n tún máa ń lóru rẹ̀ fáwọn obìnrin náà obìnrin tó jẹ́ ni tí ń pa bẹ́ẹ̀ rẹ̀ má bí èso ń ṣe kúṣe bí máa sọ ẹnu rẹ̀ bí èso ń sọ kúsọ wọ́n lè lo access láti fi sọ́ dìdàkudà wọ́n lè lo access láti fi tàbùkù rẹ̀ láti sọ́ di mẹ́ẹ̀ẹ́dógún ẹgbẹ̀ni lójú gbogbo èèyàn torí rẹ̀ máa sọ access dáhùn ẹ máa sọ̀rọ̀ sọ lórí access torí pé ẹni tí ń sọ ni dáhùn sọ wọ́n nítorí bá ti yín jẹ́ kẹ́yìn ọ̀mà wọ́n pọ̀ torí di eléyìí a rí i jẹ lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tó ń mú àwọn obìnrin níbẹ̀ wọ́n mú wọn sọ tí wọ́n fẹ́ sọ wọ́n ti wọn àwọn náà gbé sọ̀rọ̀ sọkúsọ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin wọ́n wá wọ́n wá tún fún ẹni tí wọ́n ti ká lẹ́nu rẹ̀ wọ́n tún plé fún wọ́n wọ́n mọ̀ pé wọ́n ń kálẹ̀ wàtí wọ́n tún plé fún ṣe tiẹ̀ ti bọ́ báyìí o àwọn máa gbé sórí Facebook tó sì wọn pé fọ́tò rẹ ti wà lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ àwọn kò sórí Facebook àwọn sì fi hàn pé kí ni ẹni tẹ́ ń pè ní mọ́mìnà tẹ́ ń pè mọ́ tẹ̀tẹ̀ yìí nà ẹlẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àrùn tó àìjẹ́ bẹ́ẹ̀ wàá sanwó ẹ̀ wọ́n ná lówó yóò sì ná lára bóbìnrin ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ jù náà nítorí kí wọ́n lè bò láti yóò wá sọ ẹ́ ṣe master copy onìkan náà ló sì wà àwọn ò tí ì kàtí bò ní tó bá ti gbà láti tún káwọn ọdọ ti ránu òun lòun fi máa gbá kọfì ìgbàlè lọ́kọ́kọ́ kọ́gbàjẹ́ láì mọ̀ pé ó ti kọ́pì rẹ̀ ó ti kọ́pì ẹ̀ ó ti kọ́pì ẹ̀ mọ̀ pé kálá kọ̀ọ̀kan ló sòrò àti tún ní extra kọ́pì tó tó àwọn òbí lẹ́yìn ní ṣe fọ́ọ̀nù ọ̀dùn wọ́n dà wọ́n ti fi lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ wọ́n ti fi lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ ẹ̀mẹ́yẹ èèyàn ti ń bọ̀ rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ń ti ń dọ́gbọ́n bí nípa alé rẹ̀ tí ń bí nípa ìyàwó rẹ̀ tí ń tó tó òpònú dìdìn rẹ̀ lòmíì náà láì rọ́ lọ́sí gbogbo àṣírí ayé rẹ̀ ní òtítọ́ fẹ́ lòmíì wọ́n á transfer ọ̀rọ̀ yẹn sí ìyàwó rẹ̀ tọ́gbọ́n tọkọ̀ rẹ̀ sọ tọ́gbọ́n tí ń sọ ń parí ìyàwó ọba ti confam pé òun ọkọ òní ọkọ náà lọ sọ bẹ́ẹ̀ ìyìgì yẹn ìyàwó yẹn sọ pé òun lè jẹ́ ìyàwó rẹ̀ láéláé gbogbo àṣírí òun kò sí èdè òsì ìṣẹ̀kọ́ rẹ̀ ẹsùn ẹnu yín ẹni tó fẹ́ ba tèèyàn jẹ́ pọ́n tèèyàn lọ tó ká máa wá kọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ni tá à ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀kọ́ mọ́mọ́ á ah, eléyìí èèyàn tẹ̀ tó fi ṣẹ̀rí àwọ̀ èèyàn tẹ̀ tó fi ọlọ́ ọ̀n ká ọ̀rọ̀ lẹ̀ ẹni tí sì ń bọ́ sọ̀rọ̀ kọ̀mọ̀kọ́ ń ká ọ̀rọ̀ lẹ̀ ó ti ṣẹ̀tófin ṣẹ̀ríà ìṣẹ̀tófin ṣẹ̀ríà tó ti wà ń bẹ ọ̀hàn gidigidigidi kọ́dà òfin ṣẹ̀ríà ni a lè gbé sábẹ́ pété ni a lè gbé sábẹ́ pé jàǹbá ni a lè gbé sábẹ́ pé ìtanijẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni láti lò ó tako ni torí di eléyìí ẹ̀yin jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀ràn ńlá lẹ̀ o gbogbo ń jẹ́ ìṣìkálẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́ pé ẹ fi yí ẹni tẹ́ ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pé ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tẹ̀ wá ká lẹ̀ tẹ́ ń mú tẹ́ ń lò ó tí o bá forí jìn láyé ẹ ti kó ní tẹ́ máa sìn tó bá di lọ́la gbẹ̀ngà òkè yá. títí ẹni tí ìbá ti pé èèyàn dilẹ̀ èèyàn ò sì gbádùn kí ni túmọ̀ pé kí n máa tó ẹnìkan kí n máa tẹ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tó bá yẹ kó àǹfààní mo tí ó sì wúlò fún mi ní ọ̀la ìyáàmù ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ bí yìí tí mo lè sálẹ̀ sálẹ̀ má sálẹ̀ ọmọ èèyàn oríṣi méjì orí bákan méjì ni wa ẹnikẹ́ni tó ń bá ń bá sọ̀rọ̀ láyé tó bá ní tí mo lè sálẹ̀ tó bá ní kọ́ sálẹ̀ ọ̀yàtọ̀ títọ́ bá sọ fún pé kọ́ má sálẹ̀ torí gbàtọ̀ sọ fún pé kọ́ sálẹ̀. Ọ ọ̀rọ̀ tó ọ̀sọ̀ ọ̀sọ̀sọ̀ yàtọ̀ sígbà tí ọmọ pé wọ́n ká ọ̀rọ̀ rẹ lẹ̀ ọmọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn ṣe máa bá Onye sọ̀rọ̀ nù kò ní mọ̀ yìí pé ẹni tí ń sọ tó ọ̀sọ́ ó lẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ léwu púpọ̀ ìwádìí wàhálà tó ti dálẹ̀ láyé nìyí حسبنا الله ونعم الوكيل ápò olùmọ̀tá wọ́n bi léèrè kí ni ẹrí sí ti àwọn èèyàn kan sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n á tí ọ̀rọ̀ wọn wá gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n fi kàn. táwọn bá wá dáhùn gẹ́gẹ́ bí òfin ṣẹ̀rí àti wọ́n mọ̀ tó bá jẹ́ pé iṣẹ́ òun yìí ń ṣe rí náà ni adẹ́gbẹ́ ìbàdí ọlọ́run báyìí báyìí ẹni tó wí bẹ́ẹ̀ ní ti ń sọ ìsọkúsọ. àwọn wa gbé sí orí youtube wọ́n á sọ pé olùmọ̀lágbájá ó ti fọ ìdí fún lágbájá tó ń sọkúsọ. àsìkò tẹ́yìn pè tẹ́ ẹ lágbájá lọ́sọ̀rọ̀ tẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wá ọ náà gbọ́ ó tó di kọ́pẹ́tì.

táwọn bá ti kọ́nu náà ìlà ìlọ̀lọ̀ àjẹpẹ́tẹ̀ sí rẹ̀ yìí. tọ́ wọ́n wá pẹ́ nìkan á ah, wọ́n ti fi já nǹkan lẹ̀ ọ̀la ìjọba láti ilẹ̀ lárúbáwá tó fi dá áfíríkà ti wáyé tó fi dé europe tó fi dá amẹ́ríkà àwọn aláìní sẹ́ wọ́n ti fi dárúkútù sílẹ̀ nínú ẹ̀sìn ká máa pa àwọn èèyàn ká ọ̀rọ̀ wọn sílẹ̀ láì jẹ́ pé wọ́n mọ̀ àwọn sì lérò fáwọn ń ṣe bẹ́ẹ̀ láti rìn ìṣọ́ ọlọ́run lọ́wọ́ rẹ̀ àwọn náà kú palẹ̀ náà gbogbo àwọn ọmọ tẹ̀ ń tirè wọn máa bá yín sí àwọn èèyàn wọn máa bí wọn sẹ́yìn ti péjọ sínú yàrá kan sẹ́yìn fi ń ká ọ̀rọ̀ wọn lẹ̀ àwọn ọmọ yẹn ti ń gba ẹ̀kọ́ wọ́n pàdé bí wọ́n bá yọ̀ǹda lọ́dọ̀ yín láti pè bàtà àwọn ọmọ bá pè tán àkọ́kọ́ ẹgbẹ́ ọ̀bọ lò lórí rẹ̀ ẹ̀yin ni kìí tètè ẹgbà ẹkú palẹ̀ máa bí gbàdé ẹgbà ẹni tó bá kọ̀yàn dáadáa yọ gbà báwo wà lẹ́nu tó kọ̀yàn láìda yọ gbà ọkẹ́ ìjẹ́ pé tí kálukú ọgbà yàtọ̀ síra o ẹni kọ́ ni dáadáa ọgbà dáadáa ẹni kọ́ ni láìda kọ́ òun ọgbà ìdá ẹni wá kọ́ ọmọdé kékeré kọ́ bẹ̀rẹ̀ kówó jẹ́ àgbà ó ti ṣe kalẹ̀ mọ́ fún bí ọmọ tí ó ti máa wò di tiẹ̀ náà ṣeré torí ẹ̀ka sọ́ra ọ̀pọ̀lọpọ̀ mùnáfíkí àti ènìyàn wa ayé lásán ni wọ́n lé wọ́n máa fẹsẹ̀ bójú wọ́n máa fi súnà bójú wọ́n máa ká ọ̀rọ̀ àwọn èèyàn lẹ̀ láì jẹ́ kí wọ́n bá yọ̀ǹda lọ́dọ̀ ẹni tí wọ́n pè. ó ń ṣèdánilẹ́kọ̀ọ́.

ọkọ̀ ọ̀rọ̀ rẹ lẹ̀ òun náà wá lò pé ọkọ̀ tiẹ̀ náà balẹ̀ ọkọ̀ tiẹ̀ náà ní balẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ bákan náà nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ lò nínú àǹtẹ̀ onígbẹ́tẹ́ nìkan máa ń pè wọ́n ìgbàgbọ́ tiẹ̀ ó ní pé ẹ̀yin nìkan lẹ́ ń gbọ́rọ̀ ẹlòmíọ̀ gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ wá gbé ọ̀rọ̀ rẹ̀ sí láfíríkà lọ́nà tó jẹ́ kí ẹnu nínú oṣù máa gbọ́ ìjàmbá ni wọ́n ń pelé yìí lábẹ́ òfin pẹ̀lú à. ìwọ lágbájá ọmọ lágbájá ni wọ́n ń pè òkúta àgbà láti fèsì láódìkà torí kò wú pẹ́kẹ́ lómi ọ̀gbọ́n tó ń bọ̀ ọ̀gbọ́n bíi ìdìsọ́kùsọ̀kọ́ ṣùgbọ́n téèyàn kan bá ń báyàn máa ń bọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé ìwọ kún sẹ́ni mọ́ gbàlérò

lábẹ́ òfin ọlọ́run ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń mójútó àwọn ẹ̀kọ́ yìí nínú ẹ̀kọ́ tẹ́sán Islam mú wa oní ẹni pé táǹsẹ̀ tí ń bá ń bẹ lápò yín tí ẹ mú ọbí tẹ́sí sọ ẹ mú ọbí tẹ́sí yàgbẹ́ lẹ́nìkan bá pè yín bẹ̀ ẹ mọ̀ gbé rárá rárá rárá ambọ̀sibọ́sí pé gbé ẹ wá gbọ́kọ́ sálámà dànìdànì wá bá yín pé tá a dáhùn ní àbá ní dáhùn ẹ gbọ́dọ̀ dáhùn rárá rárá ẹ sì ẹ gbọ́dọ̀ gbé rárá rárá tẹ bá wá sí ìsìgbé tọba sálámà ẹ gbọ́dọ̀ dáhùn anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀n tọ̀ lọ́lọ́jọ́ kan lẹ́nìkan sálámà anabi ọ̀dáhùn sí sálámà àti lẹ́yìn ìgbà tọ́tọ̀ torí ẹ̀ ẹni tí bá ń tọ̀ àbí ń ṣègbọ̀nsẹ̀ tọba sálámà sì kò gbọ́dọ̀ dáhùn nínú àwọn ẹ̀kọ́ tó ti Islam mú wa oní ẹni pé àwọn àyè kan tó wà ẹ má ti ní ẹ pàǹsẹ̀ sí ẹ pa ọ ẹ má ṣàgídí ọ ẹ má ti ní ẹ pa ẹ pa ẹ má ṣàgídí ọ nínú rẹ oní ẹni gbàtí bàálù bá fẹ́ fò àtìgbà tí bàálù bá ń fò lọ títí débì kan wọn sọ fún yín pé pàǹsẹ̀ sí títí táwọn òfin sọ fún yín pé ẹ tún lè tán padà tó ti gbé nínú bàálù pàǹsẹ̀ sí lè ṣiṣẹ́ mọ́ jẹ́nẹ́rálì àmọ́ bá yẹ fẹ́ lò fún nǹkan mi àmọ́ tí wọ́n ń pè yẹn èyí náà ń pè yẹn kò lè ṣiṣẹ́ mọ́ ìgbà tí ń fò lọ́wọ́ ni ó lè kó bá ẹ́ńjìnì bàálù nǹkan lè dàrú mọ́ ẹni tí wọ́n bàálù lọ́wọ́ tí kálukú ọ̀dára lè fìyà mi bẹ́ẹ̀ náà nígbà tí bá ń bà tí wọ́n bá ní ẹ̀pá ń sẹ̀tẹ̀ pa ẹ má sagídí ọ pàtàkì bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ síbi kan ike ẹ má ẹ má tẹ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín lẹ́ bí o bí ọ̀sibítù ẹ má tẹ̀ lẹ̀ nítorí pé ọwọ́ dúdú sáǹsẹ̀ tí máa ń dún tó máa ń pẹ́ni tó níwò ó lè jẹ́ sábà bí sálà rẹ̀ ní òbí lọ sálùkù yá àmọ́ torí pé ààrẹ ti ń ṣe kàn fẹ́ gbáriwo kankan kọ́mọ àjọpẹ́ yẹn lẹ́sẹ̀ sábà bí òbí lọ sálùkù yá àmọ́ bẹ́ẹ̀ náà ni ẹ pa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín bì mọ́sálásí la wà oníkálukú kọ́ pa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ nítorí pé mọ́tíláṣí ilé ọlọ́run ọba ni ọlọ́run sì yọ̀ǹda pé nínú mọ́tíláṣí orúkọ òun àti ìrántí òun òun láàmà gbé sókè ńbẹ mọ́tíláṣí lọ́gbà jù lọ́dọ̀ ọlọ́ ọgbọ́dọ̀ wá jẹ́ ibi táàtì máa gbọ́ ìlú àdìfán táàtì máa wá gbọ́ music àwọn olùmílẹ̀ ibi dáàbò máa gbọ́ oríṣiríṣi ohun ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn ń lò máa ń tẹ̀sí wọn nígbà tó bá pè wọ́n kò yẹ kí mọ́ṣáláṣí ẹ rí i pé bá ń gbọ́ àwọn ohun tí ánsẹ̀tì kálukú bá mú jáde èèyàn rò yí pé wọ́n ta àwọn rédíò lẹ̀ àbí pé tẹlifíṣàn wọ́n eléyìí ń tọ́ka sí pé àwọn èèyàn dààmú fẹ́sìn ọlọ́ wọn ò sì ní àkàtì fúnlẹ̀ ọlọ́ torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé wọn ò ka mọ́sálásí fún nǹkan kan wọn ò sì pọ́nlé rárá mọ́sálásí tá a ti ń sin lọ mọ́sálásí tá a ti ń tò láti ṣe láti ṣe jàmáà mọ́sálásí ti ń láti ṣe jùmọ̀à mọ́sálásí ti ń ṣe àlẹ́ẹ̀dìgá mọ́sálásí tá ti ń ṣe ìrántí ọlọ́run kí ti ń kọ́ wa ní ìbẹ̀ náà lọ́wọ́ ayé ẹ̀kọ́ jẹ́ pé music music music àbùkátà wọ́n tó ń sè lẹ́mọ́ra mọ́sálásí ike pàǹsẹ̀tì rẹ kótó di pàǹpá sábà ti wọ mọ́sálásí tà wọ mọ́sálásí ó yẹ kó ní kálukú wa kó pa ẹ̀rọ léwọ́ rẹ̀ nítorí pé ilé ọlọ́run la wà ní. bákan náà láti fi wọ́n lo ansẹ̀tì lónìí láti fi máa ṣe fáńfà eléyìí tí ò ní tuma wọ́n fi máa ṣe àríyànjiyàn eléyìí ò ní já síbi eré ẹnì kí ọ̀rọ̀ ẹyọ kan kọ gbé lórí atẹ́gùn báwọn jọ wà ń gúrúùpù kan ni wọ́n máa ṣe fáńfà lórí ẹ̀ fáńfà lórí tòsímà ṣé bẹ́ẹ̀ lórí tí ò rí bẹ́ẹ̀ ẹ kíní kan wọ́n lè fà á títí kó dìjà wọ́n lè fà á débi kí wọ́n máa ṣépè fúnra wọn àbùkátà rẹ̀ a máa lo àǹfààní parí àǹfẹ̀ a máa fi dá fìtínà sílẹ̀ láàrin àwọn èèyàn a máa fi dá fìtínà sílẹ̀ láàrin àwọn olùmọ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. ìgbà míì wọ́n sọ pé a ti fi àwọn olùmọ̀ kan léèrè àmọ́ kí lẹ́yìn náà fẹ́ sọ ẹgbọ́rọ̀ tí wọn náà bá dá àwọn eléyìí ó túmọ̀ sí pé wọ́n kọ́ ọ̀mọ́ tó Ah, ẹ ti a àwọn olùmọ̀kẹ́ aláìmọ̀kan bá kí wọ́n lè túmọ̀ mọ náà fẹ́ sọ. látàrí pé ó ti rọrùn bára wọn sọ̀rọ̀ iná ni wọ́n máa fi dá gbogbo orú fanfà tí ò ní túmọ̀ yẹn lẹ̀ tó bá jẹ́ pé àti sọrọ ẹni bá sọ̀rọ̀ kò sí nítòsí kọ̀rọ̀ọ̀rùn níjọ wá làwọn èèyàn bá máa fi fanfa tí ò ní túmọ̀ burúkú bákan ọdọwọ wa o máa bẹ̀rù ọlọ ọba ń rí wa ní gbogbo ìgbà tá à máa lo ẹ̀rọ léwọ wa pàápàá jùlọ tá à ń bá ń ti ń lò fún nǹkan yọ ni lọ à ń ni ẹ à ń wọ YouTube ni ẹ à ń wọ inú gúrùpù gúrùpù ọlọ. nítorí pé ansẹt kò sẹ́kù ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ lásán má ó ti di ẹ̀rọ ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ ó sì dájú dípò ní ó jẹ sábàbí tọ̀pọ̀lọpọ̀ fi ní ráàlì dáná wọn jọ pé dàbí àná torí pé ibi tí wọn ń lò gbà ní tó lè kọ dínà àti ráàlì dáná wọ lọ́pọ̀ jù mẹ. ìbẹ́ẹ̀ ló ti jẹ́ pé gbogbo èèyàn tẹ́ rí sí ń di àǹtẹ̀ sí ká èsì kí wọ́n fẹ́ fi gba ìpè èsì kí wọ́n fẹ́ fi pè níta fẹ́ fi ṣe tọ́takùtọ̀ lọ́lọ́pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi gbọ́gbọ̀kúgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi wòwòkúwò ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi máa ń tí ọ̀dà ilé mọ̀kánsẹ̀tì náà ni wọ́n máa ń lò láti láti fi darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́ láti fi dọ̀kánú àwọn èèyàn kéèyàn handset náà ni wọ́n máa ń lò láti fi dẹni tí wọ́n máa wò wò kú wò yóò fi padà dẹni tí ń tẹ̀sẹ̀ kùsè tó bá ń tẹ̀sẹ̀ náà ni wọ́n máa ń lò láti fi déètì àwọn international aṣẹ́wó àtàwọn local one gbẹ́gbẹ́ wọ́n gba nọ́mbà ara wọn lọ́fẹ̀ẹ́ lóko wọ́n sì mọ àdírẹ́sì ara wọn bíi tíbi tí wọ́n bá dọ̀ wà sì máa wá ara wọn lọ wọ́n máa ṣèrànù lásìkò kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀tí àmọ́ kankan mọ́ lójú àwọn ọkọ wọn. Báyìí tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan ń wò pé àtẹ́wò burúkú ló ń kàn gbé kalẹ̀ nígbà àwọn obìnrin ṣe rí nìwọ́ rí torí ìwòkuwò tó wò nítorí àwọn olórí igbó tí ń bèjì torí àwọn abatẹnijẹ sọ̀rọ̀ kiri ká rẹ̀ ni torí ẹ̀ wọ́n ní tẹ́ bá rí sílé kan tóró láàrin ọkọ àti ìyàwó sì ń dáa kẹmọ ike wọn ò tí ì gbé wọn ò tí ì gbé íńtánẹ́ẹ̀tì gba ojú òrùlé wọn wọnú ilé wọn ni tí íńtánẹ́ẹ̀tì bá ti lè wọnú ilé táwọn ìyàwó bá wọn o táwọn ìyàwó bá wọn ìṣẹ̀jà yìí àkàràmọ̀kọ́mọ́ wọn agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run sáárá ti pa gbogbo dáwà ti fi pa àrùkọ pamọ́ ọkọọkọ pamọ́ sọlọ ọlọ́wọ́ bá mọ gbogbo ẹ̀ yóò sì pèsè rò fún wa lórí gbogbo ẹ̀ ẹnì pé àwọn obìnrin láyé jọ tí àwọn ọkọ wọn bá gbà ìdájọ́ wọn wọ́n lè bínú lọ́nà tí ọ̀dà wọ́n lè faraya burúkú at the end of the day àwọn ọkọ wọn ti lè máa padà bẹ̀ wọn má bínú ó lò ń sọ bí táyé bàjẹ́ dé lónìí látàrí ìwòkuwò tí ń bí ṣekúṣe àní wọ́n kà àwọn obìnrin táwọn fẹ́ lè gan fún wàhálà pé wọ́n ń sá fún wàhálà àwọn ni torí de ilé ìgbà bá lọ kọ́ máa lọ àlọ́ tún lọ rẹ̀ láì nígbà tí ọ̀lọ́ tẹ́lẹ̀ ń fọ́ àwọn facilities yìí ló fà ọ́ ìdáhùn èèyàn fi ń ṣe ló fà ọ́ akramakumullah ẹ rí i pé lónìí ẹ̀rọ léwọ́ tá à ń gbé ká ó ti gba gbogbo nǹkan lọ́wọ́ kálukú o kọ́lọ̀ mọ́ wa jẹ́ ọgbà àlùjánnà lọ́wọ́ wa. ìsọwọ́ mójútó ìsọwọ́ fẹ́ lójú alukurani wa kò rí dàkà nínú ẹgbẹ̀rún rẹ̀ alukurani wa kò rí dàkà nínú ẹgbẹ̀rún àbójútó tá à ń ṣe fún ànsẹ̀ oníkálukú wa sábà ti sálámà mọ́tíláṣí ànsẹ̀ sí wọ́n tó ti kọ́ ọmọ wọ́n ti ti kọ́ ọmọ ànsẹ̀ sí wọ́n tó ti ọlọ́wọ́ kọ́ọ̀tì bẹ̀rẹ̀ ànsẹ̀ sí yọba tó fi sálámà ansẹ̀tì náà ni ó wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó rẹ̀ ansẹ̀tì lọ́kọ́dù wọ́n kó oúnjẹ kalẹ̀ ansẹ̀tì ní wò ní wọ́n ansẹ̀tì ń sìn kó oúnjẹ sẹ́nu tí èèyàn fi kó oúnjẹ bọ́ mu akramakumullah tẹ́bà ń sin one set là ń wà lùkùránì ní lè má mú fi ń gbàgbé fatia nítorí pé a ti pa tì débi tó fáti àtúntúnmọ́ yìí tí gbogbo èèyàn há gidi yìí lè má mú mi gbàgbé ẹ̀. nítorí pé ẹsẹ̀ ń fi ojú wò kí ẹsẹ̀ tọ́jà fún ewu àlùkùránì bẹ̀. torí ẹ̀ ọ̀dọ̀ wa wá o. àwọn obìnrin pẹ̀lú àǹsẹ̀ nígbà tó ti di pé àǹsẹ̀ ti di tọ́rọ́ fọ́nkálí lọ́kùnrin ń lò àwọn obìnrin náà ní gbà láti má lò àwọn ẹni tó ní bùkátà ń lò ẹni tí ò ní bùkátà sí náà ní gbà láti má lò àǹsẹ̀ ti dá wàhálà alẹ̀ gan-an àwọn obìnrin tí obìnrin ọ̀bá máa tọ́ máa mọ̀ mọ́fẹ́ fìdí ní èèyàn. pẹ̀lú ohun wọn tá a bá wò sí tọkùnrin fìtínà lóhun wọn tí ọba fẹ́ fìtínà èèyàn fìtínà lóhun wọn báwo wá ni tó bá fẹ́ fìtínà èèyàn ọ̀ràn ńlá torí ẹ̀ ìgbà tí àǹsẹ̀ tí tọ́wọ́ kálukú ń ti lọ́jọ́ pé ohun yín nǹkan fìdínà ni ṣé lẹ́ máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbé àǹsẹ̀ tí pẹ́ fẹ́ fọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ọba tó kéèké ṣe bẹ́ẹ̀ wọ́n máa máa máa lẹ́hùn lọ́nà àti dá fìdínà dárúgbù lẹ̀. kódà èyí tó lóun fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn gan-an ọlọ́run ni wọ́n sàánú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn. fẹ́ pé yọ́ọ́ máa sọ̀rọ̀ yọ́ọ́ máa yọ ọmú yọ́ọ́ máa sọ ọmú yọ́ọ́ máa lẹ́hùn ẹ mi sọ pé mi fẹ́ mi fẹ́ béèrè àwọn béèrè kan ni ọjọ́ sọ̀rọ̀ dáadáa ìkọ́ sọ̀rọ̀ tó ń béèrè wọn fẹ́ kí n fèsì ni tí n bá ti fèsì tí o ti ní kó bá ọ gbọ́dọ̀ kọ́ dáadáa ẹ̀mọye tí wọ́n pa ṣẹ̀ tì mọ́lé sí pé kí ni báwo ló kọ́ ń bá sọ̀rọ̀ ọlọ́ àyè sí náà kí ni dálẹ̀ torí pé ẹ̀rọ gàdúmílẹ́sì ti wá wà lọ́wọ́ oníkálukú wọ́n àlè wàhálà ń ṣẹlẹ̀ lára ń ṣẹlẹ̀. akramakumullah kí ló bí kí ló bí kí ló wá débi kó náà lọ wọ facebook kó náà wá lọ wọ facebook wọ́n lè sọ pé ó ń mú sáárá ó ń mú bá ó ti di màmá olóòtú wa lọ wọ facebook olóòtú wa ga títínú rẹ̀ báyìí kí ló fi wá dénú facebook jama ẹ gbọ́n sẹ́pẹ̀ ni kìí ṣe bab book wọ́n ní ṣe book tá a wojú ẹ̀ àfa omi tún wọ facebook wọ́n wá wọ jilbab ó tún bọ gbogbo ojú o kí ló ń polówó ọ wá ní single but not available. Therefore, don't be stopped. Eh? Abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ so ẹ wo So, Wàhálà yìí you wá pọ̀ to the ti pọ̀ jù. Àlóbìnrin kan tó wà ní ọkọ̀. Facebook lọ́wọ́. Ẹ̀tọ́ àwọ̀ Facebook. Bẹ́ẹ̀ni máa Facebook wà máa sọ pé àwọn èèyàn ń fẹ́ kọ́ bá wọn dọ̀rẹ̀. Jẹ́bi kò lè rojú gbogbo ẹni tí ń fẹ́ láti dọ̀rẹ́ rẹ̀ ló ti lọ já sílé àwọn olùfọwọ́dà kan nù babaláwo lóde kúkúrú tó mo bá browse mo bá rí pé ah, ojú yìí náà bá jù but marriage ni àti marriage àti singular gbogbo ẹ̀ náà ló ṣe déédéé àfa bàbá ti yí pé ibi tí wọ́n ti ń browse browse browse wọ́n bá gẹ́tù pé nùlù kan náà làwọn wà pẹ̀tí bá ti dédé pẹ̀lú lọ́ba pàdé lọ́ba di ike ẹ oríṣiríṣi àbú. ó wá ń fi obìnrin léèrè pé wọ́n tọ́ wà lọ́ọ̀tì ọkọ tí ló fi ọwọ́ tẹ̀sí fúrúkù lọ́la yẹn ti dẹ́. subhanallah alazim ẹ̀yẹ wo látàrí obìnrin gbé àṣẹ títà. ẹ mọ iye obìnrin tó fi lùzù lé ọkọ báyìí ọ̀pọ̀ gan ọ̀pọ̀ ọkàn pé ọkùnrin máa ń ronú tó pọ̀ jinlẹ̀ ju báwọn obìnrin ṣe máa ń rò lọ. obìnrin ọ wà lórí sáìtì kan àwọn tí wàá lérò gbogbo ẹni tó wọ sáìtì àwọn obìnrin pé àwọn èèyàn wọ gúrúùpù tó ń pè tóbìnrin òun ó sì tó ọkùnrin kọ́ wọ̀ ló kóbìnrin kí lẹ́gbẹ́ ti lò. lọ́sàn-án lọ pé kọ́tù ọmọ India kan àbọ̀mọ Japan kan lóbìnrin yóò gbé táyé rẹ̀ àbẹ́yìn òrírọ́ ẹ̀ yóò sì tó ọkùnrin gbogbo àtìrí táwọn obìnrin bá ń sọ nípa ọ̀rọ̀ ara wọn gbogbo ẹ̀ ni wọ́n máa kà bàbá ọ̀daràn ìgbà yóò ti máa déjì ọ̀kan nù wọn torí kó ti ní àtẹ̀ láti mọ gbogbo wọn láti mọ àṣírí wọn láti mọ nọ́mbà wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní táwọn náà ń gbé àǹsẹ síká ẹni tákítí tákítí tákítí tí wọn ń ṣe pẹ̀lú ọkùnrin ìyẹn tó wà ní ọkọ tó tún wá láwọn àwọn tó ń ṣáàtì pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin pé kí wọn kí ló burú bẹ ọ̀rẹ́ òkùnrin ọ̀rẹ́ rẹ̀ kùnrin ìwọ obìnrin tó wà ní ọkọ. yóò ti ṣe bẹ́ẹ̀ yóò fi lóòzù ọkọ abẹ́tìfẹ́ sọ̀rọ̀ ìtọ́ wà ọkọ jẹ́ ẹni tó ń ń tàbí ike tó bá kùn ló ń fi ọ ni wà á gbádùn tó bá kùn ló ń fi ọ ni ayé rẹ̀ máa dáa tó bá kùn ló ń fi ọ ni yàtọ̀ tó lórí wà lọ́dọ̀ ọkọ oyún àkọ́kọ́ ó sì ṣe ó sì sọ fọkọ ó yọ ọkọ lẹ láàrin òru tí kò tù ọ lẹ òun ò ṣe mọ ó ṣe mọ báwo kí ni jẹ bẹ́ẹ̀ èdè mú ọ kí ni kẹsì ọ ọba lọ òun ò ṣe mọ ìgbà tí ó sọ fọkọ pé kọkọ lẹ kọkọ lẹ kọkọ ọdá lóhùn ọkọ fi lélẹ̀ ìgbà tó fi lélẹ̀ ọba gbọ́ kó tó lọ sọ́dọ̀ boyfriend ìyàwó tó fi lọ́kọ bá gbàtí wàá kó lọ sọ́dọ̀ bẹẹfẹ àti wàá tún pé ọkọ òfúra nì wọn ní pásítọ òfúra pásítọ jáná àti ìyàwó yìí gbogbo ìgbà tó wà lọ́dọ̀ ọkọ oníṣẹ́ méjì ti ṣe bíi proud pẹ̀lú àlè yẹn lọ ọwọ́ àti gbé oyún olóyún ògbè lọ báyìí nígbà táwọn obìnrin táwọn náà dẹni sí lọ àṣẹ àbánú ọlọ́run àbánú ọlọ́run bẹ́ẹ̀ náà la sọ fún àwọn obìnrin òfin tó burú káwọn náà ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ àmọ́ kí wọ́n mọ̀ jí táwọn fi rìn ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ọkọ yín bàbá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ẹ máa mà láfi ara yín kí ló fẹ́ gbé ọ lọ Facebook kí ló fẹ́ gbé ọ lọ sí ẹ̀gbọ́n ẹ̀ tó ń dá gúrúùpù kan lẹ̀ kí ló fẹ́ fi ṣe ọ̀n táàkì táàkì kọ̀. káàkiri àbí ẹ̀sẹ̀ ẹ̀sán rí ni obìnrin tí wọ́n bá fẹ́ ránṣẹ́ ìdíńgbà mi níbi dáyé tó burú dé wọn ò ní ra ètò fún mọ́ wọn bá bí báyìí pé nígbà tó obìnrin di kéńjá ṣẹ̀ síká obìnrin fẹ́ sọ fọkùnrin tó kọ́fẹ́ ayé ti bàjẹ́ ọwọ́ aṣọ fọkùnrin pé tẹ́ẹ̀mì tẹ́ẹ̀mì ó wá sọ pé à kí ló ń fẹ́ fẹ́ o ní láti mọ tó ń fẹ́ fẹ́ ìgbọ́n tó wọn bá mọ tó ń fẹ́ fẹ́ àwọn kan lọ fẹ́ fẹ́ fún fẹ́ mọ́tò spéṣàlì ìwọ́n tó ń tó fún wọn fẹ́ ọ ní ìsinyìí báyìí lè ti pé ara rẹ̀ ti wà ní flake wọn á sọ pé ah, kí ló fẹ́ rí tó fi mọ̀ ẹ́ pé èmi tí mo nípa ọ̀fẹ́ ọ̀fẹ́ àti ah, mo nípa ọ̀fẹ́ mi mo dà mo dà mo fẹ́ rẹ́gírísì ni la hawla wala quwwata illa billah ọfẹ́ rẹ́gírísì ni wọ́n ní bẹ́ẹ̀ obìnrin sì yára rẹ̀ ní hòhò ọmọlúwàbí ó sì fi ránṣẹ́ sọ̀kọ̀ fala hawla wala quwwata illa billah bí bá ń tẹ̀ yẹ̀yẹ́ ìlànà tó wà tìlíjẹ̀bùl lọ́dọ̀ ọkùnrin wọ́n tìlíjẹ̀bù wọ́n máa gbé kàní láti thirty sí thirty àbí òye wọ́n wá fi secret number sí pé kékeré gbogbo yẹn ni ó lè fi ìjọba máa ń sẹ́gẹ́ ìyá súnà kí ní kàgbé pàpánumá táwọn ẹlòmíì ọ̀sán bẹ́ẹ̀ àbí wọn náà kọ́ ni abọ́ ti dára ẹ̀ màmá ni máa gbé fọ́tò hàn kárí. àdàkùn dá dá sọ̀rọ̀ hàn án lọ́wọ́ àti làwọn torí délé bá ń fẹ̀sí náà ni torí agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ òtí tàbí ṣùgbọ́n nínú nǹkan tí Islam ń fẹ́ ká bá ń fẹ̀sí tá a bá lò ó dáa oníkàtí pèpè lọ sí ìjẹsìn ìta because tẹ́ máa ń dáhùn èèyàn sọ̀rọ̀ ó lójú èèyàn tí ó wà bí gbogbo ayé bá fẹ́ wá ó lójú iye èèyàn táyé lè gbà ṣùgbọ́n tá a bá lo ẹ̀rọ yìí a lè tara rẹ̀ tọ́tọ́ gbọ́rọ̀ yẹn níbi kí ibi tó bá wà láyé gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ lónìí àdúgbò sọlọ. àwọn ẹrú ọlọ́run kan àmọ́ wọ́n rí àrí wọn rí lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ń lo owó wọn wọ́n ń lo dúkìá wọn gbogbo àwọn àdánilẹ́kọ̀ọ́ wọn wọ́n gbé jáde by all means me facebook omi youtube omi omi omi whatsapp àìmọye group ní ọmọ ìyá yín lẹ́nu ẹlòmíà máa pè yẹn láti australia ẹlòmíà máa pè yẹn láti finland ẹlòmíà máa pè yẹn láti england ẹlòmíì láti canada ẹlòmíì láti america brazil nàìjíríà ìlọlọ burundi yugoslavia gbogbo bí tẹ́lẹ̀ ti ń gbọ́ láyé bá wà. ó wá débi pé ọ̀rọ̀ tá à ń sọ ní ìsìn ní ìsìn gbogbo ayé sì ń gbọ́. ọlọ́kọ́ ti àwọn ẹrú ọlọ́run náà lẹ́sìn. wàláhì nígbà wọn náà ti kò kéré bí tẹni ti ń sọ̀rọ̀ nínú ládàá. nítorí pé àwọn ti sábà bí dáadáa yẹn ti dé sí gbọ́ èèyàn tó pọ̀ jù láyé. ẹ̀yin náà ẹjẹ́ wa náà wo kí n a lè ṣe tá a bá lu àṣẹ sí dáadáa ọ̀nà àti ṣẹ̀sì Islam kàtó tó kọ̀ fẹ́ẹ̀ sí láyè. mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ pé ìwọ gbọ́yé nínú ìdánilẹ́kọ̀ọ́ nù ọkàn rọra bọ́ nù bẹ́ẹ̀ gúrúùpù kan lọ wà èèyàn tí wọ́n rẹ̀ ní mẹ́mẹ́ ọkàn rọra bá tẹ̀ síbẹ̀ èèyàn tí wọ́n rẹ̀ sí ní báyìí. ẹnìkan náà tún gbé sínú gúrúùpù mi tó náà wà ẹlòmíràn tún gbé sínú gúrúùpù mi tó náà wà wọ́n yí ọ lẹ́nu pé ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí ẹ̀ two hundred ó ti tọ́jú èèyàn two hundred thousand. Tàbá lò dáadáa, ọ̀nà tó rọrùn púpọ̀ ni láti fi san Islam ta, láti fi san Súnà ta lónìí. Ẹ ká gbìyànjú láti jẹ́ ẹni tó ní kópa nínú dáadáa. Táwọn yẹn bá ń ṣe dáadáa káwọn náà kópa nù ọ̀nà kan náà wà lọ́wọ́. Àtìlówá wà mẹ́ọ̀, àwọn ẹlòmíràn ń lò láti sàdídì àpò láti san gbogbo rádaràdáká gbogbo àwọn sọkúsọ gbogbo àwọn wíkúwì eléyìí tó lè mú kí sọmọ ọyà wọn tún lu ansẹtì náà àwa táwa bẹ́ẹ̀ lò fún dáadáa ọmọ ìjẹka gbẹ̀yìn ẹjẹka gbìyànjú Ọlọ́run ló fi ràn wá lọ́wọ́ nínú àtìló rẹ nínú ẹnikẹ́ni kọ́kọ́ sẹ́ńdì kìnnìkan tó náà mọ báwo ló ti ti fẹsẹ̀ ẹ̀rin lẹ̀ báyà wọ́n ṣẹ́ǹjì ẹ̀sùn náà ni. wọ́n á ní sọ́ọ̀ máa ń fẹ́ kí dáadáa yìí kọ́ jẹ́ tiẹ̀ láyé àbẹ̀rẹ̀ ìyá mi. fi ránṣẹ́ séèyàn ọgọ́rùn-ún including me. àwọn olùdè náà ní nàìjíríà fáwọn ọ̀dọ́. ṣé gbogbo orí ẹlẹ́yìn má bàa wọn dá sí ọ. àìmọye ìbàjẹ́ ni wọ́n ti fi irú rẹ̀ sàpá. ẹ má bàa wọn fi irú rẹ̀ ránṣẹ́. ẹ jẹ́ ká mẹ́nu bà díẹ̀ nínú àwọn òfin ṣẹ̀ríyà eléyìí tó ní ṣe pẹ̀lú àǹsẹ̀ alákọ̀ọ́kọ́ kí ni ìdájọ́ ká ní àǹsẹ̀ pàápàá jùlọ tá a bá mọ̀ pé àǹsẹ̀ ó máa ń di aburú oríṣiríṣi gẹ́gẹ́ bá a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ wà sáńsẹ̀ ti ń dálẹ̀ fáwọn yìí kí wọ́n lè dájọ́ ká ní àwọn olùmọ̀ nípa tẹ̀lé àná wọ́n ní kò sí nǹkan burú nínú ká ní ẹ̀rọ ìléwọ́ eléyìí tá a máa ní tó ń ti gbogbo àárẹ̀ àti gbogbo aburú tí wọ́n ní bí yẹn nítorí pé àwọn ààrẹ mi náà wọ́n sọ pé àìsàn ló máa ń fà wọ́n bẹ lábẹ́ ìwádìí àti fanfani tó ní àbọ̀ nǹkan ní nǹkan tó kú sí ìdájọ́ àti ìmọ̀ ìdájọ́ lórí ẹ̀ torí bí eléyìí eléyìí ò lè díyàn lọ́wọ́ níbi àti ní ẹ̀rọ ìléwọ́ ṣùgbọ́n wọ́n máa sọ pé léyìí radiation tó máa ń jáde lára rẹ̀ ó kéré púpọ̀ yàtọ̀ sórí ìfìrú eléyìí ọjà dúpẹ́ ní tọ́ba gbọ́ ètò radiation tó jáde lára rẹ̀ kéré lọ́yẹ̀ kára kìí ṣe ìtúpọ̀ nínú àwọn mọ́tíláṣí wa gbogbo ẹ̀rọ kan wà tó ti pè nígbà táwọn kẹ̀kẹ́ nìkan kan kọ́mọ wa fi ànsẹ̀ kọ́mọ fi yọ wa lẹ́nu mọ́tíláṣí láti ti kọ́kọ́ kọ́ fa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ tó bá ti wà ní mọ́tíláṣí àwọn èèyàn kọ́ sí fún un wọ́n máa sọ fáwọn òní gbọ́ ìdí nu tó fi jẹ́ pé ń gbàmí sílẹ̀ máa ń bá ń tajú nígbà tí àwọn ẹ̀rọ burúkú yìí bá ń dún tí wọ́n máa ń dàrú má lè máa ń lòdì tó wọ́n ti wá sí irú ẹ̀rọ kan yìí dókítà bá fi sínú mọ́tíláṣí ẹni ànsẹ̀ ọ̀ dídá bí ọ́ dà tí wọ́n máa ń sọ nígbà tó wà ní mọ́tíláṣí ẹ̀rọ amúnimóhùnmálẹ̀ yóò mú òun yóò mú málẹ̀ kó tó bẹ́ẹ̀ wọn ò ní gbé lórí bọ̀ ọba jáde tó òun náà kò ṣe tó burú kálù kò sí pé wàá di ìgbà tó fi hàn wípé bí sábà ti ń lo orú ẹ̀rọ yẹn ó túmọ̀ kó bá láti àwọn tó bá wà nù ìbáwọn olùmọ̀ nípa mẹ́sìn wọ́n sọ pé gbogbo ìwádìí yẹn kò tí ì fẹsẹ̀ rìn lẹ̀ àwọn ẹ̀bà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní tó jẹ́ bẹ̀ kò sí tó burú wípé pásítì irú rẹ̀ sínú mọ́ṣáláṣí wa kò níbi táwọn ti wá àti kọ̀ọ̀kọ̀ ẹ̀ pàǹtẹ̀ ẹ̀ náà ọkùnrin pé no call is entry so lọ́pẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ ẹni fún òní dáhùn fóònù òye dún so eléyìí wọ́n ní kò sí tó burú mẹ́ nítorí kí ni torí pé náà wọ́n bá ń fẹ́ pé dáhùn bá ń sìn kájẹ́ ni tí ń sìn tọkàntọkàn á lè sin náà tọkàntọkàn tí nǹkan kan bá tún yọ wálẹ̀ nígbà tá à ń sìn náà. kéṣe tábàtì àní gbogbo èèyàn kọ́ pàǹtẹ̀ sí ètò gbogbo aláàrẹ ti pa lórí ìdí eléyìí kò sí wàhálà tábà ti nílò ẹ̀rọ yóò máa bá wa pa àwọn àǹtẹ̀kù. bákan náà lábẹ́ òfin pẹ̀lú ìyá tọ́tọ́ ká máa sọ fáwọn èèyàn àbí ká kọ́ pé gbogbo ẹjọ́ bá wọn mọ́tíláṣí fọ́ pa àǹtẹ̀kù. àbí tó láti kẹ̀kọ́ mà kí màmú tó bẹ̀rẹ̀ sọ́lá ó tún fi àfíìsì wa pé kí kálukú ọ̀pá àǹtẹ̀kù kò sí nǹkan tó burú mẹ́rin. kò sí nǹkan tó bákan náà lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa ǹjọ́ wa wa bó ti ṣe jẹ́ pé àwọn music ó ń bẹ nù ẹ̀ kálukùrá ni mo tún wà nù kọjá o tó bá jẹ́ wà music tó bá wà wa. a mọ̀ la gbé music wa nù but factory made ni wọ́n ti kó wa láti factory tó ṣùgbọ́n àwọn lè máa kíbọ̀ ọ̀yẹ̀ káwọn náà lè máa yọ dànù ká yọ dànù kọ́mọ̀jọ pé tó dánù mi ti di alukurani ló gbé sínú ansẹ̀tì rẹ̀ mísíkì náà tún wà ní kọjá tó wọn ò ní wọn aṣọ ike tí mísíkì yẹn bá wù àwọn ọ̀nà tuntun ó lù pọ̀ mọ́ alukurani nítorí gbogbo ẹ̀ ó dí ó báyìí náà ni ọ wà tí fáìlì kùránì àti ti mísíkì tó bá wá lùpọ̀ mọ́ra wọn tó lè ká gbọ́ mísíkì àtúntò kùránì alágbọ́n àwòdìlélà agbọ́dọ̀ yọ kó ńlá pátápátá agbọ́dọ̀ yọ kùránì tó ń bẹ pátápátá ńgbà yìí. tọ́ ìjà wa lè jásọ láti wa nítorí pé fóònù wa rìn àwa lọ́nà mi tàbí lè palẹ̀ mọ́ láì jásọ láti kọ̀tọ́ pé ìwọ̀n já sọ̀lá ẹ̀ tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sọ̀lá ẹ̀ lórí wàdà bá parí ẹ̀. ṣùgbọ́n kò burú láti òfin ọlọ́run tí ìgbésẹ̀ bá yọ wá lẹ́nu ká ṣe nígbà tá a sì wà lórí sọ̀lá tiẹ̀ lókè ìgbà títẹ́ tá a fẹ́ ṣe ọ̀pọ̀ gẹ́gẹ́ bó fi tẹ̀lé àti fàyè gbà wá. ike ńgbà tá à ń bá sọ̀lá ti wá lọ tá a bá rí tòrá kékeré àná èyí yóò wọ ẹ̀rọ arínú méjèèjì kọ́lá kó tuntun sọ láti lọ bákan náà bintu Zainab ọmọ Zainab ni ọmọ anabi Muhammad anabi a máa gbé lórí sọ̀rọ̀ eléyìí òsì gbàgbọ́ láti rẹ̀ lórí rẹ̀ ẹ̀ńsẹ̀sì rẹ̀ pariwo ẹ̀ńdẹ́nu à àti àti tẹ́kọ̀ọ́ fẹ́ pa yóò sì fi kú eléyìí láti ètò tó wá rọrùn tó lè lọ tó wà ìgbà tí ń tó yẹn o lè jẹ píìnì kan nínú píìnì ara rẹ̀ yọ pa ohun yẹn jọ parẹ́ káàbí ní kúrò rẹ̀ mọ́ àmọ́ kọ́ wá pàtó láti jẹ́ torí eléyìí ọ̀tọ̀ bákan náà ǹjẹ́ kọ́tọ́ kí gbogbo wọn dáńtẹ̀ síwájú ká máa kó wa mọ́tíláṣí láti wá dájú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣe tẹ́bá wá sọ̀rọ̀ tẹ́bá sọ̀rọ̀ ẹlòmíràn máa bínú ebi lé ọlọ́run máa ti ebi ẹgbẹ́ ọlọ́run làwọn bàwa lẹni tó sọ fún kámẹ́ káàdì ní mẹ́tíláàdì òbí bàbá náà dá wọ́n máa tọ́ lẹ́yìn ní àgbàràmọ̀ kọ́mọ́ wá ọ̀dọ́ láyé òfin ọlọ́run ẹ má fi àwọn èèyàn láyè láti máa jáde nínú mẹ́tíláàdì nítorí pé mẹ́tíláàdì tọ́lọ́ọ̀nù mọ́tíláṣí wà fún pátákì náà kọ̀ wá tọ́ka báyìí fẹ́ nìkan láti máa tara nǹkan ịlụ mọ́tíláṣí gbọ́bù ká tara tiẹ̀ lásán bí wọ́n bá jáde àgbẹ̀ tí wọ́n jáde fún àbọ̀ jáde ara rẹ̀ jáde ara rẹ̀ kọtẹ ẹ mọgbà láyè ambọsikọsi káfíìrì kan tó máa wọ ọmọ kíláàsì kó bẹ́ẹ̀ jáde aláàgbà kúlè mọmù tó ti bẹ́ẹ̀ káfíìrì wọn bọ láti ta oní ẹkún wọn nà gbalaja bí ẹyin mọtíláàsì pẹtọ tó ń bá jáde kan pé ìwọ ọgbọn ló ti jẹ mọ ọdún mọlẹ àbí dàrú olóòwò ajáde tọba pẹtọ tó jáde. wọ́n tún á máa bí léèrè pé ẹ pé káfíìrì ló wọ ọmọ láti eh? subhanallah àníwọ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ ṣáàjì ẹ̀ wọ́n nítorí kékeré kọ́tọ́ káma wá lo iná mọ́sálásí láti fi máa ṣáàjì ṣẹ́jù wa àbọ̀tọ́ tọ́tọ́ lọ́dọ̀ sí kẹ́nìkan fa nánú mọ́sálásí látara mítà mọ́sálásí lọ sílé tiẹ̀ torí pé mùsùlùmí lò tí mọ́sálásí ọmọ bá sanwó náà lé rẹ̀ tọ́tọ́ tàbí ẹ̀gbọ́n kan náà lórí sẹ́mi kí tí wọ́n bá ti sáàpù náà látara mọ́sálásí tí mítà mọ́sálásí ọmọ rí di gbogbo ẹ̀kọ́ tí mọ́sálásí ọmọ ṣá ẹ̀tọ́ wò ni wọ́n ní báwa náà ẹnu kí gbogbo ọlọ́mọ múná ní transfọ́mà mítà mọ́sálásí kí kálukú ó sinmi torí di ẹlẹ́yìn wọ́n ní torí kí owó tán bá fi ṣe wọ́n kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àfi ká lò gẹ́gẹ́ bí ẹni tó kó kalẹ̀ ti sọ pé ká máa lò ìgbà tí wọ́n fa alẹ́ tí mọ́tíláṣí tọ́tù sọ́kẹ́tì sọ́kẹ́tì sọ́kẹ́tì sọ́kẹ́tì sí lọ ẹ̀yin wá sọ pé kí láǹfààní àwọn sọ́kẹ́tì à àǹfààní rẹ̀ pọ̀ àǹfààní rẹ̀ pọ̀ kó dábàá fẹ́ di fáànù sálẹ̀ fáànù sí mọ́tíláṣí á máa lò ó bẹ̀ nínú àǹfààní rẹ̀ òun náà ní kí dábàá fẹ́ lo máìkì oríṣi mi á tún máa lò ó bẹ̀ nínú àǹfààní rẹ̀ òun náà tún ní pé mọ́tíláṣí tó bá yẹ pé a fẹ́ fi ìgbálẹ̀ ẹlẹ́lẹ́tíríkì a fẹ́ fi gbá mọ́tíláṣí ìfọlẹ̀ ẹlẹ́lẹ́tíríkì a fẹ́ fi gbá mọ́tíláṣí ní ọyẹ kọjá kárí lé bí mùsùlùmí tuntun bá tuntun wà dúpọ̀ tí pọ́kẹ́tì òbí tuntun wá. torí ẹ̀ kéé ṣe torí kẹ́yìn ọ̀tá àti ni wọ́n ti fi àwọn sọ́kẹ́tì yẹn síbẹ̀ lẹ́yìn ìjà bó ṣe jẹ́ kẹ́nìkan máa bínú kọ́ máa bá kájá nu pé áá ọbẹ̀ jáde mọ́sálásí lẹ́yìn ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni <laughs> mùsùlùmí ni ọ̀ àkàrà wọ̀ kọ́ mọ̀ wá tí mẹ́ta bá mú bíìlì wa ọmọdé láti sẹ́yìn máa dáhùn ẹ̀ẹ́dọ̀ mélòó la ti sánú ilé wa jù gbèsè tí ń bẹ lórí nígbà lè mi gan àwọn ọmọ ò lè sẹ́sì yàrá máa sọ ti mọ́tíláṣí aa ẹ dàpọ̀ sí mọ́tíláṣí náà lọ́rùn rẹ̀ ẹ jẹ́ mọ́tíláṣí náà orí tara rẹ̀ mú bọ́ bẹ́ẹ̀ láti òní lọ ẹnì kan ti máa ń jáde ní mọ́tíláṣí ẹ̀yọ ẹ̀yọ àǹsẹ̀tì rẹ̀ dànù ẹ má sọ nù ẹ má sọ nù ẹ̀yọ dànù kẹsẹ̀ kẹ́ ẹ fọ́ ẹ̀wà fi lọ kálukú sinmi àwọn bàbá lè máa mú kọ́dà kọ́ jẹ́ bàbá lè máa mú àgbà kọ̀dáyè láti ṣáàjì nínú mọ̀tìláṣí ó ní á ah, ní haramu máa ń ṣáàjì màdínà wọ́n máa ń ṣáàjì láàyè àti lára màtà àti lára màtà torí pé tani bá wa sanwó lítà tó a ní mo rò pé yé wa kọ́dà kó ṣe pé mọ̀tìláṣí mi ní mọ́tà mọ́tà wo ọ̀kan àbùkù mọ́tíláṣí mi Mẹdínà ọkọ̀ àbùkù ò nígbà máa rọ mọ́tíláṣí haramu Mẹ́kà mọ́tíláṣí haramu Mẹdínà torí báwọn fẹ́ fa mùsùlùmí lójú mọ́ra kí gbogbo yóò lè máa ṣe ìsìláàmù rọrùn ò ní kọ̀ àmọ́ bàbá dá wò ládùúgbò à wọ́n lè mú àṣẹ ìṣẹ̀lẹ̀ kan ó nílè má mú tuntun jẹ rẹ̀ ká kí ìtara wọ́n ní tábà wà nù mọ́tíláṣí tá a lè máa ẹni pé tẹ́lẹ̀ mi máa ń gba kọ́ọ̀lù ní gbogbo àwọn yóò máa wò ó wò fún òkò dájú pé yìí máa lẹ́ẹ̀mọ́ tó ní mẹ́tíláṣí lẹ́ wà ní ojú tó burú ẹni gba kọ́ọ̀lù nígbà tí èsì fáà ti ṣe sọ̀rọ̀ àti èsì tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ tí ń bùkátà káfí làákà ìsìnkú bá wa sàn. tó àwọn èèyàn gbàgbé kù ó sì ń gba kọ́ọ̀lù lọ́nà tó O bá ẹlòmíì tó ń ṣe nábìlà ó kó bá ẹlòmíì tó ń ṣe àlùkùránì kò bá jẹ́ mọ́sálásí mọ́tà náà kò bá jẹ́ tòmàdínà náà tó bá pè ọ́ wọn náà fẹ́ pè yẹn ó lè pè àmọ́ mọ́ pa mi wọ́n ti jẹ́ dí ẹnì kankan lọ́wọ́. táwọn máa ń ṣe ìrìnsìnká àkọ́kọ́ tá a lè máa pè dáadáa a lè pè a lè pè ṣùgbọ́n kí là ń sọ torí pẹ́ni kí n ṣe ìrìnsìnká àkọ́kọ́ lọ sọ̀rọ̀ bísínẹ̀sì kọ́ wá jẹ́ pé ẹ lọ sí àjà ẹ ẹ̀mẹ́tì máa dà ó lẹ́wọ̀n tó kọjá tó fẹ́ tí yóò fẹ́ ìgbà ó tó irú eléyìí ọmọ tó ń bá àwọn èèyàn sọ má kí wọ́n mú ọsọ tí ọ̀yẹ́ kẹ́ni tí ò ti ti ń ṣe ẹ̀dùnká kọ́ máa ṣe tó ti mú ọsọ tí ọ̀yẹ́ kẹ́ni tí ń ṣe ẹ̀dùnká kọ́ ṣe wọ́n ti kó bọ̀ nínú kọjá ike ìpèpè fún sọlá àtàyà alukuraani òun la fi ṣe ríngì tonu ẹ̀rọ wa ọ̀tọ́lá bí òfin ọlọ ọ̀tọ́lá bí òfin ọlọ nítorí pé ìpèpè fún sọlá ìjọsìn kan ní tó lákòókò kò sí ẹ̀kọ́ wáyé kákòókò rẹ̀ tó fún wọ́n ti wá fi ìpèpè fún sọlá òfin ríngì tó Allahu akbar Allahu akbar. àwọn alágbó mẹ́wàá àbọ̀ àrọ̀ àkókò tó ó tètè wọlé lónìí alákòóbá ìlà lọ́lọ́ fi gbèsè fún láti tó fi ní tó mọ̀ ti ń dáhùn yàtọ̀ sí wẹlé àní dáhùn wa ó lè fa wa débi wípé máa láti dáhùn náà àní máa dáhùn torí pé kúránì tó lọ́n sọ̀kalẹ̀ ọlọ́n sọ̀kalẹ̀ kẹ́lẹ́ tẹ̀lófin ọ̀sọ̀kalẹ̀ kẹ́lẹ́ jìnnà sí tó ti léwọ̀ fún ọ̀sọ̀kalẹ̀ kẹ́lẹ́ máa falẹ̀ kẹ́lẹ́ máa bàbàrà rẹ̀ ìdí tó jẹ́ pé máa ń kí àlùkùránì ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ sọ̀rọ̀ tó bó wa ni sábà ń pè wọ́ pé ánsẹ̀tì mi ti máa kúrò ánsẹ̀ ebi wọ̀ ló ti karambà ní ẹ̀. Bákan náà, inú aburú tó kún wa ń bẹ̀, òun náà ní pé ìwọ gan aláàrọ̀ ọmọ gbé ọmọ gbé ìpè tí wọ́n fi pè ọ́ yẹn kó tó di pé ó kí àyà yẹn já. Wọ́n ń pè ọ́ alámẹ́sọ́rá nínú ibi tí bẹ́ẹ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ tí wọ́n á pè tó ní alámẹ́sọ́rá ọkọ̀ gbé ní ẹ̀lọ́wọ̀ o ti sábà fi táyà àlùkòrá ni ti ó dàjà mbà fún àbí ó dàjà mbà fún ó dàjà mbà fún wọn lọ pa. bákan náà ó tún jẹ sábà tí òbí máa jẹ àlùkòrá ni lè jẹ nílé tọ torí pé tọba jẹ àlùkòrá ni rẹ wọlé mi àǹsẹ̀tì rẹ tọba gbé wọlé mi àǹsẹ̀tì rẹ tó gbé wọlé tó gbé tọ alam nashra alam nashra laka sadrak. ألم نشرح لك صدرك ألم نشرح لك ọba kò gbẹ náà nígbè ọlọ gbogbo alukurani kan á pè kásìkè yìí kọ ó ti ṣe sábà ti ṣe ṣe ń kí alukurani níbo ilé ìgbẹ́ nílé tán àwọn òbíta torí de eléyìí àmì títì ó ti tó kákàtí ẹjọ́ máa lo aago kápẹ́ tán tán tán ó ti tó ẹnìkan ní a eléyìí ọjà bíi ẹ wọ́n ti pè bíi fóònù orí tébù ìyẹn ní báwọn ará oko ló máa ń lo eléyìí àwọn ọmọ àgbàlódé wọn jáde àwọn gbèsè gbàgbà gbàgbà gbàgbà gbèsè gbàgbà tó ìrẹ̀lẹ̀ ẹgbẹ̀tí mọ̀ fúnra ṣe ọmọ tó ń dokoto lè má bùkọ́ ọmọ ọkùnrin tí ló dé àbúrò fún ọlá tí máìkì máa ń ṣiṣẹ́ láti kò tẹ̀sí sùn láti gbà ní àwọn ọmọ lẹ́yìn fọ́ọ̀lù fọ́ọ̀mọ ọkọ ti gbé ìlú ọmọ síláṣí tí wọ́n náà náà ó máa ti kárí lé mo rò pé yé ẹ̀ torí pé ìlú jẹ́ lù jẹ́ lù jẹ́ lù máìkì ṣe jáde àwọn olùkọ́ àwọn náà lòlù torí àbúrò fún mi lọ àní bí àlùkùránì tàbí sẹríǹgì tó ìgbà mi àwọn tó bá rọra tí ó yẹ wọn á lọ gbọ́ ìwé lágbá tí wọn máa gbé sẹríǹgì tó ní wa tó ẹ̀yin náà máa gbọ́ ẹ̀rọ ọmọ sáà ìrọ̀lá tó so ẹlòmíì máa ń ṣe ẹ̀rú ń bà ọkọ mọ̀ lọ́jọ́ parí níbi tí kẹ́kẹ́ wí náà hmm, ọ̀sá bọ̀ lọ mo rò pé yí àwọn òdìdè lẹ́ torí ẹ̀ eléyìí kò ní ìsinmi abẹ́ ṣiṣẹ́ wọ́n mọ̀ á pé ju kò ní ju orin kò ní ju kò ní ju ewì àníjẹ àníjẹ tóńtóńtó wọn tó ọkà tọ́jú tí wọ́n pè ọ́ ọba tó lè jẹ́ bó ti jẹ́ mẹ́ọ̀. talukurani bá ń bẹ nínú àìsàn tí wọn kọ talukurani dídájọ alukurani tó ń nà rárá o ní talukurani wọn ní gbogbo nǹkan tí a bá ti lè daba talukurani sí nínú àmọ́ tó ti fìgbà tá a bá tàn án láti mọ talukurani bẹ́ẹ̀ wọn ní kì í talukurani gẹ́gẹ́ bí cd gẹ́gẹ́ bí kẹsẹt gẹ́gẹ́ bí àwọn ansẹt tí wọn ti talukurani sí nínú mọ́tò máa ti fa alukurani yẹn ẹ tàbí kápòtì lásán ẹ̀rọ lásán lélẹ́yìí kò kí n ta alukurani ṣé ìdájọ́ tó di alukurani gbígbé òní dè kò tẹ́ mọ́ kálukurani àní gbé àti dábàá ní àlùwàlá tó òrí bẹ́ẹ̀ tó eléyìí rẹ̀ sí àwọn obìnrin ẹsẹ̀ nǹkan ó lè gbé lọ́wọ́ ó sì lè tàn án nítorí pé kì í sá alukurani ló ṣe kí ni ló gbé lọ́wọ́ ó sì lè gbé wọ ẹlẹgbẹ́sẹ̀ títẹ̀ ẹlẹgbẹ́ wọ lẹ́sẹ̀ ẹlẹgbẹ́ wọ ìṣiṣẹ́ títẹ̀ tọ̀ nítorí pé kìí sáà kúránì là ń gbé wọ bẹ̀. àmọ́ kí wá ti fẹ́ tán ibi táà kúránì yẹn wà á lẹ̀ àwọn ayé kúránì yẹn wà á máa rí yẹn máa ju yẹn wà á ti wọlé ìfẹ́ má ti ti kéèyàn náà gbádùn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí náà ló tún wá di pé a lè ṣe ọ̀rọ̀ àkọlé iwájú ẹsẹ̀ tí wà ní Allahu Akbar. àwọn olùmọ̀wá wọ́n ní ìdájọ́ tó ń bẹ bẹ́lẹ̀ yẹn ó dàbí ìdájọ́ ẹni tí wọ́n kọ Allahu Akbar sáró ìtàrí Allahu Akbar sáró owó dákúwò àkótákò wọlé ìgbẹ́yìn àbá kó dà kò bá jẹ́ mọ̀mìnú ilé ń pèlú yín ẹ̀kọ́wò tàwù. torí ẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé náà kò wá lọ́wọ́ tá a kó tà tó àlàyé bẹ́ẹ̀ náà là ń tẹ̀síwáyé tó bá yẹ pé náà kò wá lọ́wọ́ a gbé ta kò tó àlàyé tó tilẹ̀ jẹ́ pé tó bá ṣe é ṣe pé gbàdá ti pàṣẹ fún yẹn ọ̀gbọ́n àgbà yẹn kò ní hàn lójú rẹ̀ lọ́dà rẹ̀ àmọ́ tó bá ń pín ọ̀sán lójú ẹ̀ náà tabata ti ti bá fò wá àtúnkojú rẹ̀ fọwájú àtúnkojú rẹ̀ fẹ̀yìn báyìí kò sí mùsùlùmí nítorí èyí ń fi irú rẹ̀ ta pé mo fẹ́ gbọ́nsẹ̀ mo fẹ́ tọ̀ kéèyàn tó pa má bọ́ bá dé ẹnì kó ti mú lọ ìsìláàmù ti gbà káfowó wa káfíńrà rẹ̀ káfíńsòfò. ẹ̀yìn eléyìí. tá a lè lo ansẹt wa láti fi yí àwọn èèyàn ìpè lágbájá kú torí kí anabi sallallahu alaihi wasallam ọkọ fún wa láti máa pariwo kéde péyàn kú àwọn olùmọ̀sọ pé ìta anabi kọ òun náà nírú ìta máa ń ṣe láyé jàhìlíyà wọn máa ṣe bẹ́ẹ̀ láti fi ṣe fáàrí tí a rí mi níwájú àwọn èèyàn nínú tọ́jọ́ bẹ́ẹ̀ náà láyé sìn òun náà ní kéèyàn kú ká máa lọ ra péjì kan nínú ìwé ìròyìn kálukú ọmọ sáré ra ìdajì péjì kọ́tà péjì òbítúárì ẹ̀ǹkì ní kankan Islam ọ̀fara àti ilé ìjọba máa ń lẹ pípa kálu wọ́n lè sọ pé ó ti lo náìtì kìíní kan fọ́ọ̀tì kìíní kan ní gbogbo ẹ̀ nínú yà ṣe Islam ọ̀fara mọ́ gbogbo orí eléyìí àmọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ sọ fáwọn èèyàn pẹ́ nìkan ti kú torí kí wọ́n lè wá kópa nínú ṣíṣe sọ láti fi lára ń tí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ ni pé kò kú nítorí pé téèyàn bá kú tá a bá rí èèyàn fọ́ nínú àwọn tó ṣe sọ láti fi lára tí wọn kì í ṣẹbọ sọlọ Ọlọ́run ọbọ gba ìpẹ́ wọn lórí ẹ̀ àdìsí kan tó sọ pé téèyàn ọgọ́rùn-ún máa ṣe sọ láti fi lára tẹ̀sí mọ̀ pé àwọn èèyàn sábà ka kápọ̀ níbi tá a ti fẹ́ fi sọ láti ìjànáza àwọn èèkà fún láwùjọ wa ó ti jọ ọjọ́ kẹta dídé òfò tọ́lọ́wọ́ bò ní fún ó ṣeun ìjọ ọjọ́ kẹjọ ìjọ ogójì ọjọ́ làwọn kà fún yóò mọ̀ láti àtùbà bí ọjọ́ ọdún nù wàlá ìrọ̀pọ̀lọpọ̀ òkú wọn ò ṣàǹfààní lára àwọn èèyàn tó ń bá gbé ọ ká pọ̀ ọ́ níbi tá a ti fẹ́ ṣe solatul janaza tó kù la irú ẹ̀ ló ti jẹ pàápàá jùlọ kó máa bá àwọn ẹni tó ṣe sunna ṣe kó tó kù tó bá yẹ kó àwọn ẹni tó yẹ pé ẹ̀sìn Ìsìláàmù tó nítumọ̀ làwọn ń ṣe àdádálẹ̀ yìí náà káni sá bírú wọn pẹ́gbẹ̀rún lórí rẹ̀ àdánwò náà ni àbí kí láǹfààní gbogbo àwọn tó di àdómọ́jì tó ń dè mára tó ń ṣe sọ̀láàtì sí ẹnìkan kan pàṣẹ mẹ́sẹ̀gì lórí ansẹ̀tì ni gbàgbàgbà kú o ìgbà báyìí wọ́n ti ṣe sọ láti jẹ̀náàzì àti làbù ẹ má tẹ̀lé ìwà bẹ̀ ẹ wò báwọn yóò ti pọ̀ a ti dúpẹ́ fọlọ́ tó bá sọ pé èèyàn ṣe súnà nínú àmì rẹ̀ tí òfin tí àwọn ń bíbí àlọ́rùn oníkẹ́yìn ìṣẹ́bọ sọlọ àwọn sì fẹ́ ṣẹbọ sọlọ nínú tó kù sí ní tí ó fi rọ́nà lọ onáníkárẹ̀ yẹn fọ́ ti fi kì í ṣẹbọ sọlọ tàbá wa rí ẹni tí ń ṣe súnà fọ́ọ̀tì nínú àtúnṣe sọ láti ṣe ẹ̀la ó kú oríire tó bá jẹ́ kíkà lè pàṣẹ àlàyé pé lágbájá ti kú ẹ wá kópa nínú àtúnṣe sọ láti ṣe lànà kò tí ń tó burú mbẹ a lè lo access wa kébẹ̀. bákan náà táwa lè máa ṣàǹsẹ̀. wọ́n ní à ṣé béèrè wa lè lè ìbéèrè nítorí pé wọ́n ní ansẹ̀ nǹkan èlò ni tó ní tó ní eyín oríṣi méjì eyín tó wúlò àti eyín tó burú wọ́n lè lò ó fún dáadáa wọ́n lè lò fún àìdá àìdá sẹ́sìn lò fún ọ̀pọ̀ gan-an ṣùgbọ́n wọ́n ní ká bá wò ó sí dáadáa tí ń bẹ́ńbẹ́ insha allah insha allah dáadáa rẹ̀ lọ́pọ̀ jù torí délé kò burú kẹta ẹ sì bùkátà láti máa fi ẹni jọba ara léwu kí lọ fẹ́ lò sẹ́ni rí ni wọ́n yà bọ̀ dàrú ẹ bùkátà ọjà lẹ́ńtà torí ẹ kò sí nǹkan burú lábẹ́ òfin ọlọ́run kíkẹ́ kẹ́ ẹ máa ta ansẹ̀. tọ́wọ́tọ́ ká ra special number sí sim gẹ́gẹ́ bí sim ìlànà ma special number wọ́n yìí sọ pé zero eight zero three three three three three three three three special number nìyẹn kò lè pamọ́ sí gbogbo yẹn àbí wọ́n sọ pé zero eight zero seven three seven three seven three seven three seven three one one kò ní ṣòro ha tọ́tọ́ kára special number bẹ́ẹ̀ bá pàdé lọ́wọ́ sọ pé special number each one for hundred thousand nígbà tá a mọ̀ pé síìmù ọ̀wọ́ ti fi sí kòbò má báyìí wọ́n wá lọ ra special number ní hundred thousand naira ó nà fún àwọn sọlẹ̀ ńlá bẹ́ẹ̀ lọ́wọ́. na mba ọ̀rọ̀ bá ti títí lọ yóò ṣe àbí òdìdé à ń yóò ṣe tó ra special number ilé ìjọba nínú pé náwó ọtọ, tí ọ̀tọ̀ ra special number já lónìí yìí báyìí bá mú special number á mú wá fún yàn oní kọ́mpìnì communication yẹn ti máa ń ṣe ń gbà mí èsì kí wọ́n mọ̀ yín gan wọ́n kàn kiri lọ ni pé tẹ́ra special number ni fifty naira sẹ́ńtà gbogbo ẹ̀ náà ni ọ̀nà ni kò sí wàhálà tó. ǹjẹ́ fíìmù tá à ń lò sí ẹ̀rọ ìléwọ́ wa tó bá jẹ́ pé wọ́n ti ṣe wá wọ́n ya fọ́tò obìnrin sí lára tọ́tọ́ ká máa tà á àbí ká máa rà á. ìbẹ́rẹ̀ náà ti máa kó gbogbo ọjà tó máa gbẹ́kọ́ tà lónìí. wọ́n kàn lọ wá bọ́tò obìnrin kan tí àṣẹwó kan wọ́n yà sí là kọjá rẹ̀ ó lè yá. wọ́n ní lábẹ́ òfin ọlọ́run àwọn ẹni tí ń ya fọ́tò sí là ń lọ bẹ̀rù ọlọ́run. ẹlẹ́kejì àwa dáńtà sétorí fọ́tò ara rẹ̀ làwa ń sẹ́ńrà ni àbí torí iṣẹ́ ìṣe wa táwọn àfihàn owó ń wa ni tó bá gbé torí fẹ́ǹsì wa táwa fi ń ro oúnjẹ wa ní fọ́tò àti ẹ̀fẹ́ rì àtẹlọ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ fẹ́ rà síìmù ló fẹ́ rà kò sí tọ́fẹ́ fi fọ́tò kò sí kò sí wàhálà mi. eléyìí tó jẹ́ pé wọ́n ti lò London yóò lọ́tọ́ ká máa rà ká máa tà bẹ́ẹ̀ ni ọtọ́ bá rà ọtọ́ bá tà pẹ̀lú májẹ̀mú tọ́ba dá wa lójú ike kìí ṣe tó léwu bálà sí ọ̀mẹ́ wọ́n yẹ kó ti bàjẹ́ débi kí radiation rẹ̀ ti burú jáì ó sì dá wa lójú bí wọ́n ní wọ́n kó wa láti London kìí máa sálì jẹ́nà London bá ti kó wa hàn títí kọ́ ni wọ́n ti àwọn ẹni tó ní ni wọ́n tà á fẹ́ni tó ní oṣù tuntun tà á lọ́ba dá wa lójú bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ a lè máa rà a lè máa tà. lábẹ́ bẹ́ẹ̀ ansẹ̀t náà ti wá lò tọ́wọ́ hàn yí pé èyí wọ́n jì ń tọ́tọ́kára àbí ọ̀tọ́kára ọ̀tọ́kára gbẹ̀gbẹ́ àwọn olè ń gba ansẹ̀t lọ́wọ́ àwọn èèyàn lójoojúmọ́ láwọn ojú ọ̀nà wa gbogbo ní nàìjíríà àwọn náà ti sàdédé máa gbà á àfi pé táwọn bá gbà wọn lọ fúláṣẹ wọn padà wá tà ansẹ̀tì tó wọ́ two hundred thousand wọ́n lè tà ní ten thousand kò sí iye tó lè tà àtàtì òkú òkúkú náà kọ́bọ̀ ẹ̀yin ẹ̀mẹ́jẹ ni tí wọ́n máa bá wọn sáré ọ̀ nítorí pé ẹni tó kó lè tajà olè olè lónà nígbà ẹni tó gbé kó lájà. kìí sùn dèbí ẹni tó bá gbà á lẹ̀ a ni eléyìí tó ṣe yahoo yahoo ni wọ́n fi four one nine wọ́n fi gbà lọ́wọ́ àwọn òyìnbó wọ́n lo agbárí tí a máa lò wọ́n báyá sáǹpù àwọn wa mú ẹsẹ̀ tìpẹ́ kí wọ́n máa ń tà lórí two hundred thousand naira wọ́n á polówó rẹ̀ lẹ́yìn kíkẹ́ ra seventy thousand ẹ̀sìn rí kẹ́tù tó ní nínú páálí rẹ̀ lọ́wọ́ ẹni kò sí lórí láti á ah! ọlọ́run ti kọ́ pé iná padà ju ẹsẹ̀ bí láyé nu gbogbo àgbà ń pè two hundred ọlọ́run ló ní mẹ́tìrà àló lè wọ́n náà lọ́sí ó lè lọ́ra kọ́tọ́kọ́ ra rẹ̀. pẹ̀lú òkú ọlọ́run tí dọ́tà sí ni wọ́n bá ti tù wọ́n lè padà mú wọn náà pẹ̀lú wọn. nítorí pé ìgbà tó máa mú lè tán wọ́n sọ pé bóun ní ṣe wọ́n sọ pé òun tà gbogbo ẹni tó fún wọn lọ. tọ́ kí wọ́n lè dájọ́ ká máa gbá pààrọ̀ ansẹ̀tì wọ́n ní ẹmú ìjà ti lò wá á fi fún yín lómi òbí tó burú nínú ẹ̀ lábẹ́ òfin ọlọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú ká mọ̀ dájú pé ètò mú wá òjì evidence to prove ipò lónìí ọgbọ́dọ̀ mú wá fóònù ó sì ní evidence to prove ipò tí ọ̀fẹ́ fóònù náà ọjà tẹ́yìn náà ní àlẹ́ àlẹ́ ọ̀yẹ́bà ní bí ó ti pẹ́yìn náà fi ọjọ́ òlé pààrọ̀ òjò òlé. kí wọ́n á ní ìdájọ́ káyáwó lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń fún aláǹfààní àti lo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ táwọn ra káàdì lọ́dọ̀ wọn wọ́n á ní káyáwó àmọ́tẹ́ bá yí ọgọ́rùn-ún náírà náírà làwọn òbí fún yín àwọn gba ten naira gẹ́gẹ́ bíi service charge ẹnì dábìí eléyìí ọ̀tọ̀ ládùn òfin ọlọ nítorí pé ìrìbá pọ́ńbélé ni ìyẹn sọ pé kọ́ yáwó yíyá nìwọ náà sì yáwó ọwọ́ ayá náìtì ló kọ hundred ten tó lé lórí rẹ̀ ń kọ́ ni lábẹ́ òfin ọlọ ẹ̀rí kí àwọn náà ọlọ́ọ̀lọ́mọ tó ṣe wọ́n báyìí àwọn sáà ti ń ké tipẹ́ pípọ̀ tọ̀ ọlọ́lọ́ amọ̀tòkà àkọ́kọ́ àwọn ẹni tó ń wówó kò sí tọ́ka àpọ̀lẹ́sìn generally àwọn tí ń dá gbogbo nǹkan lẹ̀ náà ló ń wé sí wọn ọlọ́lọ́ amọ̀tòkà wọn báyìí mo rò pé iná ti rí mẹ́sẹ́gì ìsàkóso ránṣẹ́ ni ike borrow hundred for hundred hundred for hundred ìgbòkè ṣe ninety for hundred àdúgbò kọ́nà dání ọmọ pé nígbà tó ti fún ọmọ tí wọ́n bá ti fún wọn sí wípé náírà tẹ yá yẹn àbí tẹ̀sí hundred kéde rìbá nítorí pé ńgbà míì náà wọ́n lè máa ta búrẹ́dì ẹ̀ wọ́n lè máa ta páàkì hundred ní hundred and ten ṣé máa rà á ṣé rìbá náà lélẹ̀ ewu lọ́sọ̀rọ̀ òun bí wò ó bí wéru ewu lọ́sọ̀rọ̀ irọ́ lọ́sọ̀rọ̀ ṣé gbogbo bí ẹ bá ti wá bí ó náà lọ́kàn lè máa bá ti pàtó adó kan máa ti àwọn èèyàn lọ́nà àbí torí fọ́gbà dòkítọ́rù kan wá tó máa ti kó o ti máa ké wọ́n wà very clear nísìn ìgbà tí mo ra káàdì hundred ní hundred and ten tí mo rà á ní àbí mo yáwó tí mo rí tí mo fẹ́ rà bí nìyí wọ́n fi pépà lé lọ àbí wọ́n fi lé lọ ọ̀dà nísìn búrẹ́dì seventy wọn máa tà ọjọ́ tí wàá kó bírí gbogbo èèyàn ti kó ń ebi sì ń pa mi mo rìn sọ́ọ̀tù mo rìn sóòtù yóò búrẹ́dì kan lókun ìyá sọ pé búrẹ́dì seventy one fifty ebi ti ń pè ní kò sẹ́lómi tí wọ́n ta búrẹ́dì léèrà mi nira owó èlé ni owó èlé pọ̀ búrẹ́dì mọ́ra tòníìsìn èyẹ sọ pé yáwó èèyàn sọ wípé mo fẹ́ tọjà kan yáwó ni yáwó kí n fi tọjà kan so òun náà sì sọ fún mi pé hundred tí mo yá ninety lòun fi fún mi kí ló tó kílẹ̀ tó fẹ́ kó kílẹ̀ àgbélé yìí. ìgbà táwọn ẹ̀ tí wá rí i pé o ti yí àwọn èèyàn pé àwọn ń jàǹbá wọn ni wọ́n sọ pé ní ìsìn láti sin lọ hundred for hundred hundred for hundred àwọn èèyàn tó wá sọ wọ́n tún ní ní ìsìn náà sọ pé hundred for hundred yes hundred for hundred tó o bá pa hundred yẹn wọ́n fi hàn pé àwọn ti ṣáàjì hundred fún ṣùgbọ́n yí máa tètè jó ju ọ́ndẹ́ẹ̀dì tá a bá rà lọ. nàìjíríà lẹ́mú mọ́wù lẹ́yà kálukó tu òtòrí di eléyìí eléyìí ìjọba àbọ̀. tọ́ àwọn olùmọ̀kan ṣe ìyàpọ̀ ẹnu nípa pé ansẹ̀tì tó bá ti ní kámẹ́rà tàbí lè tara rẹ̀ lọ sí Facebook tàbí tara rẹ̀ lọ sí YouTube tọ́tọ́ ká máa tà á. apákan náà olùmọ̀ ní kọ̀kọ̀ nítorí Facebook YouTube kámẹ́rà gbogbo àwọn ọmọ fi ṣe ń tí ọ̀dà àwọn ẹ̀kọ́ pọ̀jù náà olùmọ̀ ní ẹ̀ta kò sí wàhálà bí ẹ̀tọ́ bá lò fún ọ̀ràn ìyọ̀dà ọ̀làbíjọ́ gbẹ̀gbẹ̀ àti ìyá kí ni ìdájọ́ kémi ọgbà sim pẹ̀lú orúkọ mi ó ti wà registered pẹ̀lú orúkọ mi kí wọ́n fẹ́ lómi sim ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ ẹni tó bá gba sim ni kó máa lò ó nítorí wọ́n máa ń fi sim dáràn gẹ́gẹ́ iná ṣe rí tó ṣẹlẹ̀ nàìjíríà mi wọ́n fi sim dáràn ẹni tó fi dáràn ọ̀tọ̀ ìwọ tí wọ́n fi kọ́ ọ́ lẹ̀ ló kọ́ rí ọ̀tọ̀ ìwọ ni wọ́n máa wá ká láti nítorí ọmọ ọba àdáràn tó ti tó pọ̀ sí ẹ̀mí. torí de eléyìí tẹ́ bá gba síìmù fẹ́nìkan tí ìbá sẹni tẹ́ bìlíìf ẹ mọ̀ fún o ẹ̀hẹ́ tẹ́ bá lọ fún ẹnìkan ní síìmù tẹ́ rẹ́jísítà pẹ̀lú pọ̀ sí yín tó bá ti dáràn gbogbo bí kíbi tó bá gbé ọ̀rọ̀ yẹn lọ láyé ẹ̀yin ni wọ́n mọ̀ wá kò sì sí ọ̀sẹ̀ tẹ́fẹ́ fi fọ́nu kẹ́nu òní rùn ike mo fún ni mo ṣàánú rẹ ni àṣẹbí náà ló náà ti ṣàánú rẹ ni. a gbọ́dọ̀ kí èsà àyàn dáadáa. lónìí handset ó ti di táwọn kan lò láti jalè o ó ti di táwọn lò láti jalè yahoo yahoo handset náà. ẹjá bẹ̀rù ọ lọ ẹ̀mọ́yé èèyàn náà ni wọ́n ti fi dò ẹ̀mọ́yé èèyàn ti fi jàǹbá kọ́lọ̀ wọn ẹlẹ́dàá ọkọ máa sọ wa ẹni tí wọ́n jàǹbá rẹ̀ wọ́n sọ́ọ̀dì rẹ̀ bàjẹ́ wọ́n sọ́ọ̀dì wọn wọ́n á ti fi ọ̀kẹ́ à àbúrò yín ni àbúrò yín tó wà nínú lábúrò kankan ẹ ti gbàgbé nípa ẹ ti yóò gbogbo fún ẹsẹ kọ́mọ bá mọ pa kálukú sí i. gẹ́gẹ́ bí èso ń gbé kánì ìgbọ́n ní kẹsọ́ ra fún yóò pè ọ́ tó bá ti wá pè ọ́ nìyà ṣé ọ̀rẹ́ tẹ̀ ń tún sọ̀rọ̀ yìí. ìmọ̀ mi ọ pọ̀ màá náà rẹ. ọ̀dà náà mẹ́ta o ẹ pẹ̀lẹ́ o ẹ tó ní ní náà ń bọ̀ wá. a ń pọ̀ lọ́nà tó làwọn ọlọ́pàá bá gbàdá wa gbó ọkọ̀ kan ọ̀pọ̀pọ̀ wa ọjà làwọn alájẹ̀bi láti gbowó ní ọkọ̀ àfẹ́fáwọn ọlọ́pàá orí afẹ́fọ́ orí àwọn ọlọ́pàá kì àwọn táwọn táwọn obìnrin àbí obìnrin àwọn ọlọ́pàá eight four five nine four nine four one nine. ó tún pẹ̀lẹ́ kejì òun náà tó parí pẹ̀lú four one nine. nígbà tí ìpẹ̀lẹ́ kejì ó ní oníṣàfù ékeré kẹsẹ̀ oníṣàfù ọ̀gá ó lè. ó rò pé ìdí dáre yín mà. wọ́n ti àìsàn yìí jàǹbá àwọn èèyàn bàjẹ́. ìjọ ká máa lò. fáǹfààní ara wa ó tún wá di dáǹtí síra wa lọ́fẹ́ òkú tó dáa bẹ́ẹ̀ ó yẹ kí nǹkan bàjẹ́ bá ó yẹ ká ní ìjọba gidi because àti mú gbogbo wọn rọrùn gan àmọ́ kò sí ìjọba because ìjọba máa ń tú láṣẹ lórí àwọn communication company wọ́n fún àwọn náà ní facility ó fi jẹ́ pé wọ́n á nídìí láti lọ́ọ́ máa bá àwọn communication company yẹn gbogbo gbà tó a lè trace nọ́mbà tí wọ́n rò kọ́ dára. Dombolo ń bọ̀ lọ wà ní ìsìn gbàgbé sátẹláìtì ọkọ fún ibi tí nọ́mbà yìí wà ní àyàfi tí ọba sí nọ́mbà àfi tí wọn bá sì sọ fíìmù yẹn nù gbogbo nǹkan yẹn easy àwa wá ń gbélé ayé tó ti lajú bí ìgbà tó ṣe kí ayé ìgbà tí wọn fi ọbẹ òkúta kẹran bí ìgbà tó ṣe báyé ìgbà làwa wà torí di eléyìí báyìí handset bó ti ṣe dùn náà lọ́kàn wọ́n lò ó fún ọ̀dà lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́wọ́n bá kó fi sọ̀rọ̀ kọ́ wa. Tọ́tọ́ ká ra síìmù wa lọ́dọ̀ MTN, Airtel. Glo láti mọ̀ pé àwọn kọ́mpìnì yìí wọ́n dìlù pẹ̀lú rìbá. Tókítókú, ebi síìmù ni wọ́n fẹ́. Lé rìbá lẹ̀ ń ń dìlù kí ló kàn pẹ̀lú láfúrá sí mo rẹ kọ́ máa lọ jà sí. lórí àwọn béèrè kan tí ò ní láàrí kan náà máa bí ilé rẹ̀ kàtí nǹkan máa lọ sí ẹ. àmọ́ tí kọ́mpìnì ẹ bá láwọn ti promo àwọn ti gbé kínní kan síta ọgbọ́dọ̀ kó pàmbẹ́ ọ because all that promo kí ni túmọ̀ rẹ̀ tẹ́tẹ́ lábẹ́ òkè sẹ́rí à wà sọ̀rọ̀ àpò ilé ìjẹba àwọn bákan náà. ǹjẹ́ àwọn alẹ́ fún ọlọ́pàá lówó gbọ̀bẹ́? tọ́lọ́pàá bá mú wa wípé à ń gbàtò nígbà tá à ń wa mọ́tò tẹ́mọ̀pá ti sọ pé mí máa pè mí máa gbà pè lórí pé yẹn ń wa mọ́tò ó ń ṣe sábàbí ọ̀pọ̀lọpọ̀ jàǹbá lójú pópó ni ọlọ́pàá wa mú wa wípé à ń gbà nígbà tá à ń wa mọ́tò à ń pè nígbà tá à ń wa mọ́tò ọlọ́pàá ọmọ bá wa gbé ọ̀rọ̀ wa lọ síwájú níbi tó ti tètè lọ́dẹ dáadáa tá a lè fún lówó bọ̀ pọ̀tọ́ pọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ lówó bọ̀ ló fẹ́ bá fún ẹ tún fi ọ̀ràn ẹ fẹ́ fi fún ọ̀ràn mọ́ni. wọ́n dọ̀ sọ ìjọba ó fi owó owó fáìnì ìjọba ó fowó fáìnì sí ọ̀rọ̀ àwọn ẹni tó ṣe é gbé tí wọ́n bá mú wọn pé wọ́n ń pè é àbí wọ́n ń gbàgbé nígbà tí wọ́n wa mọ́tò tẹ̀lé à ń sì ń fẹ́ kówó ní kọ́kọ́ dáadáa tó dà kálukú òfin kẹ́kọ̀ọ́ yéṣe bí lọ sọ five thousand ti one fifty thousand ẹni pọ̀jù tí wọ́n bá mú tó ń pè láti tètè wa mọ́tò one fifty thousand ọjà gbogbo nàìjíríà lẹ́yìn kálukú ọ̀gbọ̀n kò sẹ́ni tí ọjà wọn torí pé ẹ̀mí rẹ̀ dáfẹ́ sọ ó ju one fifty thousand lọ ẹ̀mí ẹlòmíì náà sọ́jẹ́ dáàbòbò ó ju one fifty thousand lọ sọ́mọ́ wá fi ọ́ lẹ̀kọ́ pààyàn bó ti wọ̀ ọ́ èèyàn ó ní òkú láyé mi. orí de eléyìí ọlọ́run wọn lọ́sọ̀ pẹ̀lú ọ̀fọ́sọ́kùn ìlànà ọ̀fẹ́ nàbí kọ́mọ́ràkìlì ẹ mọ̀kọ́ wa ara yín fi fún para yín aláàánú lọ́lọ́run bá jẹ sí. ẹ̀ ń gbé handset tọ lápèjúwe ẹni tí ń wa mọ́ṣíìnì náà kọ́ áfíríkà àti láyà jù mọ́tò ní bọ́ọ̀dù àmì tí máa ń gba bọ́ọ̀lù nígbà tí ń wa mọ́tò fún ọ́fáìnì bó wà ní machine engine without bọ́ọ̀dù òun náà tún pè é lówó ọkọ̀ orí ọ̀kadà kan wá ọwọ́ ọ̀kadà bá ń àti ń pò lọ́ba kù ọyọ kí fáìlì tó fún ti tó mọ́tò ẹni tí wọ́n bá mú lórí ọ̀kadà bá wọn ní kọ́ fún three hundred thousand. ó ní ẹ máa gbọ́ padà lọ. oríṣi ẹlẹ́yìí ambos mọ́jẹ̀ ló wa kẹ̀kẹ́ kẹ̀kẹ́ wa ẹ̀rọ kẹ́lẹ́ ìfọ̀mọ́wá rẹ̀ pẹ̀lú pé yọ sanwó oru lọ́lọ́kadà ọyọ fún ọmọ ìjọba mẹ́wàá mẹ́wàá lójú lóṣù kan. Lọ́tọ́rí kékeré tó léwu ju àwọn eléyìí lọ. Torí di eléyìí, ilé ìjọba. Bákan náà, tá a bá rí ansẹ̀tì he, tá a lè ta. èèyàn mélòó ló ní bẹ̀rù ọlọ́pẹ́ àṣẹjú wá fifty thousand tó lẹ wá yẹ ẹ̀rọ àwọn ṣẹ̀rí àkọ́ àtúnṣe àwọn máa fi wẹ́lọ̀ fọ́dún kan abẹ́ẹ̀tì ẹ̀ gbọ́rọ̀ <laughs> yọkàn lọ fi irú àwọn ẹrú rẹ̀ léèrè pé tí wọ́n bá rí àṣẹjú wá fifty o kí ló máa di máa tà mí máa tà ọ̀tà òtún lọ bọ́ rẹ̀ lò tí wọ́n kọ́ títà máa tà ọ̀ so onáà yà ti tà kó tó máa béèrè mọ́tíláṣí bí ẹjọ́ bí ẹ bá rí àṣẹ ti ó fi wẹ́lọ̀ fọ́tún kan ni bí ẹ bá ti wá tà ń kọ́ ọ̀daràn ayé nà torí ẹjọ́ ẹ bá rí àṣẹ ti àbúrọ̀tí ẹ̀ yọ síìmù dànù téèyàn bá tó lè tí n tó sẹni tó ní àṣẹ tí tó fi sọnù tí wọ́n kọjá rẹ̀ mọ́ tiẹ̀ náà lè sọnù dọ̀kan á ẹni rí ẹni dáadáa òun lẹni náà lórí àṣẹ ká láṣẹ pé tó wá ń fi àwọn nọ́mbà tó wà ní orí ansẹt yẹn tọjọ pé wọn mọ ẹni tó ní ansẹt yẹn pípẹ́ ẹni tó ní nọ́mbà tí mo fi ń pè yìí wọ́n ní bẹ́ẹ̀ ni níbo ni wọ́n wà torí wọ́n sọ ansẹt wọn nìyí a subhanallah irú wọn ọlọ́ọ̀jẹ́ kan pọ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ní ìsìjọba ti ránṣẹ́ sí wọ́n kàn yọ síìmù dànù ọwọ́ bàtẹ́ ìsìtọ́nù tó ti tẹ́jú márùn-ún lọ lẹ́ẹ́dẹ́rì pé tíndó tíndó wọn ní pé lọ́kọ̀ yọ sí mùdà mọ́kọ̀ máa yọ̀ wọ́n lẹ́nu ẹ rí i pé ancestry ti dórí àtẹ torí ẹ àwọn nǹkan kan wà tí wọ́n ṣe ní facility sára ń sẹ̀ ẹni tó mọ̀ nípa rẹ̀ ọkọ ẹni tó mọ̀ nípa rẹ̀ àwọn nọ́mbà kan wà tí wọ́n gbé báyà rẹ́jísítà nọ́mbà fóònù yẹn gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ tí èèyàn lè fi gírèsì rẹ̀ wọn bá tà fún èèyàn mẹ́wàá ẹ padà mú wọn náà ní kẹjọ bá mọ̀ nípa rẹ̀ kọ́kọ́ ẹni tí wọ́n mọ̀ nípa rẹ̀ ká ní secret number sí fóònù wa lọ́wọ́ ìrẹ́ àyíká mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀lé ìgbẹ́ ni ọlọ́ọ̀ ìlẹ́ni tó rí nǹkan oníǹkan rẹ̀ tó sì mú èsì pẹ̀lú ẹ̀mí fún òun fẹ́ sọ́dí tó òun fẹ́ fi wẹ́lọ̀ títí tọ́lọ̀ òun fi ṣe tó òun fi rẹ́ni tó nìyí ẹni fúpátá ara paraku lẹni tó rí nǹkan ní nǹkan tó sì ti ń sọ di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pa gbogbo ń tọ́wọ́ abẹ́rẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ sọ nǹkan ní nǹkan di tiẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run. látara ń bẹ̀ ẹni tó kọ mẹ́sẹ̀gì síyàwó rẹ̀ pé òun ti kọ́ ọ lẹ̀ bẹ̀rẹ̀ sí ka ìjà rẹ̀ lọ́jẹ̀ ń bọ́ nlé balẹ̀ bàbá ẹ̀ lọ pé kíkọ́ ọlọ́run náà lè léyìn àbẹ́rẹ́ eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nínú ẹnikẹ́ni tó sọ̀rọ̀ yẹn tí ìwà rẹ̀ fún ìfẹ́ká sọpọlọ rẹ̀ nígbà tí ń kọ̀wé ezekpori rẹ̀ dàrú ó ti kọ́ bẹ́ẹ̀ ètò dọ́gba jù ní pé ó ti kọ́ lẹ̀ ó ti kọ́ lẹ̀ náà àmọ́ àṣírí ẹ̀yọ̀ kan fún un ìgbà tó pe nọ́mbà ẹ̀yọ̀ kan láti láti. apá náà àwọn kòkò ha tí àwọn màlìkì ya wọ́n ní bí ẹ̀rọ akọ̀wé bẹ́ẹ̀ tó bẹ̀ mí. á wò kí làníyàn rẹ̀ ń gbà tí àníyàn kọ kọ́ ọ́lẹ̀ náà ló ní àdúrà o. toró lè dàníyàn pé òun fẹ́ bá wí ni àìgbọ́rọ̀ rẹ̀ ti pọ̀ jù òun fẹ́ fi halẹ̀ mọ́ni. wọn lánìyàn rẹ̀ tí ọba jẹ́ kọ́kọ́ lẹ ajẹ́ pé kọ́kọ́ lẹ pé àwọn èèyàn máa ń gbèsò ń gbọ̀ba ya ò ní sọ torí pé àníyàn fún wọn kọ́ lẹ̀ ló ti kọ́ ìgbàjẹ́ ìdí wọn náà bá yọ lọ́sọ̀ kọ́ lẹ̀ ẹjẹ́ pé nǹkan máa ń dé rẹ̀ ó sì jáde sí kálífóòtù ìyàwó ó ti kọ́ lẹ̀ kálífóòtù lónìí a rí i kẹ ẹlòmíì lè máa kó fọ́tò àwọn obìnrin jọ sí náà ń tẹ̀sí rẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀la fọ́tò ọkùnrin gan ọ̀tọ̀ lábẹ́ tó fọ́tò òde gbogbo fọ́tò àníkọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀la báwo wà ní tàwọn obìnrin kí ni ìdájọ́ bá fi àjẹsí wa kọ́rùn bíi jẹ́ẹ̀mù wọ́n ní kò sí tó burú mẹ́rin ìgbà tí àgbà ti mọ̀ kó lè pa àlàáfíà èèyàn lára òtítí tàbí ṣùgbọ́n kó léwu lórí radiation tó máa ń jáde lára bẹ́ẹ̀ tó bá ti wà lọ́rùn ẹ̀mọ̀ kọ́kàn wà lápá ó tètè kó àfẹ́sí ọ̀kẹ́ yẹn. kí ni ìdájọ́ ká máa yí àṣẹ tẹ́lómi wò? bá a fẹ́ mọ àwọn mẹ́sẹ́gì tí ń gbà àti ìkọ̀ àmì lẹ́yìn bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ ọkùnrin ọmọ làkejì. ókè tó bá jẹ́ pé ọkọ ni àtìyàwó ń ṣé ìyàwó lè máa yí àgbẹ̀sẹ̀ ọkọ wò bẹ́ẹ̀. rárá ọlọ́tọ́ra rẹ̀ nítorí pé ńgbà tí ọ̀rọ̀ yín jọ ń dùn ọkọ lè má fà I love you, I love you. Ẹ jẹ́jọ́ sọ̀wọ́ bí mo. ó pò tó òun ọ̀yẹ fóònù ìyẹ̀wò wọn wa yẹ fóònù òun wò kí lọ́ọ́ jẹ́ yìí tó ń torí ẹ̀ mọ̀ wọn rẹ̀ tọkọ náà wàá ní ma yẹ ti ìyàwó wò burú tọ́ba yẹ wò burú àmọ́ ìyàwó ọmọ yẹ tọkọ wò àmọ́ kọ́ náà dára ni <laughs> torí pé ọkọ mi à fóònù ibi ń dábẹ̀bẹ̀ wù àdúrà àjẹwò tó dánfíjọ́ mẹ́sẹ̀gì ara wọn tó irú rẹ̀ pọ̀ àmọ́tìyàwó à ọyọ kọ́kọ́ lè máa yẹ̀wò lẹ́ẹ̀kan láàrin balẹ̀ lẹ́yìn bó lẹ́sẹ̀ kára bó ló jẹ́ kó o máa béèrè kò sí tó burú mẹ́rin kéèyàn máa lo ansẹ̀ láti ta àwọn èèyàn jẹ gbégbá irin nìkan president buhari ní pẹ̀lú nìkan o kọ́sọ́kọ́ ló pẹ̀ mọ yìí ní ẹ̀yìn kí ní ara àlù lẹ́ẹ̀ mọ yìí bàbá buhari gan fúnra ẹ̀ ní pẹ̀lú yìí òtúbàtò òní pẹ̀lú yìí ẹ̀sìn bí mọ̀lẹ́kà tìkìrì ló pè àbí mọ̀lẹ́kà ìtura sí ló pè tó àwọn tìkìrì jákọ̀ kan wà bẹ́ẹ̀ wọ́n mọ fáńsì ẹ̀ ti fẹ́ fi pera wọn ní fún ọ̀jẹ́ haramu lélẹ̀ lábẹ́ òkú àná kéèyàn ọmọ pera rẹ̀ ní sí ọ̀jẹ́ haramu ní lábẹ́ òkú àná torí ìdí eléyìí ọmọ ọgbà ká máa lo àṣẹjù fún un sábà ara ń tẹ̀sí kan àwọn aráàgbé lè bu lára rẹ̀ tó bá dájú pá gbélé ni àhà dànù àmọ́ kò dájú pá gbélé bu ni ọ̀yà plọ́ọ̀tù lásán ni ṣẹlẹ̀ iná máa gbélé bu ìlà tán fà tọ́nà rẹ̀ eléyìí tán fi dá láàrin yóò sún mọ́kè òní wà láàrin gbọ̀ngàn tó èyí tó súnmọ́ kéèyàn náà ti pọ̀ èyí tó wà láàrin kí láǹpẹ̀ pọ̀ tó ń ti ké ńgbà míì àwọn ọ̀tẹ́ Islam wọ́n máa gbé lẹ́yìn náà tó mú wa gẹ́gẹ́ bí red cross tọ́wà láyé náà máa bẹ lọ́ọ́ bí wàá lọ ṣẹlẹ̀ torí káwọn ò lè kó mọ́tò ambulance lọ. àwọn red cross ń tẹ́lọ̀ pé táwọn máa ń yà àárín gángan ní ìlà wà bẹ́ẹ̀ náà làwọn fíìtì wa níbo náà máa ń padà ẹ sí àárín gángan yẹ ti flọ́ọ̀t lélẹ̀ flọ́ọ̀t rẹ̀ kí ìtara tó bá jẹ́ parí flọ́ọ̀t lára ń tẹ̀sẹ̀ ha dànù tó bá tọ́lọ̀ má ti ṣe kékeré tó rà lẹ́sìrì ẹ̀ má rà ẹ̀ má rà torí haram ni kí mùsùlùmí wọn máa gbé flọ́ọ̀t ta àgbélébùú. tó bá jẹ́ pé ibi iṣẹ́ wa ló láti wọ́n wá fi sèmi lọ́wọ́ tí mo lè máa lò fún bùkátà tèmi ọ̀tọ̀ lábẹ́ sọ tó o bá ti ní lò fún àǹfààní ibi iṣẹ́ tó fi lé ọ náà ọ̀gbọ́dọ̀ lò ibi iṣẹ́ náà lọ́ọ́ máa lò fún ọ̀dàbí ẹgbẹ́ gbé mọ́tò ibi iṣẹ́ sí lọ́dọ̀ mi tí o bá ti jẹ́ ibi iṣẹ́ lọ fẹ́ lò fún ọ̀tọ̀ kò lò eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí.

ọlọ́mọ ti wọ́n ní nǹkan tí ọ̀sọ̀ àti ọjà láti ọ̀sọ̀ ọlọ́wọ́ bá ọmọ àlùjọ́nà ní kò sí wa wọ́n ti wá lọ́mọ ọmọ ọlọ́wọ́ bá fún wa ṣe gbogbo bí dábàá kù ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ṣe dáadáa fún aláwọ̀ àti lọ́lọ́ sí yá lẹ́yìn eléyìí a ní àwọn àkéde kan eléyìí tó ṣe wípé ẹ̀ẹ́ afẹ́fẹ́ àti dáwọn kan ó dẹnu ọ̀bọ̀ ṣùgbọ́n eléyìí tí wọ́n tẹ̀lé eléyìí lẹ́yìn ìgbà tó ń bá lọ. nítorí báwọn akéde méjì alákọ̀ọ́kọ́ yìí ó ní ṣe pẹ̀lú pé abẹ́dá sí iṣẹ́ ọlọ́ọ̀ iṣẹ́ ọlọ́ọ̀ dàbí abẹ́dá sí adìpé wá sí tẹ́lẹ̀ náà. sọ̀tùmọ́ àwọn èèyàn dání kí wọ́n máa kéde rẹ̀ ini tempat kita Alhamdulillah Alhamdulillah Béèrè alákọ̀ọ́kọ́ wọ́n lákẹ́kọ̀ọ́ ọ̀nà wọ́n pé iná mẹ́tíláṣí ó lè máa lo iná mẹ́tíláṣí láti fi lo àwọn agbọ́rọ̀ bíi àkọ́kọ́ náà láti sọ lẹ́sẹ̀ nípa ansẹt ansẹt àpèjúwe ni túmọ̀ sí gbogbo nǹkan míì náà tó jẹ́ ti láti lò ó tó fi máa ná lówó ọ̀rẹ́ bí ọ̀kan nínú àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí wa ọ̀tọ̀ lábẹ́ kìí sì tó tẹ́ẹ̀lì torí de eléyìí ọ yẹ ká fi ọwọ́ mọ́tíláṣí ká fi wọ̀. ọlọ́ni tá a ti mọ̀ ló kùrọ̀ táwa fẹ́ fi bá sọ̀rọ̀ a sì ti mọ̀ pé irọ́ ni máa pa tá a lè ti torí irọ́ rẹ̀ yẹn torí yóò tó sọ pé tó ń sọ wọn ọ̀tọ́ mọ́ òun tẹ̀ sọ́rí tá a lè ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pọ̀tọ́ ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ kọ́rọ̀ rẹ lọ ẹ fi yẹ fẹ́ kọ́rọ̀ rẹ lọ. ẹ bùkátà tẹ́ bá tẹ wàá ká irọ́ máa lẹ́nu náà tẹ́ ká lẹ́yìn lálùjọ náà àbí náà tẹ́ fi sùn. ẹ ní àbúrò wa tara tiẹ̀ kẹ́yìn náà fún ma bẹni tí ń pẹ́ tẹ̀gbẹ́. ẹ má ká ọ̀rọ̀ ẹni kọ́ sílẹ̀ láì jẹ́ kọ́ sí yé lé ìjẹ́lu ti gbẹ. táwọn lè máa tòṣe fún sọ́dá bí kò sì kọ́kọ́ láti láti mọ ilé bá ọ̀rọ̀ kọkùnrin lẹ mọ́tíláṣí lẹ lọ ibẹ̀ lẹ́sìn lọ sí sọ̀rẹ́ ẹ̀yà àfitẹ́ bá wà lórí ìrìn àjò tẹ́fẹ́ ti sọ láti mú níbi tẹ́ wà níbi tẹ́ wà náà lẹ́sìn kòtò fún sọ láti kò bá jẹ́ èèyàn kan kò bá jẹ́ méjì àmọ́ pé nínú ilé nígboro ẹ̀yà àfitẹ́ wá gbé ìwọ́ kan ló ti yín lọ́nà láti lọ sí mọ́tíláṣí bí ààrẹ bí òjò ẹlẹ́kẹ̀kẹ̀ fún sọlá tìyẹn nínú ilé yín kẹ́kẹ́ fún sọlá. táwọn lè máa ṣàdúrà fún mi táwọn máa mú rárá ẹ ṣàdúrà kẹfẹ́ lọ ó ti tó. àwọn tẹ bá ní omi gbẹ́ngbẹ́ ẹ lè ṣàdúrà tìkẹ́ mi. wọ́n ké gbogbo omi ẹ̀ máa ṣàdúrà tìkẹ́ máa mú bí hàn sí ṣẹ̀dé náà ní. orí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ní. eléyìí jẹ́ ti ṣe jẹ́ ẹgbẹ́ náà ó tó wọ́n ní táwọn bá wà nínú gúrúùpù kan tó fi àkójọpọ̀ ọkùnrin àti obìnrin táwọn lè dá obìnrin kan sí táwọn ọmọ bá fún ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lọ́tọ̀ látọ̀ pé gúrúùpù yẹn ti gúrúùpù lọ́dà gúrúùpù burúkú ló kọ́kùnrin àti obìnrin jọ sílẹ̀ ń sọ ganan. tóbi jẹ́ ike àwọn ọkùnrin àti obìnrin gbogbo wọn náà wà mẹ́. lẹ́yìn wọn gbà náà ẹtú wọn ní ẹdá obìnrin kan yàtọ̀tọ̀ ń bá a ní ìbọ̀rọ̀ tó ọ̀rọ̀ sẹ́wọ̀n pé nǹkan mi ti fẹ́ wọlé kò ní jùmọ̀ torí ẹ̀ náà ni ẹnìkan béèrè pé títún bá ń tẹ́lẹ̀yìn ti ṣe nínú pé òun pẹ̀lú obìnrin olóbìnrin lọ wà àwọn ń wà níbi tẹ́nìkan òsì àbẹ́ẹ̀ tó dá níbi tẹ́nìkan òsì àmọ́ ti àrà yàn. kí ni jáde jáde jáde jáde gbogbo wa ọbẹ̀ fẹ́ tọ́ba fẹ́ fẹ́ kí ni ó lè fi ọ̀rọ̀ tọ́pọ̀ ọ̀yẹ́ kó fi ọ̀rọ̀ tọ́pọ̀ ìwádìí ọmọ fẹ́ fẹ́ ọ. ó ní mọ̀ gbà ó ní gbà ti tán òní gbogbo tẹ ẹ mọ̀ pé tí ó tẹ ẹrù lọ́pọ̀ kọ̀ọ̀kan ó náà ní ọ̀padà dàrí ewu sọ̀rọ̀ yà. torí gbogbo tí wọ́n kọ tó náà sọ ẹ mọ̀ sọ tọ́lọ̀ bá padà kádàrà kẹfẹ́ ra yín ó lè má lè pé gbogbo tọkọ wọn náà má lè ó lè má lè pé gbogbo tí wọn náà sọ àti gbé pọ̀ lálàáfíà òun. rẹ̀ yorùbá náà ti sọ ọlọ́wọ́ tó bá pọ̀ lápọ̀ ìwọ ni máa mú wa á jẹ́ pé wọ láti bẹ̀rẹ̀ iná ló ti demolish foundation lé rẹ obìnrin ti máa sọ̀rọ̀ àwọn ìjáde yóò mọ̀ sọ́kọ́ ṣàdéǹbà ó ṣàdéǹbà ó ṣàdéǹbà ó pé wọ́n sì sọ́kọ́ ṣàdéǹbà kankan lọ mẹ́lẹ́rìí wá torí jọ́sẹ̀ ń dá ọ̀fẹ́ nìkan mẹ́ torí délé ìjà kí èta ara ẹni tó bá fẹ́ fẹ́yàwó kọ́ fẹ́yàwó ẹni tó bá fẹ́ lọ́kọ kọ́ tí èèyàn bá ti pẹ́ lórí ẹsẹ̀ sí gbogbo lórí ìgbẹ́ gbogbo etiseke titi ní ọba ń bẹ torí ẹ wọn máa ṣáàjì àṣáàjì nígbà tí òsì ṣáàjì àwọn bàbá wọn fẹ́yàwó àwọn ìyàwó lọlé ọkọ ni àṣáàjì ránu ti jẹ ilé ìjẹun ti jẹ wọn ní sáwọn lè máa gbá bọ́ọ̀lù gẹ́gẹ́ bí eré ìdárayá lópin ìgbà tí bọ́ọ̀lù ọba ti mú ọkùnkàn láti ráàyè bọ́ọ̀lù ọmọ ọbẹ̀ tẹ̀rẹ̀ ṣeré bọ́ọ̀lù òsè mú ọ gbéra rẹ sípò ẹni tó ti sí ìhòòhò rẹ lẹ̀ kò sí wàhálà mọ̀ kò sì kò sì sí tẹ́tẹ́ nù ẹ̀ gbẹ́gbẹ́ bọ́ọ̀lù wọ́n ti ó rẹ̀ lórí tẹ́tẹ́ rẹ̀ lọ́mọ pé bọ́ọ̀lù ti ń tẹ̀ ń gbà kò sí tẹ́tẹ́ nù ẹ̀ ẹ̀rọ àwọn ti tẹ́ gáràjì láti wọ́n lè dúra wọn lórí bọ́ọ̀lù tẹ́lómi ò Chelsea Chelsea ló máa ń na bàbá kan ló yẹ kó ti fọ yín fi tọ́dún kan yẹ kó ló gbogbooro ń dé yín rùn ó lè mọ wa kọjá kọ wàá gbé bíjò mi tẹ bá jẹ wa a nítorí òfin jẹun wọ́n tún á gbé tó torí pé bọ́ọ̀lù gan láti pìlẹ̀ tẹ́tẹ́ náà mo gbé ẹgbọ́ fún ara oníbọ́ọ̀lù kan two hundred two hundred million euro twenty million euro níbo wọ́n ti tẹ́tẹ́ náà eléyìí jẹ́ bó ti jẹ́. wọ́n ní káwọn lè tú láti ìyàwó àwọn kọ́mọ̀ máa lu àǹfẹ̀ tó lè fún láǹfààní àti lọ sí Facebook tó lè fún láǹfààní àti máa wo YouTube tó lè fún láǹfààní àti máa jẹ́ pé òun náà ó ń browse àbọ̀ wọnú gúrúùpù kankan dájá nínú ẹ̀tọ́ yín nu bíkọ́ kò ní dùn mọ́bìnrin láṣà àmọ́ òun gangan lẹ́sẹ̀ protect ọ̀gágalẹ̀ fẹ́ protect kéèdì ṣe gbogbo ẹgbẹ́ fẹ́ gbà á lẹ̀ ìní máa ń mọ̀ kí wọ́n fẹ́ràn ìdí nu sáà ń sọ pé à ń gbòòrò máa di ẹ lọ́wọ́ kú ó ní wọn jọ wọn là àbùdá lọ́jọ́ sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jókòó rẹ̀ wọ́n kàn sẹ́ndì ẹ mẹ́sẹ̀gì pẹ̀lú áńsẹ̀sì tó jẹ́ pọ́kú lówó ẹ̀ ọkùnrin I really love you I really appreciate you thank you for yesterday ọkọ ọkọ ìgbé ansẹt lọba gbé kalẹntọ ọwọ akọ síbẹ̀ pé Mr. William Johnson sign Mr. William Johnson ọjà tí ẹ̀mí ọkọ bá ti kú ọjà tó pẹ́ mi ọ̀ padà wá kí ló ń jẹun ta lọ́kọ ilé ìgbà yìí kọ́dà ẹlòmíì obìnrin ẹgbẹ́ rẹ̀ ló kó bá a obìnrin náà kọ́ ló kọ ọkùnrin yọ sọ pé a lè mọ pé obìnrin dùn tó bá àtìgbà tí mo yàn ọ́ lálẹ́ o ṣe gan a tún pàdé lónìí ọkọ bá rí ọba rí pé ni wọ́n ní pé ọkọ yẹn lẹ̀ òun fún mẹ́tẹ̀ẹ̀ta ni torí à ń sẹ̀ sí ọlọ́run lọ́mọ ya gbogbo bíkíbi láyé ni òkè sí nàìjíríà yìí nìkan o gbogbo bí tíbi láyé náà ti fi ti àkóbá bá àwọn obìnrin. Tọ́lá lómi náà bínú rẹ̀ pọ̀ wá lé ọkọ. Ọwọ́ abẹ́ lé ọkọ ń bẹ̀. Ọkọ̀ mẹ́sẹ̀gì burúkú. A sì má lè a lè má lè fara balẹ̀. Tọkọ bá rí tẹ bá wádìí dáadáa ẹ lè ẹ lè padà máa pé tèmi. Amára yín ò ní balẹ̀. Ẹ ti gba gbogbo nǹkan jẹ́ bóyá kẹ tó mọ̀ pé rọ́ọ̀nì. Ilé ìjọba àtúndẹ̀ tó máa ń mọ̀ wọ Facebook ìwọ ni wọ́n ń sàánú inú obìnrin tó lọ́kọ fẹ́ fẹ́ lọ sínú Facebook ó tún fẹ́ lọ́kọ mi lẹ́yìn náà yín gan tẹ́ ẹ gbọ́n ìyàwó Facebook lọ́dà ni nàá níbi ẹgbẹ́ màmí èèyàn lọ́wọ́ Facebook ọwọ́ àlọ́ pàtíkì tó wọ́n bá ń ṣáàtì wọ́n á jẹ́ àyàgó bí o ti bò wá rí mi lọ́ọ́ bì wá lọ́wọ́ ní pápá dì tákì láti pàdé wọ́n wá dúró lápọ̀ kélé ni wọ́n bọ̀ òun bọ̀ lápọ̀ bíbẹ́dà wọ́n wá wo ọ̀nà apàkété ẹni tó ń retí olùjẹ́ bẹ̀ torí orí ìyàtọ̀ tó kó sí bá ń bọ̀ tó wọ́n wá wò pé kò lè délé irú òmí ni wọ́n á fẹ́ wọlé tó ní máa pe nọ́mbà ní náà máa pe nọ́mbà ní nọ́mbà bá já lura wá pé where are you wọ́n wá ń takí báyìí pé I'm also in Zaki area. I'm, I'm, I'm looking at you as your colleague, looking at you. So I say, Ya ya arúgbó ni yá àlá àwòlá wà láàbù ọ̀tẹ̀ ẹ̀lá. Ìtòjú wa lójú. Bàbá kàràkà ni. Torí ẹ̀, ìgbà míì fún mi yọ̀ lọ pé forward nine. Tọ̀túmọ̀ sí pé gbogbo ẹ tó bá fẹ́ àwọn olórí Facebook ìfẹ́kùfẹ́ lọ fẹ́ o. Ẹlòmíì lè rí dáadáa fẹ́ o. I'm not wọ́n bá rí dáadáa fẹ́, I'm mẹ́sàn-án lè fẹ́ fẹ́ fẹ́ afẹ́yàwó tá a mọ̀ yá àti bàbá rẹ̀ akàgbákò kó lè tá a mọ̀ lórí Facebook bẹ̀rẹ̀ kí wàhálà ńlá kí wàhálà bá tẹ̀lẹ̀ afẹ́tọ́ tún Facebook wọ́n ní tọ́kọ àwọn tọ́ba jẹ́ aládàáda lẹ̀ tọ́tọ́ káwọn máa tọ́ sí kí lẹ́ wò jáde fẹ́ tẹ́lẹ̀ ẹ̀rọ tó mẹ́ọ̀ yẹ ti bọ̀ ọ́ torí pé nígbà mi àwọn oṣù nǹkan yìí gbọ́rọ̀ ọmọ kan á lò sílẹ̀ ọ á lò nǹkan fi ọmọ gbogbo àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ náà sọ pé à tọ́ba fẹ́ òjé tí ẹ sọ ọmọdé àmì lè bá wí á lò sílẹ̀ ni àti ẹ̀yìn mu ẹ̀yìn mu ni ọ á fẹ́ oníyàwó kan oníyàwó yẹn ọlọ́dún kọ́lé à ó ti ṣe kínní ọ̀tọ́mọdé ni ọlọ́run ti gbà fún láti kékeré àbá. ọlọ́gbà bó ti ra obìnrin mú ọbí màkà ọkàn pàtì bí akọ̀tọ̀ ti gbòdì. àti náà ilé mi ehoro eléyìí ọ̀yà bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ kẹ́ni wọ́n tí wọ́n sọ fún kọ́ màkàdá ọ màkàdá wá tó lọ́dọ̀ wá padà wá bá wọn ṣe kí ẹ́ bí adìẹ kó mi olè ọ̀gbọ́rọ̀ ń bá olè bá ìgbọ́rọ̀ rẹ̀ ká. ẹ ṣé bí àwọn obìnrin gangan láyé kò tọ́ wọ́n ti kó tọ́ rárá rárá ẹjọ́ máa ti rán rógbó fún wa ẹjọ́ máa parọ́ fún wa ìlà máa kà ó títí ẹ̀ bá wa bá tán wà á ní rẹ̀ ní sàánú rẹ̀ torí ìdí eléyìí báyìí ó ti kọ́kọ́ tó àti láti bẹ̀rẹ̀ kò sí lọ fẹ́ aládàáda lẹ̀ aládàáda lè sábà gbọ́ kọ̀rẹ̀tẹ̀. especially ọlọ́run tó fi ràn lọ́wọ́ ọ ah, ti bọ̀ kìí ṣe pé kó tó fi ọ ìní wọn dictate fún ó ti fi ọ tán kí ló ti fẹ́ ti ṣe fáàrí lọ àwọn máa bẹ lọ́nà tó bá tẹ̀ ṣe é ṣe tí ọba ti ní ti gbé ń tẹ̀lé sún náà dédé ọ̀fọ̀ yìí náà ni wọ́n máa bá ká fẹ́ẹ́ ṣe túká tí wọ́n wọ́n ní àwọn ṣe aláàmù tí wọ́n máa jí àwọn pé wọ́n máa pèsè fún kọ́lá jù tó bá ti wá pèlè nǹkan àwọn pa tó bá ti pèlè nǹkan àwọn pa àní ẹ má fi ṣe aláàmù aláàmù bá wọn èmi náà láti sọ lẹ́ẹ̀kan yẹn ẹ má fi ìpèsè fún kọ́lá jù ẹ má fi ṣe ríngíntòun ẹ sì má fi ṣe aláàmù. wọ́n ní tí èèyàn bá lówó téèyàn sì wà níbi kan téèyàn sì níbi láti kọ́ ọ̀ téèyàn tún lè yáwó lọ́dọ̀ àwọn kọ́mpìnì á ti sọ owó kí lọ fẹ́ yá nígbà tó ti gbọ́ pé nǹkan ọ̀dà àbúrò tún lọ màmú ọ̀rọ̀ lù àbúrò ọ̀rọ̀ tẹ́tọ̀ bá pè ó kù tọ́ bá pè àwọn tó pè ó kù ní abirọ́lá ọjọ́ bó ti lè gẹ́gẹ́ rẹ̀ wọ́n láwọn fi alukur'an sínú gájẹ́tì kan lọ́jọ́ pé tí wọ́n bá múná lọ tí wọ́n bá ti dé yóò máa kà á náà nì eléyìí ò ní jùmọ̀ because òfin ọlọ́run tó ṣe sẹ́mánkì àlùkùránì ó náà ní ká dákẹ́ ó lè fọ́ọ̀sì àwọn èèyàn láti dákẹ́ ìgbà tó ṣe pé wọ́n lo fífẹ́ẹ̀sì ẹ́ńjìnì rẹ̀ kan kalẹ̀ kọ́tà máa fi kọ́tà máa fi ìdí nu tàbí sọ pé àwọn mùsùlùmí lásùbà tẹ́wàá lọ bí àlùkùránì sí ìgbà fẹ́ máa jí àwọn èèyàn kan wá síbà ọ̀tọ̀ lábẹ́ òkú torí bá kúrò àti ẹgbẹ́ tiẹ̀ yọ àwọn èèyàn lẹ́nu ẹlòmíì sùn ẹlòmíì ọ̀gbádùn nígbà tí a ti pèsè fún sọlá tó ti tó ẹjọba fẹ́ wá sí náà bọ́ àti náà ẹni tí ó sì ní wá ẹ bá àlù ẹ bá àlù kékeré ti fi bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní wá tẹ̀ ẹ sì má tara pé ẹ fẹ́ gbìyànjú wá sí náà kẹ́ máa tẹ́tẹ̀ jẹ ilé ìjẹ́bù sí jẹ́ mẹ́rin. wọ́n ní àwọn máa ń rán àwọn èèyàn létí pẹ̀lú àwọn náfìlà náfìlà náfìlà lẹ́yìn tó wà fún sọlá lẹ́yìn tó wà fún péyà lẹ́yìn tó wà fún gbẹ̀dá lẹ́yìn tó wà fún áì ẹnìkan sì máa ó búlọ́ọ̀kì nàmbé gbogbo ń tẹ̀sán náà ti kò ní ìdí oníkẹ wẹlò mi dẹ máa sọ fún ẹ̀yin ọmọ tó bí fáwọn pé èèyàn lọ síbi ẹsẹ̀ ọlọ ẹ̀yin lẹsẹ sùúrù bí ọ̀pọ̀ torí wọn lọ fẹ pé èèyàn lọ síbi dáadáa ẹ̀yin nǹkan táwọn bá ṣe ìwọ ọmọ ti sùúrù wọn ò ní sọ pé ti lọọ síbẹ̀ kó a pè lẹ́jọ́ wọn bá pè lẹ́jọ́ kó ló ti darí torí kí náfìlà ni tí wọn ṣe yẹn òun sì ló wọn fẹ òkú wọn là ń bẹ ìgbà tó wọn kọ ẹgbẹ́ lómi ọkọ ebi access tí wọn ní sí nọ́mbà rẹ wọn náà ti rán alé tí lójúmọ́ ó ní kan rán lórí ìlú ọjọ́ ìjọba tó wà lára wọn gbé wọn rán alé dáadáa o máa rán alé máa ti máa ti rége ẹni tó yẹ kàn wọn làwọn obìnrin orin wọn máa gbogbo àǹtẹ̀ tí wọ́n kún fún ni àkọ́bá àdókè kọ́bá àgbọ̀ kọ́tọ́ ká máa gbóni kọ́tọ́ ká máa kọ́ni kọ́dà tó tún ṣe léyìn lásán níbi táwọn èèyàn ní ti dìde ó tún máa sọ láàrin ara wọn obìnrin bá ó ló ti sọ fún kọ́bọ̀ nípa fúlùfì méjì ó ti gbà wá láti jọ yìí wọ́n mọ fi sórí àtẹ̀ àbílẹ̀ wọ̀ lọ́kùnrin ẹ̀ríkì nǹkan ti bàjẹ́ nítorí ẹ̀ náà gbọ́dọ̀ ti torí báyé tàbá kan táwọn náà máa bá lọ bá wọn àti bí ẹ̀ bá fẹ́ wọ náà rọ ìjọba ti náà dà pọ̀ dá náà tẹ́lẹ̀ náà ilé àdáwò la wà gbogbo tí máa wù ẹ̀ tó máa sọ pé ìwọ ni jìnnà tí kò lè ba àrà lùjọ náà wọ̀ wọ́n láwọn wọ mọ́tò àwọn fẹ́ tíráwù àwọn sì ti mọ̀ ike táwọn bá ti wọ mọ́tò pẹ̀lú àwọn mẹ́lẹ́yìn pọ́ọ̀lù wọ́n máa tètè gbẹ́ wájú fáwọn fẹ́ ṣàdúrà fáwọn rìnrìn àjò táwọn lè tètè gbá wájú mọ́ wọn lọ́wọ́ ní competition challenge ẹ dákun ẹgbẹ́ àdúrà tí kò ní ìdíkẹ́ ẹjẹ́ nìkan kan gbọ́ táwọn ń ṣàdúrà dàgbọ́n ń ṣe pé rọ́ọ̀bù wọ́n sọ pé àwọn afẹ́jẹ jésù àwọn fi pa gbogbo mọ́tò yìí la àwọn tó fi dírẹ́bà àwọn fi dé wọ jésù lọ́wọ́ ẹ lọ́jọ́ ṣe kékeré kan ẹ dákun. ẹ̀jẹ̀ tẹ̀ fi pa mọ́tò mo lọ́wọ́ ẹ má fi pa gíláàsì wájú bá ẹ̀kọ́rí fẹ́ẹ́bù ní ilé rẹ̀ lẹ́yìn tẹ́ra ayé jẹ́ káyé ó jẹ́ oyé wọn bá ṣe mọ ẹni tó ti kọfí sí tàbí àti ẹ kò nídìí kó bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ àwọn mùsùlùmí náà tó bá ẹ̀rọ abiri ilé ìjà wọn fún wa ní fún ọkọ̀ máa wò wọ́n irú àwọn ilé ọmọ ògbé pátá lọ ní accident abáyọ pa lórí adúgbòsó àti ọkọ̀ sáré so àwọn olóògbé pọ̀ láwùjọ wa lórí ìdí eléyìí àdúrà sáfẹ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá ní ká ti sẹ́yìn bá ti dé ìparí ẹ̀sùn nídìí kẹ́kọ̀ọ́ sókè wọ́n ní àpò tó ti ní oṣù mẹ́fà tó wọlé bẹ́ẹ̀ ni àná ìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lá ti yé ipa wọlé àti tán àwọn olùmọ̀tán sọ ibi tó bá yó dáadáa bọ́lá lọ jẹ́ pé àgbòtọ́ tó pín tó pín kọ́dé tó yó tó bá jókòó mẹ́fà náà lónìí ṣùgbọ́n ìtọ́ da àdùnnú kọ́ kádùn ìtọ́ da àdùnnú kọ́ kádùn káàkiri tọ́ kíkó gbìyànjú láti rà àgbòtọ́ gbádùn tó dáa ebi tẹ́ lọ rẹ wúrẹ́ náà wà lọ rẹ wúrẹ́ agbára rẹ kágbó ọ wà lọ rẹ wúrẹ́ rárá o tágbára rẹ ọba kágbó. tí ọ̀ka gùnkà gbàgbà ló tó kan ewúrẹ́. wọ́n ní yàyà àwọn káfíra ni ọwọ́ akú ìyá àwọn wa tọrọ pé kéèyàn ọ̀wẹ̀ táwọn lè bá wọn wẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ àjẹ́ bàbá rẹ̀ àjẹ́ yá rẹ̀ àjẹ́ yá yá rẹ̀ bàbá bàbá rẹ̀ ilé ilé iná ni wọ́n lọ léyà ní bọ́ọ̀lù wọ́n ta sáwọn alákò wọ́n ní táwọn bá ti ràgò tán wọ́n tún máa gba làádá bẹ́ẹ̀ káwọn san kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ ó dàbí owó tó máa ń gbà téèyàn bá lọ ọjà àwọn náà lówó lé aráàmù ní lábẹ́ òfin ọlọ́ ọjà ni mo rà èwo ni wọ́n ní ah, máa ń láti ilẹ̀ haúsá nù ókè àwọn ni yín bẹ́ẹ̀ bá wá gbà máa ń gbé ń bà ayé yẹn dàrú lóbi dájú bá gbé máa bà á àwọn dáadáa mí ìdájọ́ ilé àwùjọ àyẹn ẹgbẹ́ ṣe lóbi dájú ládàrá dájú wọn lẹ mú wálé ilé ìjẹbù ti fi jẹ tán àgbo lára lóbi sanwó àgbo ẹni pọ̀jù ọmọ máa sọ rọ́bì ilé ìjẹ òfin ọlọ́ lẹ́yìn náà tẹ bá tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ èèyàn ẹ̀bùn ẹ̀bùn náà ni wọ́n padà téèyàn bá gbé wàá níbi pé à ah, ọ̀rọ̀ àgbo tó tẹ ibà iye báyìí lọ́gbọ́dọ̀ san ní san kí ni mo rà lọ́dọ̀ sí ní sanwó fófurufú ni ilé ìjẹ́bù ti jẹ́ bẹ́ẹ̀ bá sọ wípé àbíkẹ́ kó ẹ̀ sì mú twenty thousand ẹ wà ní twenty one thousand jálẹ̀ rẹ̀ ẹ máa yọ one lọ́kẹ́ mọ́ wá ń sọ pé làádà kan lẹ́yìn tí wọ́n wọ́n bí àwọn làádà òfò yẹn wọ́n kọ̀ láti kú wò nítorí tó wọn ò rí gbà. ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ ìyẹn jẹ́ ni wọ́n ń pè òfin ọlọ́run ìyẹn jẹ́. wọ́n ní ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ dá lẹ́yìn ìgbà tó rùn sí yọ tí yóò tó san àtúbà padà rárá àtúbà àtúbà ti lọ kẹ́jọ tó tọ́lá tó dóòrò lókùn tó tẹ̀lé. àwọn nọ́ọ̀sìlà wo lọ́wọ́ àlẹ́yìn jùmọ̀ à ẹjọ́ bá ti nọ́ọ̀sìlà lẹ́yìn jùmọ̀ à alẹ́yìn sọ̀rọ̀ bá àlùsílà ní sókè rákà mẹ́rin àwọn olùmọ̀sọ ike ọ̀kadà mẹ́rin yìí wa kàtà méjì wa yẹn àgbọ̀gbà wa ní ti rákà méjì pé táwọn ti lé eléyìí tí mo a wọ́n ní owó service charge táwọn ń san lórí pos ṣé aláàlú ni àbí haram haram haram ẹjọ́ ní kí ni ìdájọ́ pos àwọn náà wà bìí kí ni ìdájọ́ káńtì ẹ̀ dáhùn mọ́ káńtì ìrìbá kí ni ìdájọ́ ẹ̀ bá sí àlù pos báńkì kékeré ni àbí èdè báńkì kékeré ni àgbẹ̀tì máa tara ẹ̀ láwù ti yàtọ̀ báńkì kékeré because àwọn báńkì lójú ọ̀nà fáwọn wa kọ́sọ́mà ẹ̀ máa patronize àwọn bó ṣe yẹ so ni wọ́n introduce POS you are only representing the bank you are not doing business on your own àwọn ló ń ṣàtọ́jú fún agent ni wọ́n báyìí tó ń torí ẹ̀ ìdájọ́ tó bá bàbá náà lọ́gbọ́n ma bàbá ní báńkì ọmọ ni wọ́n POS ọba tó fájà tó gàdá náà lọ́jọ́ pé ó ń torí di eléyìí kọ̀tọ́kọ̀tọ́ náà ni eléyìí jẹ́ bó ti jẹ́. láwọn máa ń yàwòrán látara pépà ọba àyàdára aṣọ ọba àyàdára òbí tó bá ti jẹ́ tàbẹ̀mí haram eléyìí jẹ́ báyìí wọ́n ní mọ́tíláṣí kan ọ̀gbẹ́ nínú ọ̀fíìsì ọ̀fíìsì yẹn níbi máa ń san gbogbo owó náà mọ́tíláṣí yẹn àwọn sì gbá láàárẹ̀ wá sí mọ́tíláṣí yẹn táwọn ò lè káàdì nínú mọ́tíláṣí yẹn ìjọ ń sọ fún ọ̀sọ́ tán ó ní pé àwọn ti sanwó aláàárẹ̀ tá a ti wá yóò bọ̀ sínú àkáǹtì ọ̀fíìsì yẹn. ó gbẹ́ mi wa ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́gbẹ́ mọ́tíláṣí mọ́tíláṣí ẹ̀nà wíwẹ́sẹ̀ lọ ṣáàjì níbi sọ́kẹ́tì ọ́fíìsì níbi sọ́kẹ́tì ọ́fíìsì gàgà ni ọlọ lọ́la ọ̀rọ̀ sanwó jẹ ilé ìjẹun ti ti rámì fún ìlẹ̀ sára tó ń lè sọ fọ́kọ rẹ̀ ọ̀rí tó ìyàwó ìwà padà sára. ọkọ ọmọ wa gbogbo gbà pé ah, wọ́n ti tóbi kí ni nǹkan tó lè ṣe kò sí tó lè ṣe ọ̀rọ̀ wa rẹ mẹ́mọ̀ sí wàhálà mi. ni kí o ti rámì kó lè ní jẹ́bẹ̀ irọ́ bí èèyàn máa rámì kéèyàn ó tẹ̀rín náà ìyẹn ti irọ́ ní ó kọ́ lọ́n kádàrá tó kọ́ sanra nítorí pé tí wọ́n bá rámì kọ́ kí lè ṣe lórítorí bí ilé ní áfíríkà fún èèyàn sára àwọn ọ̀ká kan burú àbílẹ̀ kan ni wọ́n sọ pé à ah, àmì ìgbádùn yọ̀fìlà tó àwọn tó bá nímọ̀ tó lẹ́kọ̀ọ́ làwọn mọ̀ fi sanra kò túmọ̀ tá làásìá sanra kíni ọwọ́ ṣé kíni kó smart wọ́n mọ̀ sanra rẹ̀ jù wọ́n mọ̀ kó pàtì jọ wọ́n mọ̀ sanra rẹ̀ jù tó nítorí di eléyìí bá ìwọ tó ti sanra láfíríkà lẹ́kùn kọ̀ọ̀dá burú mẹ́ tó ńgbà tọkọ rẹ ti wá sọ pé ìwọ ti tóbi tùmọ̀tì ó ti ọ̀darí rẹ̀ ọkùnrin burú bàjẹ́ o ẹsẹ̀ máa ń sọ bóbìnrin o ó lè sọ pé òun obìnrin tó bá sanra tó wọn lọ máa wá ìtọ́ tẹ́rẹ́ obìnrin yẹn sì fẹ́ gbọ́ kọ́kọ́ mi tó obìnrin yẹn lè ti ṣe ìwé tó kátó lọ wọ́n òróró aró àbí òye wa tọ́jú wa ẹ̀mí rẹ̀ yé wa ẹ̀ ó ti ọ̀dà ọkùnrin burú fún òsì ẹ̀fẹ́ àwọn obìnrin dúdú má àwọn tó pupa lọ fẹ́ ìyàwó bàbá bíléèdì ó lè sọ pé irú oorun dúdú tọ́lọ̀ fún àyè lórí kókò kó ìkò má mo rò pé wa irú oorun tí tí bá máa di ẹnu lórí lágbà nígbà bá tí tún lè sọ pé irú èèyàn dúdú dá irú èèyàn nígbà tó bá tún fẹ́ padà sórí irú èèyàn dúdú orí di àwọn ọkùnrin máa bọ́lá ti ṣe dán ọlọ́run kòrè ṣùgbọ́n o àtẹ̀ntọ́ san àtẹ̀ntọ́ san ọ̀yẹ́ káàkiri máa jẹun ká máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ wọ́n yẹ kí gbogbo àtọkùnrin àtọkùnrin sani ẹ̀sẹ̀sáì dáǹsì eléyìí ló túmọ̀ sí fún alálàáfíà kò sí túmọ̀ kátá wọ́n káàkiri máa jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ àbá ní mọ́tò gbogbo àmọ́tò yìí náà mọ́tò yìí náà ọmọ akó gbogbo least. àwọn abòmí iwu bẹ́ẹ̀ kí eke máa rìn fẹ́ lọ bẹ́ẹ̀ máa rìn fẹ́ lọ gbogbo ara èèyàn máa calculate ẹ̀jẹ̀ máa calculate bó tán àti bó ti yẹ kọ́nà ọba kó fún alálàáfíà kọ́nà ọba kó ọdún tí ń bọ̀ lọ́nà yìí ọlọ́run tó dé aláì aláì aláì tó dáa ọlọ́run سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك